bá hmm? mi cross phone mo sì wà hello guys story story happy sunday we've been you know we are just trying to put on uh, i mean to arrange our house so we're putting things together operation do it yourself oh, but quite unfortunate uh, me and my daughter personally we have work at ṣiṣẹ́ gan-an torí tí n bá tiẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tá à ń rà gbà yẹn ó máa di bámi nìkan gbé nìkan gbé má nìkan gbẹ́rù I stand for multiple success so um, cross over for me I will show you ṣé o ti wọṣọ darling ẹ eh? ìwọ dàjẹ́ ń rójú ẹ̀ ẹ I rí nǹkan tí ọmọ you know i want to tell you story today and the story i want to tell you some stories that i want to gist you fún mi ní nǹkan tí mo staff mi kan tó wà lórí bed mi tí mo fi borí mi tí mo fẹ́ máa borí mi sílẹ̀ àsórí àtìyàwó àlàjì. bí mo ṣe ṣiṣẹ́ tó nínú ilé ìsìn yèmí àti ah, ọmọ mi má jẹun purọ́ èmi kàn bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni so my daughter you know be a ti ṣiṣẹ́ ó dẹ̀ pé ká tó sùn lánàá because èmi tiẹ̀ tètè sùn bí mo ṣe ti wẹ̀ tán lánàá èmi ti sùn aago mélòó mo sùn mí ti ẹ̀wọ́ time but mo ti jí láti aago mélòó mo jí i think i wake up around three o'clock twelve ni máa ń jí but lánàá torí èmi náà ṣiṣẹ́ díẹ̀ bá a jọjọ́ ń gbé nǹkan nínú ilé ni àjọ àwọn nǹkan tá a fẹ́ arrange tá a máa jọ gbé yàtọ̀ sí bẹ́ẹ̀dì tí wọ́n bá wa ṣe lánàá yẹn mo lè máa sọ sórí bẹ́ẹ̀dì yẹn náà happy sunday guys so i want to tell you story today's story and it's going to be about my daughter it's going to be about my daughter wow god lord let me see hold on ó ṣe dúró mama sọ pé no you are too shy sí ó ṣe ìṣiṣẹ́ tán nínú ilé wọ́n gbogbo lẹ́nu ilé ó yẹ lọ fi wọn fi jollof rice lọ wọn àwọn kìnnì gbogbo ìgbà tí máa jí lónìí I was so impressed èmi ti rò pé tí wàá ti ṣe yàrá ìtàn náà náà wàá kàn fi owó ó tún gbogbo gbogbo ilé ah my god ó ti tó arrange ó fọlẹ̀ ó fọ tébù ah ah ok chicken fẹ́fẹ́ náà èmi ti jẹun o you are not eating this morning you know I used to tell you that it's easy I mean it's good for you to eat early hmm? I I told you that you be eating early let's go there for your bed and never go with us o gbé sójú ẹ owó ṣe gbé sókè. Okay kí ni tó bá mi mú wádà scarf mi dà ókè ń rè má ṣì yí kiri sílẹ̀ o má ṣì ara sílẹ̀ o I will tell you story story story story story story let me cover my head so. Mm. Mm ọlọ́run afẹ́ sọ̀rọ̀ ó lọ́ọ́ gbẹ́mí nù mí sọ̀rọ̀ ó lọ́ọ́ gbàkóso nígbà tí láàárọ̀ ìní tí ọmọ mi sè nìyẹn jollof rice ló sè so bẹ́ẹ̀ mi ṣe ṣe tán ní àárọ̀ yẹn torí a ti gbàdúrà yẹ́n pa máa kọ́kọ́ gbàdúrà pray pray together so tá a bá ti pray together i will start my prayer again if i want to do it on public so morning devotion is very important before i do show it when my daughter is on the online but I know that bó ṣe ń dàgbà sí ó jẹ́ nìkan tó máa ń tijú ọmọ mi máa ń tijú ọmọ mi quiet but thank God for the wonderful children God has given it to me but one thing I want to tell you whatever you are doing eh is something is automatic it will surely be transferred to whoever living with you or your children okay if you are lazy normally your children will be lazy if you are dirty your children will be dirty When you are a thief, your children will be, thief, will be a thief. When you are a LGBT person, like you are a fraudster, it's automatic, it will transfer the spirit and the face-to-face things you do, will transfer to your children. Let me tell you something, you are the first teacher. We are the first teacher. I'm not being fún bí mo ṣe and it's even good. So, and I cover my leg because I didn't mean if I'm a múra bí eégún all the time, like putting on trousers, you understand? Because òtútù ò tí mú pọ̀, but òtútù mú. Òtútù mú so prevention is better than cure so especially tó bá fẹ́ tan heater nísìnyí báyìí ọmọ mi tún tan ó tan fan ó tan fan ó ní gbò ṣe ṣe tán ẹ̀mọ̀ pé tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán nílé mo sọ pé kó jẹun nígbà tá a ti ṣe tán yẹn ó lóun fẹ́ clean gbogbo ilé ó fẹ́ arrange gbogbo ilé kó tó di pé ó jẹun torí àti ìfúnni inú ilé ní thorough cleaning since we move into this house we have not given the house a thorough cleaning you understand me so we just mop we just do but today we give thorough cleaning so in tó kù náà ni àwọn aṣọ tèmi tó kù my daughter have arranged everything so èmi kẹ̀dẹ̀rẹ̀ closet mi ò nílè gbàgbà aṣọ yẹn so I will leave some of them in the boxes àní tó bá kàn wà nínú àwọn nǹkan tí ò wà decent bẹ́ẹ̀ yẹn bírú àwọn pálí tá a fi move àti àwọn nǹkan tá a kó bí àwọn tó ráwọn aṣọ mi àkó sínú Ghana must go with àwọn boxes tá a ní níbí kò ju six lọ so but now let me just continue I want to tell you something about my daughter so first we are the first teachers for our children we are first teacher if yes if you marry also husband most of the time also they used to be a teacher to their wives you know uh-huh. so anything you cannot condone anything you cannot um how would I put it the people somebody that you cannot comply with so you cannot it's not good for you to move with such person so but this is it let me pray first Heavenly Father Bola Folashade Say thank you once again. I thank you for the wonderful children you are giving unto me, and especially for the ones staying with, living with me. Thank you, Lord, for the training. Thank you, Lord, because you are the one sustaining both of us. I thank you, Lord, for my wonderful daughter. Yes, Lord. Thank you for everybody that are going to listen to me. Thank you for this wonderful Sunday once again. I've thanked you thousand times. If I thank you millions and every day, it's not enough for your glory, for your power, for goodness, for your mercy, for everything you have done. Hallelujah be unto your name in Jesus. I call myself, blood of Jesus, my daughter, of blood of Jesus, no weapon fashioned against us shall prosper. I want to speak right now. Father, please speak through my mouth. Direct my tongue in the mighty name of Jesus Christ. Ẹlẹ́dàá mi, àṣẹ̀dá mi, má jẹ́ n ṣìwí. Gbẹ́nu Fill my mouth. Open my eyes, direct my eyes, take total control, fill me with your power. Do wonder in Jesus' name I pray. Ọ̀rẹ́ inú mi kò ní kan, ohun mi kò ní báráyé nínú, Ọlọ́run gbàkóso, bẹ́ẹ̀ lórí kò ní padà. In Jesus' name we pray. Amen. Yes, you are welcome to this platform. Happy Sunday to you guys. Um, my fans, God bless me and you. Those who love me, God bless you so much. So I want to tell you something about my daughter today. And I will tell you something about myself. I my mom some people because of the trouble they went through they they are looking for a way to survive they just they've been hardworking because of that trouble they go through some people naturally they are hardworking even when they have money they they are still hardworking they want to work please don't flag it I want to sh to if I said I want to discuss there's something because a lot of people they judge I don't judge if I want to praise my children I'll be the one to praise them you know that I know them etí mi ò mọ̀ etí mi ò mọ̀ ní etí ògbé mi mọ́ you understand me if children living with me anybody living with me surely I study people I study people a lot even people from distance I do study them all right and I catch up quickly all right so the problem is this I mean when you see me most of the time I do rebuke my daughter I rebuke myself at times also I rebuke anybody rebukable. Uh, but yesterday, let me start from yesterday. Um, one old man came yesterday. God bless the old people also. He's an old man, not too old like that, but you know somebody have been working. When especially when you work, you serve as a <laughs> you work in Canada. <laughs> If you work in Canada, you work in America, forget. I don't think anybody, any part of the world, wants to ń ṣiṣẹ́ Canada at America. I've never seen the country. Okay? People do work. Nigeria, they say they are hardworking. You cannot compare the labor. Labor time èèyàn ń ṣe America and Canada. I don't know. Ọlọ́run ò ní jẹ́ kí n tún labor any other country mọ́. Yàtọ̀ sí tìlú mi tí mo ti mọ̀. America at city, Canada at even South Africa. I just don't buy ya. But I want to start with that. You know what? I have a plan for my daughter when I when I was conf I mean conceived. When I was pregnant, I have a plan. And everybody also have that plan. Everybody. Do you understand? No, I mean some people people who have children tí ò ní plan for wọn. Tó máa kàn another thing is maybe their situation or they are not some people are not normal, okay? But for people who normal, who have working and you are faced from trouble, everybody who have children, they have plan for their children. Okay, so I want to talk about my own. Um, I love. I have a very good plan for my for my daughter, all my children, but my daughter now. So and I have this mind, like I want to. Despite I I have this mind. I not for my daughter alone. I I love to pamper my children. Do you understand? I love to pamper my children. But this I want to talk about my daughter today. When my daughter was small, when she was still a baby. Okay? As a baby, you do everything for them. But my daughter will love to go to the... I have cook and I have um, housemaid. I have people who normally come and go. And I have... Some, but one thing about me, I don't love people cooking for me. Okay? I don't love people cooking for me. oh. Even when my daughter is cooking, mo sì máa ń correct ẹ̀ mo sì máa máa direct ẹ̀ máa máa fojú sí báyìí how do you do it àmì ìníjẹ́ kó ṣe twenty percent I mean like hundred percent like that's me for you Is I'm not, people who are not used to me wọ́n lè máa sọ pé you are bossy I love to monitor I even when I know you you can do this I still love to supervise as if I don't give you hundred guarantee hundred percent guarantee that you can do it I know you can do it but I love the God mo confess ni pé I still love to supervise I don't just want to sit down because I'm comfortable and then uh, after comfort comfort then I don't have to do anything no I want to talk about my daughter sorry so when she was ba still a baby then we are in South Africa I noticed gbogbo ilé èèyàn lè pọ̀ nínú ilé o everybody bá jẹun tán you know àwọn tó wà nínú ilé yẹn torí pé ọmọ ọ̀dọ́ máa ń wà yẹn so wọ́n máa ń dábọ́ sílẹ̀ everybody wọ́n bìlí pé everybody níṣẹ́ wọ́n lè dábọ́ sílẹ̀ bóyá wọ́n fẹ́ kó o sínú wọ́n fẹ́ fọ́ you gbogbo àwọn tó yà wọ́n yà máa dábọ́ tó bá ti kó abọ́ sílẹ̀ yẹn if everybody finish it and they drop their plate you know what happen so my daughter will go there she's the smallest she's a baby and all those food tí gbogbo wa máa jẹ yẹn my daughter don eat rice with cook she doesn't eat uh, malala and vegetable panadium all those food tá máa she doesn't eat anything she take only milk coke nígbà tó wà ní kékeré torí kò ń jẹ anything at times rice crisps you understand she doesn't eat bread kò kí ń jẹ ata wọ́n mọ́ mi ò jẹ wọn tó pé ten good years my daughter don't eat jollof rice she doesn't eat anything in the house tó bá rí gàrí ṣé àwọn ẹ̀kọ́ ọmọ tí ò bá dẹ̀ jẹ nǹkan tó ní vitamin pọ̀ tó bá rí gàrí ó lè lóun fẹ́ mu gàrí she doesn't eat bí inú ilé wa ṣe surplus fún oúnjẹ mo ti sọ problem yẹn fún yín nígbà yẹn pé maybe because of little problem tó nígbà tó ní tó wà lọ́mọdé ṣe tó ń tẹ̀sán àti mo sọ pé grandma ẹ̀ ẹ̀ àwọn grandma méjèèjì tó ń ṣe fún ṣó ti yé so but títí mo fẹ́ sọ lélẹ̀ ọmọ mi máa bọ́ síbi tán bá ti kó abọ́ sílẹ̀ sínú sink tí wọ́n ti arrange ẹ̀ síbi tán ti fẹ́ fọ̀ ọmọ mi bó ṣe kéré tó á bọ́ síbẹ̀ yẹn ṣe don stand tó bá ń wo tv àbí tó ń ṣe nǹkan kan lọ́wọ́ tó bá kàn ti pé wọ́n dábọ́ sínú sink yẹn á bọ́ síbẹ̀ ọwọ́ ẹ̀ ò tó o á dúró sórí iṣẹ́ ẹ̀ á wọ one of the dining table dining chair á wọ síbẹ̀ á wá climb sórí dining chair yẹn á wá máa dúró síbi ẹ̀ mọ̀ ó dẹ̀ dẹ́njọ́ ẹ̀sán tó ṣiṣẹ́ yẹn náà lè lọ yọ̀ kó ṣe púpọ̀ òun ò ní kí ẹ̀ á dúró sórí ẹ̀ á wá lọ sórí sink yẹn á máa fọ àwọn abọ́ yẹn mo máa ń sọ fún wọn ní ó máa ń rí kíní tó máa ń ṣe yẹn ó máa ń ṣe mí bíi pé torí ó máa dáṣẹ́ sílẹ̀ fún wa ṣe ti understand ó máa máa fọ abọ́ yẹn ṣùgbọ́n ó máa máa dà gbogbo omi sí gbogbo ibi tó wà ńlẹ̀ gbogbo orí síǹkì yẹn orí ilẹ̀ ẹlẹ̀ ó máa kún fún mi she tried to help us but then mo máa ń bínú pé why i don't want her to touch anything ọlọ ṣe rí nǹkan kan mí gbà mí tẹ bá ń ṣe nǹkan gbà mí tó bá ní problem mí báyìí ọlọ́run fi máa ń train èèyàn ni sotiye so èmi wò pé títí ọmọ mi máa fi tó stage tí máa máa kọ lóúnjẹ bó ṣe máa ṣe nǹkan nínú ilé I don't want her to touch anything but tí tẹ bá ní kó má touch yẹn kó má ṣiṣẹ́ yẹn kó má fẹ́ lọ ṣe ọmọ mi lè déédéé lọ sí ibi bathroom sí kó déédéé fẹ́ lọ máa fọ bẹ̀ yóò lè sọ pé I want to lay the bed kó ṣe pé bẹ́ẹ̀dì dọ̀tí o a kàn fẹ́ máa ó fẹ́ máa ó wà ńgbà yẹn mo sọ mo complain náà fún doctor doctor sọ fún mi pé bóyá tó pé máa mu coke so ti ẹ̀mẹ̀ yẹn ó wà apathic gan ó máa ń then ọmọ mi ti lọ ó ti lára ń sìn she is very she is very thin nígbà yẹn ó thin so just she doesn't eat she ti understand bẹ́ẹ̀ so she go around want to do one thing or the other but ń gbogbo yẹn iṣẹ́ tó máa ma fẹ́ ṣe fún mi yẹn torí kò tí tó àtìkò tó yẹ kó ṣe ó máa fi ń dáṣẹ́ sílẹ̀ fún wa ni òun nísìnyí tó a sọ pé don't touch it anybody I want to help you I'm doing it But doing it, she messing up the place. Do you understand? At times, only lè kó kọ́ọ̀bù papọ̀ bí tó ti ń fọ́ papọ̀ tó ti fi ọṣẹ sọ́wọ́ yẹn kọ́ọ̀bù kankan lè yọ kọ́ọ̀bù kan ó crack more wọn ó lè break ìmí lè jábọ́ sílẹ̀ I will be so angry you know àwọn but by yẹn wọ́n á sọ fún mi trying to learn because e some people and uh, we do that ṣé ti yẹ yín mẹ́yìn ó dẹ̀ rí pé máa ń ṣe ó dẹ̀ ra àwọn so she love to do it and again kì í ṣe pé she love to do it some children wọn ò tiẹ̀ ní ọmọ ọ̀dọ̀ nínú ilé tán bá kó abọ́ yẹn sílẹ̀ wọn ò ní débẹ̀ láti kékeré ni ohun tó ní kálukú bá máa jẹ́ láti kékeré lẹ máa ti mọ̀ ọmọ tó bá máa láàánú ẹ̀ wàá rí láti kékeré ọmọ tó bá máa dájú ẹ̀ wàá mọ̀ láti kékeré ṣó ti yé so mo máa ń complain mo máa ń complain gan don't touch it don't touch it don't touch it so mo máa ń wò ó mo máa ń ṣọ́ wọn ní kó máa bá mi sọ tí mi bá sí ń bẹ̀ tán bá ti kó nǹkan kan sílẹ̀ àbí kó lọ síbi kan kódà kó má sàbọ̀ nínú sink she will go around the place and be wetting it like taking the rag and putting it rag tó mú yẹn ó lè tún jẹ́ kó máa fi dọ̀tí bẹ̀yẹ̀ but she just want to do something she love it but me I don't like it I want people to do it for her I ready to do it for her at that moment and that's what I do to all my children you understand I have two children. And the reason why people do tell me that I'm too, I pamper children too much. No. I I learned something. I said, okay, because I didn't get those things from, maybe you don't have parents that can do that for you. So because of that, you don't want to teach your children. I mean, you don't want, I teach them what is necessary. My daughter go to school. My daughter, um, anything tó máa ń ṣe fọ́mọ kékeré ni máa ń fẹ́ ṣe fọ́mọ ni mo ṣe fún because I believe that age every everybody have things you need to do at certain age you know tó bá di time tó yẹ kó rìn o gbúdọ̀ rìn tó bá jẹ́ pé yẹ kó kúrò ní o gbúdọ̀ o gbúdọ̀ máa sáré ọmọ tó yẹ kó máa kúrò at that time To to to tí ò kúrò To wá bẹ̀rẹ̀ sí sí tó lóun fẹ́ lọ máa sáré lé ó lè lọ kán lẹ́sẹ̀ àbí kó jẹ́ àbàmì ọmọ do you understand me so stages I believe in stage everybody has time so whatever you need to do at this age you must not do it under that age or before the age takes a step ṣètìyé ọmọ mi ń ṣe ó ti máa ń ṣe kiri yẹn láti kékeré ṣètìyé mẹ́rin ó wá tó stage kan. she complain even gbà tèmi àti bàbá ẹ̀ ṣe wà ó máa ń complain gan ṣé ti yé like you i want to do something you don't let me do it ó sì kéré o ṣe mọ̀ i want to do it i want to help i want to do this i want to do that i want to ṣe kiri kan i don't want it because tó bá lọ gbé abọ́ place. ọjọ́ tó ti gbé kí lorúkọ ẹ̀ cup glass cup tó lòun fọ́ tí glass cup fọ́ tó ta káàkiri bó ṣe ta káàkiri yẹn náà ó ń láti bọ́lẹ̀ tó bá bọ́lẹ̀ tó kẹsẹ̀ sí ó máa ṣe léṣe àdìwálà títí mi. ìgbà tó wá di pé nǹkan tún rough kó tó di pé rough ṣe ọmọ ẹgbẹ́ pàtàkì kọ́kọ́ dé South Africa things ó sweet for some time gbà tó wá tán owó ta kó débẹ̀ tó tán so things wá rough gan táwọn pásọ àtàwọn tó hide secret tó ń bá wa jà yẹn so things rough ó rough gan gbogbo ìgbà tó rough yẹn ṣe wá dà pé ọlọ́run mọ̀ mọ̀ ṣe ti understand ó jẹ́ kọ́ ọmọ mi máa láìkó oúnjẹ my daughter don't eat kò sóúnjẹ tí mo rà fọ́mọ mi tí bá ra nǹkan fún lọ́nà tí bá sọ pé i'm not eating this food and mommy just taste it tẹ́mi náà bá ní mi ò tí ì fẹ́ jẹun ọmọ mi ò ní jẹun nínú ilé ṣe ti understand bí mi ò ṣe ọmọ mi ṣe ń jẹ breakfast let me see don't eat in the room shish Sarah don't don't eat in the room I know you don't want to interrupt me sit down dining don't eat in the room please. Where are you? Come out now.

ṣe rí ọmọ mi ṣe ọmọ mi máa ń tijú gan náà kò dẹ̀ ń tijú nígbà tó wà ní age six nígbà tó wà ní age six yẹn kò kí ń tijú kò kí ń tijú ọdún ìgbà tèmi wà ní àwọn age kan yes. ah ní drinks ni drinks o ṣí fún màá yẹn lánàá yóò dẹ̀bù kékeré fún mi ebi nǹkan fẹ́ máa mú anything cold ni mo máa gbé sí ìbàyí títí ó máa fi warm díẹ̀. torí pé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀mí i'm not saying kinní o ò fẹ́ kí n sọ torí ẹ̀ ló ṣe wọnú ilé lọ ò fẹ́ gbọ́. wá o mú ẹ̀bùn yẹn wá o mú jùsẹ̀ bọ́tù yẹn wá. pure ẹ̀bùn ni o pa síbẹ̀. sparking pure so nígbà tí mi lówó ta lówó ta ní issues gan ọmọ mi ò kí ń jẹun ṣe mọ nǹkan bóyá because kò kí ń rí wa ká máa jẹun all the time we don't eat every time so because of that maybe because of that she doesn't eat I do force her to eat it was a trouble time o a máa lọ rí doctor every time mo máa ń complain gbangba yẹn bíi sore throat sore throat because she doesn't eat so tó bá point nǹkan any liquid nígbà yẹn my daughter take coke liquid milk fresh milk ọjọjọ tó bá jẹ cornflakes àbí tó mu yogurt tó máa mu yogurt but ọjọ́ tó bá ti wá jókòó in fact tá a bá tó bá sọ pé òun fẹ́ jẹ McDonald's nígbà yẹn tó bá ti náwó sí McDonald's ó fẹ́ náwó sí bóyá drinks tá a máa rà fún bẹ̀ tó bá dẹ̀ ra McDonald's tá a bá ra kit kí lorúkọ kí lorúkọ páàkì ti bébì yẹn ó ti gbé nǹkan sétí ẹ ṣáà mọ oúnjẹ ti bébì yẹn tó bá ti mi tó bá ti fún ní kí lorúkọ baby park ti McDonald's yẹn ti gbàgbé happy meal ìyá mọ̀ pé happy meal yẹn bọ́gà kékeré tó wà ń bẹ̀ á yọ ẹran kékeré tó wà nù ẹ̀ á jẹ ẹran yẹn nìkan ló máa jẹ tipátipá ló máa fi jẹ ẹran kékeré yẹn tán kò kí n jẹun so ṣe mọ̀ pé bóyá tòtòrí pé ní gbogbo yẹn tó bá dẹ̀ ti di ní òru báyìí mo máa bẹ̀rẹ̀ prayer èmi ni máa ń lead prayer souls tó ti lọ may God may God rest their soul àwọn àwọn tó ti part may go rest their soul so tí má ti bẹ̀rẹ̀ prayer yẹn ọmọ mi ò sùn wọra rí ó máa dìde ṣáà ni it's a normal tí ó máa dìde kì í ṣe pé a máa sọ pé join the prayer because ó sì wà ń bébì orí mo ń sọ yìí kò tí gbogbo títì yẹn ti bẹ̀rẹ̀ bí ọdún kan plus ni o so she will join the prayer and she be saying àmín because the father will be saying amen àmín òun náà ó ṣà ń gbọ́ àmín ó ṣà ń náà mo máa sọ the same thing a máa ṣe àmì àmì àmì so a wá gbé pẹ̀lú òyìnbó kan ní ọjọ́ kan a gbé nílé tá a gbé pẹ̀lú òyìnbó yẹn òyìnbó yẹn wá béèrè lọ́wọ́ mi pé funny things ó máa ń ṣẹlẹ̀ òyìnbó àti ọmọ ẹnìkan náà tún rẹ̀ǹtì ilé nínú ilé yẹn ọmọ Egypt so obìnrin ni ó máa ń béèrè pé ah what is your problem òkun bẹ́ẹ̀ yẹn ní tó máa ń bá fún wọn ni pé when you wake up ipe ọmọ mi gọgọ ló máa ń kàn sáì lòun Igwe, she too will be saying, hey, army, army. I don't know what is meaning of army, army, army, I mean, you know. She joined me and she do whatever I do. Do you understand? Ìgbà tó wá tó the kan, my baby will be telling me, oh, but she kéré to, honey, I want to cook for you. My kàn will báyìí pé mi ò ní fẹ́ kó débi stove, Me, never go to the surrounding sọ̀rọ̀ àǹdìbí tó ń anything ibi fíríjì yẹn ó lè débẹ̀ but anything store bí tó máa lọ bí ló fẹ́ bọ́ ìlòmí àbó fẹ́ ṣe nǹkan kan ní tó bá ló ń ṣe tó máa fẹ́ràn láti ṣe tó máa hàn máa rẹ̀ I don't want it she will tell me I want to cook for you I don't want it even tí n bá ní ọmọ ọmọ ọ̀dọ̀ nínú ilé tó ń so oúnjẹ nígbà táwa Nàìjíríà ọmọ mi ò ní dúró pé kí wọ́n gbóúnjẹ wá fún ọmọ àjọ dúró ti ọmọ ọ̀dọ̀ ni kúùkù yẹn ọmọ mi máa dúró tí wọ́n máa jọjọ sí oúnjẹ ìfún àlejò tá a ní sílé àwọn tá a bá gbà sílé tí ò ń ṣe ọmọ mi those one will be sitting down be boss nínú ilé wọ́n máa jókòó bí ọ̀gá tó ń bá ṣe oúnjẹ tó kọ́ wá fún wọn my daughter will join the ọmọ ọ̀dọ̀ serving and cooking all these things tí mo sọ yẹn mi ò sọ pé sarah go and join that person and mi sọ bẹ́ẹ̀ fún mi ò sọ pé sarah join that person in the kitchen èmi gan mo máa tún sọ fún pé what are you doing in the kitchen You have other things to do. When she's cooking, preparing your our food, you should be doing other things. If you have homework, you should be doing your own work. And I just want to put eyes. I just want to assist her. I have time. I can still do my own work. Do you understand? She will join those one, that person cooking. Do You get me? I don't know. Maybe, ó take ìkíní yẹn. Ṣé ti yẹ yín bẹ́ẹ̀? Torí àwa, èmi Bọ́lá, mi wọn train mi láti jókòó pé wọ́n máa ẹnìkan máa so oúnjẹ fún mi pé oúnjẹ tí mi bá pàtíkà nínú ẹ̀ wọ́n á sì tó wá fún mi èyí tí mo ti pàtíkà gan tó jẹ́ mi mo ṣe wọ́n tí fún mi jẹ talkless of èyí tí wọ́n wá sọ pé ẹnìkan wá jókòó máa máa retí pé mo fẹ́ lọ jókòó mo fẹ́ lọ jẹ oúnjẹ tí wọ́n ṣe ṣé ti yé so bí pé mi ò kọ́ mu mi pé go and join this person go and do this thing ẹ mọ̀ kan ó ń ṣe automatically that thing been transferred to her are you getting me anything to bá ṣe ó máa transfer sínú ayé ọmọ ẹ ẹlòmíì trouble ló so di ẹni to jẹ́ pé hard working by fire by force Hello, me kò ní choice To bá dẹ̀ ń ṣe a máa she's not pleased kò ń ṣe nǹkan tó wù láti ṣe ẹkún lè máa gbọ́n ṣé a máa sunkún because kò fẹ́ ṣe bó tẹ̀ jẹ́ pé ó ní strength láti ṣe kò wú ṣe ọ̀tọ̀ lẹ́ni tí ó jẹ́ pé wọ́n ní kó má ṣe o tó dẹ̀ lágbára tó jẹ́ pé kò lágbára láti ṣe ó dẹ̀ fẹ́ ṣe wọ́n ní you cannot do it you have to be okay first before you can do this but some people have the strength they have the capacity they don't want to if you force them to do anything they be crying and they feel bad they won't be okay because a máa dàbí pé ṣe ni wọ́n fìyà because it's not in their system but i'm telling you àwọn ẹlòmíì bàbá wọn lówó ìyá wọn lówó wọ́n ṣiṣẹ́ tó jẹ́ wípé if their father is also hardworking automatically that spirit will be transferred to their to the to the child to the children you know we are two parents mother and father parents used to be two father mother if any of them study your children èyí tí oníkálukú bá gbé nínú issue wọn nínú ìwà ẹ̀ wàá mọ̀ ṣòtìyé. now i want to talk about yesterday ìgbà táwọn wà ní nàìjíríà even ìgbà táwọn wà ní dubai tí n bá lọ síbi mọ́tò most of the time tí àwọn tó bá ti rí mi pé a lọ bí iṣẹ́ mo ti gbaṣẹ́ kan rí iṣẹ́ kíá ọmọ mi máa sọ fún mi let me go àwọn LPO wọ́n fún mi ní duty níjọ́ kan I was sick seriously very sick but ó wá jẹ́ home care ó wá béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ lọ ṣe níbẹ̀ yẹn mo ṣàlàyé àwọn activities tí máa ní láti ṣe fún my daughter was telling me let me follow you let me follow you let me follow you I can actually help you I was sick but mi ò fẹ́ deny I mean mi fẹ́ rìjẹ́tì iṣẹ́ yẹn tí n bá rìjẹ́tì ẹ̀ ẹ mọ̀ ń gbogbo gbà náà máa sọ pé she doesn't want to get to work she doesn't want to get to work ṣé ti yẹ yín ẹ̀yìn ṣó dẹ̀ mọ́ pé nǹkan tó bá ń ṣe lójoojúmọ́ tó continue láti máa ṣe ó máa di pásù àyọ̀ pásù ó máa di flesh yẹ ó máa di body yẹ you get it but anything tó bá ṣe lónìí tó ṣe fún ọjọ́ márùn-ún tó wá fi ọjọ́ méjìdínlógún ṣé o rí pé mo ti block ẹ̀ dànù kò sẹ́jọ́ ń bí mi ráyè ẹjọ́. listen o gbọ́dọ̀ wà ní nàìjíríà. ṣe mọ̀ pé mo ṣe gbogbo òwò gan-an there was a time tí mo ń ta drinks mo máa tí mọ́tò bá ti wá já drinks yẹn ẹ̀mí pa àwọn ẹbí ẹ̀mí pé crate minerals wúwo my ọmọ mi ṣe mọ̀ pé kò tí tó ní ní seven years ago she's around let's say going thirteen going thirteen then she will carry that drinks two bags I mean two crates papọ̀ mama sọ fún pé don't anybody I can do it because she just want to help she want to do it she want to encourage she know that we are going through many things and she want to really tell me pé kí n má worry so ti yé bẹ́yẹn èmi náà máa gbé o but tó bá jẹ́ pé tá a bá ní ọmọ ọ̀dọ̀ tá a lẹ́ anybody we do it ourselves so ti yẹ mẹ́rin a máa gbé àwọn crate yẹn a máa gbé méjì méjì so ti meanwhile ẹni tá a gbà tá a dìídì ń sanwó fún tí ò bá wa ṣiṣẹ́ owó wa tó jẹ́ pé lára nǹkan tá a ṣì ní a fi ń tọ́jú ẹ̀ tó bá ní pé kán gbé ó lè máa gbé ẹyọ kan ní díẹ̀ díẹ̀ ó lè lóun ò lè gbé crate kọ̀ọ̀kan tán ẹyọ kọ̀ọ̀kan ó lè nìkan bá ń gbé lẹ́gbẹ̀ẹ́ bí kẹ́ni kan gbé lẹ́gbẹ̀ẹ́ bí ṣé ti mẹ́rin kò ní gbé meanwhile kò ń ṣe wípé bóyá bàbá ẹ̀ ló àbí ẹ̀ ló bí ẹ̀ ti bá di lówó ẹ̀ ti understand bẹ́yẹn but nǹkan kan lọ́mọ mi ò tètè bẹ̀rẹ̀ sí í ṣe òun náà ni mi ò jẹ́ kó sóúnjẹ fún mi my daughter will be begging me mommy i want to cook mommy i want to cook mama ni you cannot cook for me for now and it's even a taboo many people don't cook for me people don't cook for me ẹni tó bá kúkù fún mi ọmọ ọ̀dọ̀ tó bá kúkù fún mi mo ti tẹ̀sí ẹ̀ dáadáa mo ti touch mo ti fún ní ọmọ tó bá sóúnjẹ fún mi o ní gbogbo ọmọ ọ̀dọ̀ tí mo sì ń gbà láyé mi ọmọ kan ló sì sóúnjẹ fún mi rí ọmọ Tógò kò sí ọmọ tí mo gbà tó máa sóúnjẹ fún mi kò sọmọ ọ̀dọ̀ tó ń sóúnjẹ fún mi so my daughter will be begging me mommy I want to cook mommy I want to cook mommy I want to cook mani do you know what you can cook for yourself I will cook for myself Andy do you love you is is Andy do you love me I want to cook for you money just cook for yourself I will cook for myself ọmọ mi á máa bèrè lọ́pìn but why i'm just i'm sorry to say this i don't know reason nígbà tí mo wà ní Dubai ọmọ ọ̀dọ̀ mi ọmọ Nàìjíríà ṣe mọ̀ kò sẹ́ni tó ti wà nílé ọkọ rí tó ti bímọ tó ti ní ọmọ tó ti lọ́kọ tó ti wá kúrò nílé ọkọ tó dẹ̀ láwọn ọmọ tó pọ̀ ṣe mọ̀ pé mo ń jẹ́ sí i tí ò mo ń jẹ́ sí mo lè fún direction kí n sọ bó ṣe máa sóúnjẹ fún mi mi ò kí ń jẹ́ kí èèyàn sóúnjẹ fún mi torí bẹ́ẹ̀ náà ti bá lọ sí patí ní millennium patí tí bá ti jẹun mo láìkẹ́ nínú gan i don't eat kì í ṣe pé mo ní mo mú jẹ́ ṣe gan gidi o but me i don't just eat anyhow i don't eat people don't cook for me mi ì jẹ́ kọ́ mo mi tètè sóúnjẹ ọmọ mi bẹ̀rẹ̀ oúnjẹ nísìnyí so tí bá ti wá lọ bí iṣẹ́ ń gbàtà Canada yìí tí bá ti sínlé ọmọ mi màá sọ pé ani mummy should I prepare something màá don't worry just get something you can order food when I come back I'm going to cook ọmọ mi máa sọ pé I can cook I can cook I can cook as you understand ṣe ti yé màá ní okay if you want to cook I will supervise you now tí bá ti wá fẹ́ sóúnjẹ tèmi yẹn mo ti lè wà kárí ìdèwé ńgbà mi pé let me make my food But when I make my food, I can't finish the food I make for myself. So she be forced. Okay, you have made something. Tó bá ti ṣe ṣe okay, mommy, you prepare jollof rice. Now, I cannot prepare jollof rice again, but I feel like cooking this jollof rice. But when my daughter cook the jollof rice, I'll make sure she finish it. That's before. But you see, my daughter cook jollof rice. Tó bá ṣe ẹ̀fọ́, ọmọ mi ṣe ẹ̀fọ́ jù mí lọ ọmọ mi ṣe ẹ̀gúsí ó mọ̀ ọ́ sí èjù mi lọ sí ó máa dùn lẹ́nu mi tí n bá ṣe ẹ̀sìn oúnjẹ oúnjẹ yẹn ò kì í dùn lẹ́nu mi bọ́ tọ́mọ mi bá ṣe oúnjẹ yẹn báyìí ó máa sweet lẹ́nu mi pa ráìsì mo jẹ kùrú sí òun ló bu sí fún mi òun ló bu tiẹ̀ sí yẹn ó ṣe ráìsì yẹn very delicious chicken to grill ṣé o fi chicken to grill yẹn o ti fi wọ̀n wọ́n o ti fi chicken to grill yẹn o ti fi wọ̀n so ẹ̀ka ẹ̀rí ńgbà míì tó jẹ́ pé tó bá ṣe oúnjẹ fún mi tó máa ṣe bíi tó máa decorate plate yẹn tó máa take it, tó máa gbé wá síwájú mi kò ń ṣe pé bóyá ń gbà mí mo fẹ́ ṣe pé mo jẹ chicken pé wọ́n jẹ́ rí àbí mo jẹ oúnjẹ kan tó wọ́n jẹ́ rí I just want people to know that you know because mi ò believe pé ó lè ọlọ́run ṣá anyway ṣá she forced me my daughter forced me dada mọ́mí I want to cook mọ́mí I want to cook tí n bá lọ bí jẹ́ màá Sarah don't worry yourself just prepare the meat boil the meat wash the meat slide the vegetable uh, make sure you blend the melon make sure you do this wash the locust beans just prepare everything bring out the pot and the cooking oil when I come back or you if somebody at my grill grill the fish grill the meat when I come back I'll come and prepare it but you know what she prepared you know I'll come back timatiwa dey mama she she just be looking at me she was upset she's angry like why Mommy, you don't allow me. You do hate me. Mommy, no. I just, I'm just used to it. Ṣé o ti yẹ yín láti kékeré yẹn? Màá lọ ta, kì í ṣe blender. Ọwọ́ ni mọ́mì mi láì kàtà tán fọ́ lọ. Ọwọ́ ni, ọwọ́ máa fọ́ lọ. Ẹ̀gúsí yẹn á máa lọ, ó máa tóbi báyìí. Ó máa, ó máa tóbi. Tọ́ bá ti fún mi ní oúnjẹ ta fẹ́, ọbẹ̀ ta fẹ́ sèé sèé. oúnjẹ tòmátò púpọ̀, tòmátò, rodo, ṣé tàtàṣé ni wọ́n ń jẹ púpọ̀ so àlùbọ́sà gbogbo ẹ̀ la máa fọwọ́ lọ tó máa gbé bóòlù ńlá bíi tray báyìí tó máa gbé fún mi so a máa máa kó tó bá ti lọ ẹ̀gúsí tán wàá kó sí tó bá ti lọ irú náà wàá kó sí tó bá ti lọ ata ló máa ń ṣòro jù òun ló máa ń tàyàn lọ́wọ́ wàá wá kó sí wàá tún wá lọ tòmátò yẹn tòmátò máa take space gan a wá fi sí wàá ṣáà lọ gbogbo ẹ̀ papọ̀ lápapọ̀ wàá kó sínú tray yẹn wàá wá dé wàá wá gbé wá sínú ilé wọ́n wá ṣe prepare mọ́mì mi náà tí má ti lọ gbọ́ ẹ̀ bí ṣe máa ń sọ fọ́ mọ́mì yẹn ni mọ́mì ṣe máa jókòó àwa nìkan máa máa sè màmí ò náà pípẹ́ yìí wọ́n wá ní iṣu ń kí má bàa bẹ́ sí yẹn jákujàku àbí má bàa bẹ́ sọnù ìgbà mẹ́rin má bẹ́ sí yẹn àbí kí wọ́n bẹ́ wọ́n bá ti wá bẹ́ tán máa gún iyán yẹn ṣó ti yẹ yín so this ọjọ́ tí mọ̀mí má ti wá sí wá fún mi ní ok wọ́n ní mọ́mí just try me tó bá ti wá so oúnjẹ ó bá ṣe fried rice tiẹ̀ báwo ni fridge máa ní you cook fried rice mo wá rí pé kúkú fried rice níjọ́ kan ó lè ti pé ẹ̀ tèmi náà pé tí n bá ti dé mo sọ pé màá ṣe ti tèmi mo wá taste Friday rice yẹn was so yummy delicious the taste was so good better than ti tèmi gan mo wá ní ah, ah. òun dẹ̀ ti wá portion rẹ̀ pé one to three days ṣe ti ọdún sáà mo wá jókòó mo wá ní ah ó dùn o ó dùn o mo wá fún ní trial mo wá ní kó máa so oúnjẹ ọjọ́ tó kọ́kọ́ ṣe ẹ̀fọ́ fún mi mo ṣáà ń gbàdúrà mo ní ọlọ́run má jẹ́ kẹ́fọ́ yìí ní tèsí mo fẹ́ o ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kó ṣe kíní kan nígbà tó máa ṣe fantastic jollof rice yìí láàárọ̀ yìí tọ́mọ mi bá ń ṣe oúnjẹ irú ọjọ́ tí mo ní kó ṣe ọbẹ̀ tí mo ní éfiri yẹn ìyá mi pé bẹ̀rẹ̀ ìgbà tó yá o tẹ́nìkan bá mi sọ̀rọ̀ torí pé mo fẹ́ kó lọ bá ń bẹ́ni yẹn sọ̀rọ̀ ṣe mo bí mo ṣe wá ṣe ọbẹ̀ yẹn ó feel bad when she starts something she want to finish it cooking yẹn máa ní mummy i will do it for you don't worry mo wá rántí pé èmi ò force ní gbogbo àyẹn tẹ́mi máa tí mummy máa ní kí n lọ ṣe by fire by force ni mummy máa fi fi sé mi lọ́rùn but ọmọ mi now begging me that she want to help me in doing those things tó jẹ́ pé mummy mi ń fún mi àwọn èèyàn fún mi ń gbà yẹn bá mi ṣe by fire by force tí ò sí compensation my daughter was now begging me to do it èyí tí mo wá fẹ́ sọ nìyí nígbà tó di lánàá tí bá ní kí n máa sọ story ó pọ̀ gan-an ti yẹ yín nígbà tí a fẹ́ páàkì yẹn ìgbà tá a fẹ́ páàkì a pe àwọn tó máa bá wa múvà àwọn múvà sí a pe ti Quebec a pe ti ẹnìkan tẹ̀ nílẹ̀ Ottawa ló ń wà tó bá fẹ́ wá láti Ottawa iye báyìí báyìí ni pàmítà náà máa ń ṣe kíní kan kiri kan meanwhile mo ní driver license mo lè drive ó ti yé pé tí n bá ṣe báyìí màá wọ́n mọ́ mi ní we can go and get the ká tó pe àwọn pípò yẹn tí wọ́n sì ń fún wa ń béèrè kan tẹ́ni wọ́n sọ pé going to pay we are going to pay two thousand five hundred gbàtà fẹ́ lọ sí alpha gbà yẹn six thousand plus gan-an fẹ́ bá a kẹ́rù just for ní ṣọ̀tẹ́rẹ́ inú lẹ́yìn six thousand five meanwhile tó bá sọ pé òkè o ká gbé sórí láì ká ta ò ní réyàn rà tó bá ti rà gan wọ́n máa rà bọ́ owó tó máa rà kò lè ra tábánikà ta fọ́níṣọ̀ nílé yẹn tó bá wá rà tán náà fẹ́ rà lọ́wọ́ wa owó tó máa rà lọ wa ó lè má lè ra bẹ́ẹ̀dì ọkàn mọ́ ṣó ti yé bẹ́ẹ̀ you have to wait for some time and work again to get it back so my daughter was now telling me nígbà táwa ti make up mind pé ọ̀tá wà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ my daughter ọmọ àtọ́tí àṣẹjàgbà tó ti wá sọ pé wọ́n approve ilé fún wa my daughter was telling me mo ní báwo lè ṣe máa kẹ́rù owó tá a máa fi kẹ́rù ló kọ́kọ́ ń já mi láyà apart from owó lé yes wà tó ń sọ fún wa pé ẹnìkan sọ pé two five ẹnìkan sọ pé ó tún lè jù bẹ́ẹ̀ lọ you know. Hmm. Kubeki's, is anyway ṣá jẹ́ kó máa sọ̀rọ̀ mi lọ mi sọ̀rọ̀ Quebec is ọ̀rọ̀ mọ́ mi sọ my daughter was down she telling me pé mommy don't worry i will be packing it just let's uh, eh, go and buy in fact máa ní mo fẹ́ lọ mo bá lọ i let's go and get some bag ó bá ní a máa lọ sínú shop ara àwọn Ghana must go yẹn pálí ló yẹ kára bọ́tà àkọ́kọ́ pálí yẹn ló wá ló bẹ́tà lẹ́tà bọ́tà máa ra Ghana must go yẹn a ní oh, i will be packing it èyí tá bá dẹ̀ máa máa yọ ó take like kádẹ̀ tó kán tó wà profile fún wa láti prepare ó take like two weeks à ń yọ gbogbo àwọn nǹkan tí aṣáàtọ̀ pé àwọn aṣọ ìwọ̀nyí ti pọ̀jù àmàlọ́ dànù àti tuntun o àti tó jálòkù àti gbogbo aṣáàlọ́ ń dànù so one pack one pack one pack one pack torí tá a bá ní káwọn èèyàn wá pack fún wa wọ́n máa ń pack o àwọn mova they will come and arrange it quickly quickly they put it in the garden àwọn náà ló máa arrange ẹ̀ bí but ìsọ̀rọ̀ owó ni ọmọ mi páàkì ẹ̀ ó ṣiṣẹ́ gan-an ó ṣiṣẹ́ ká má lè cut expenses wa a bá ṣe move yẹn to God who made me òun lọ́lọ́run lò fún mi do you get it gbogbo nǹkan tí mo sì ṣe ní àṣeyọrí láyé mi nígbà mílíọ̀nù yìí ọlọ́run ni àti oore ọ̀fẹ́ in fact nígbà yẹn tí mo ní mo fẹ́ẹ́ mo fẹ́ ṣe nǹkan kan ní nàìjíríà nígbà tí mo ní mo fẹ́ tí mo ní ìdánwò seriously mo ní láti fixed deposit ẹ̀ mo ní láti forfeit ẹ̀ kí n ba lè lówó yẹn he knows this my baby. torí ẹ̀ ń gbà míì náà tí n bá ṣe nǹkan fọ́mọ mi tí mo fi yàrá ẹ̀wọ̀n àbí tí mo fi nǹkan kan wọ̀n àwọn èèyàn máa rò bóyá ṣe ni mò ń bàjẹ́ ni àbí nǹkan kan she have my ẹ̀wọ̀n kéèyàn ní ẹ̀wọ̀n ọ̀tọ̀ ní kéèyàn ní spirit láti help èèyàn àti àwọn èèyàn tó bí kí n tó sọ story tó ṣẹlẹ̀ lánàá nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ tí wíìkì tí wíìkì tí bàbá yẹn kú àbí week àbí mọ́ǹtì tí bàbá yẹn kú tán pa bàbá yẹn mo jáde sórí mídíà wọ́n sọ fún mi wọ́n ní kí n ṣe sàrà àbọ̀yìn máa ń sọ fún ẹ wọ́n ní kò ṣe sàrà fáwọn kan àwọn kan mi ì bìlíìfù nínú gbogbo búṣì tì í mú bàbá ìṣẹ̀jẹ̀ kú mo wá gbé lédè kan lórí mídíà ẹ máa gbọ́ bó ṣe gbogbo wọn ṣàṣe máa ń gbé mi mọ́ra ń gbà yẹn tó máa bá mi sọ bó ṣàwà fún wọn ní wàá ṣàfẹ́ put smile sójú àwọn èèyàn mo wá fẹ́ ni ẹ lówó kó bá mi ha fún àwọn ìyá arúgbó kan ní Abẹ́òkúta mi ìjọba Abẹ́òkúta so bó ṣe ní owó yẹn àwọn ìyá yẹn wá ń gbàdúrà gbàdúrà tí mo fi mọ̀ pé ẹlòmíì ẹnu ẹ̀ rùn sọ ọlọ́run ọlọ́run gbọ́ ẹnu ẹ̀ báyìí bó ṣe ń yanu báyìí <sighs> níwájú ọlọ́run magọ́tì ló ń dànù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ gba táwọn ìyá yẹn wá ń sọ̀rọ̀ tán sọ pé ó yẹ ti tán ìkíní yẹn àwọn ọ̀dẹ̀ ìwà ń gbàdúrà ọmọ mi wá sọ wípé òun fẹ́ fún àwọn ìyá yẹn lówó personally ṣe mọ̀ gbígbà yẹn tí n bá lọ bíṣẹ́ tí n bá tajà ẹ ṣáà máa rí náà ó máa ṣí bonnet a máa start mọ́tò ó ti yé <laughs> in fact reason tó fi tètè lọ ń kọ́ mọ́tò gbà yẹn so that tá a bá ra mọ́tò tí n bá ní driver license torí èmi mo slow gan in ní kínní ní gbàjàgì ní french kan ẹ̀ nígbà tí mo fẹ́ lọ sí school driving school yẹn so ó bìí pé ó máa catch up so má dẹ̀ catch up ibi tẹ́mi bá ti flop ó máa help me she want to quickly do something she ti understand she go to school also pé ta bá pe mọ́tò ń sínú ìgbà míì ta máa sọ pé àti ra mọ́tò tó máa ní kán bá wa gbé a máa máa wá towing vehicle tó máa bá wa gbé lọ sí shipping company níwàá tó bá ní driver license you can drive yourself yeah if you have a driver license and you register it you can also have a a dealership I mean dealership number and you would just you take the car yourself that you drove in it to the garage to the place you know she wants to she, anything about it and don't don't worry don't worry don't worry bí mo ṣe ń fúnyàn lówó yẹn my daughter I ah, would ẹ̀ nísìnyí anything. ti understand Hey, mọ̀ nǹkan bí mo ṣe fẹ́ nìyẹn lówó tí mo ní ẹnìyẹn mi ò mọ́ rí o àwọn olówó ajákẹ̀ létà o tó bẹ̀rẹ̀ sí ń bú mi tó bẹ̀rẹ̀ sí ń ṣe oríṣiríṣi kò bú mi jáde náà kò jáde kó bú mi láì kó wá bú mi kó tẹ̀ sójú mi mo máa ń respect àwọn èèyàn tó yẹ pé wọ́n sọ fún pé kó bú mi tí wọ́n dẹ̀ jáde wá tẹ̀ sójú mi mo fún lówó nígbà yẹn kì í ṣe pé tọrọ owó lọ́wọ́ mo fún mo dá ìṣẹ̀ lówó mo tún wá ní kó bá mi fún àwọn ìyá arúgbó lówó bàtà àwọn ìyá arúgbó yẹn tó ń ṣe fídíò tó wọ́n mọ́ mi rí pé à wọ́n dúpẹ́ lọ́wọ́ mi wọ́n ṣe kankan ọmọ mi sọ pé òun fẹ́ fún ọ lówó ṣó ti yé bẹ́ẹ̀ ṣe rí nípa fífúnyàn ní nǹkan yẹn ó wá dé ní ọjọ́ kan my sister God bless you ó wá dé ní ọjọ́ kan nígbà tó wà ní school in South Africa káàdì wọ́n máa wọ́n máa ní káàdì tí wọ́n máa fi ń ṣe shopping so a máa ń lòdò owó sórí káàdì yìí tá a bá ti lòdò owó sórí káàdì yìí tó bá ti di break time teacher máa wá ń pè tí gbogbo teacher máa máa dúpẹ́ she is nice to herself nice to friend and even to the teacher ṣòtìyé so tábà ti wá wò báyìí àwọn sọ pé do you eat at the break time lòun ò jẹun pé ìgbà tó ń fẹ́ lọ sọ àbí káàdì owó ti tán lórí ẹ̀ á máa wọ what owó ti tán owó tó yẹ pé owó ta fi sórí card, ẹ̀ kì í ṣe owó oṣù kan a lè fowó three months sórí káàdì ẹ̀ so my daughter will be buying for friends buying for all the mates àwọn tí ò lóúnjẹ nínú square ní Sacred Heart College mo wá jókòó níjọ́ kan bàbá ẹ̀ náà jókòó irú bí mo ṣe máa ń fúnyàn bàbá ẹ̀ náà is a giver o ó wà generous gan o bàbá Bukola is a generous giver yes in fact téèyàn bá ń fúnyàn lówó dáadáa òde náà máa ń pè she is generous ah mo ní he is not she he is a generous giver àwa jókòó níjọ́ kò máa pa ọjọ́ kan tó àwa dé school tó wá ní i want to buy food but there is no money again the kiri kan wọ́n bèrè lọ́wọ́ wọ́n ní à ah, tíṣà wá ní everybody every friend is the one feeding them at break time ah. nígbà tó máa béèrè lọ́wọ́ ẹ̀ náà ńkọ́ torí bá a máa ṣe ń fúnyàn lóúnjẹ tá a máa ń fúnyàn ní nǹkan lọ́mọ mi ra wọlé níta ń ṣe gangan lọ́mọ mi ń ṣe tá a bá ń jalè nísìnyí ọmọ mi á ti máa jalè tá a bá wíkẹ́ẹ̀d ọmọ mi á ti join gúrùpù tó wíkẹ́ẹ̀d. gbogbo owó tó wà nínú kíní ẹ̀ tó yẹ kó ná for three months yẹn fún oúnjẹ títí ẹ̀ ní o ó fi ṣe shopping ó fi oúnjẹ fáwọn èèyàn ní break time for like two weeks lówó yẹn tán do it why don't you eat in the break time there is no torí pé oúnjẹ nǹkan kò kì í fẹ́ jẹun torí n tó máa lọ jẹ nígbà break yẹn náà ni bóyá kó ra kó lóun ra sausage kò ní jẹ náà àbí kó lóun ra smoothie kó lóun ra kí lorúkọ ẹ̀ ó ṣàmà ra nǹkan kan kì í ṣe bí oúnjẹ náà tó ṣe kinní but ṣé mo a ṣáà máa fún lóúnjẹ pé tó bá wà láàrin ọ̀rẹ́ ẹ̀ bóyá táwọn yẹn bá ń jẹ nǹkan kan wọ́n lè wọ́n máa wù jẹ so tó bá lóun kọ́kọ́ ra nǹkan buy for my friend a máa bẹ̀rẹ̀ can I buy for my friend a ní yes you can buy for your friend a máa sọ pé tó bá wà láàrin àwọn ọ̀rẹ́ ó lè wù jẹ oúnjẹ yẹn ó lè máa wo ọmọ mi jẹ pé so kó rà fún ọ̀rẹ́ God bless you my dear sister so Mr. Kenny mo ní buy mo approve pé you can buy for your friend so she now make it a, a business buying for everybody and she's not eating even smoothie to my lóun fẹ́ mu ó like smoothie some ice cream anything liquid ṣá nítorí ọmọ mi máa ń jẹ ìyẹn for ten years ṣe ló dẹ̀ pé ìgbà tó pọ́dún mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ni wọ́n bírèkì kìíní by God's grace my baby ó máa ó máa dàgbà ó sì máa ṣe dáadáa nínú ayé February should be twenty just imagine pé tó bá di twenty tó pé twenty years yẹn ìgbà yẹn ló ṣẹ̀ wá di pé á wò pé ten years ago lòún bẹ̀rẹ̀ oúnjẹ ní jíjẹ my daughter started eating when she was ten years old ìpéyàn wa bẹ̀rẹ̀ sí jẹ ata nínú ilé tẹ bá gbóúnjẹ sílẹ̀ báyìí tọ́wọ́n bá rí pé mò ń so oúnjẹ lè máa wò pé ọgbọ́nà o a ní okay mommy if you want me to taste food you can give me bubble soup bubble soup yẹn ni ọgbọ́nà soup or ọbẹ̀ ilá ṣe understand so ó lè jẹ ó lè lóun fẹ́ pa ó lè lóun fẹ́ kò ń jàmàlà ní titi ẹ̀ ó lè lóun fẹ́ sẹ̀mó ó lè lóun fẹ́ bà á jẹ díẹ̀ náà ni á kàn jẹ díẹ̀ á kàn dìde náà but díẹ̀ tó jẹ náà we be happy but pé ọmọ mi bẹ̀rẹ̀ sí sọ pé mọ́mí I want uh, bread and egg ten years ago ni mọ́mí I want to take tea this morning with some ọmọ mi ò jẹ búrẹ́dì kò jẹun ṣá mo rí pé tí mo ń ṣe exactly lọ́mọ mi ṣe. She want to cook for me like I used to tell my mom don't worry I will help you like you know that time a sọ pé mọ́mù mi lọ sóko agric wọ́n lọ ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ nínú ibìkan èmi náà máa ṣiṣẹ́ méjèèjì the same thing lọ́mọ mi tí bá sọ pé mo fẹ́ lọ ṣiṣẹ́ tí ò yẹ pé kí kò yẹ kí n múyàn lọ́mọ mi ọmọ mi máa sọ pé but you say you are tired can't you cancel me I cannot cancel it o ọlọ́run má sọ wá dẹrú ọlọ́run má jẹ́ káyé wá bàjẹ́ o ìgbà náà máa lo lẹ́sì báyìí ìgbà náà máa ní kíní kan mo dẹ̀ tún nídìí owó yẹn o you understand me àmọ́ mi á máa sọ fún mi pé let me follow you let me go and do it for you there honey let me go God bless you honey let me go and do it for you let, let, let, let me now go back to yesterday but I fẹ́ move yẹn I move yẹn bá rí mi nígbà míì tí n bá jókòó ṣe mọ̀ pé ni máa drive sí a lè ti drive mo lè ti lọ ṣe kí n ti drive jáde kí n ti lọ ṣe uber mo lè ti drive like eight hours ṣe mọ̀ pé tí àwọn bá sọ pé like ìjókòó táyà máa bìlí pé orí ẹ you like sitting down ẹ náà ìjókòó gan iṣẹ́ ni nígbà míì you need to stand up and sit down You must not stand so long, like eight hours, you stand like eight hours, no sitting. Ẹsẹ̀ máa gbogbo iṣan ẹsẹ̀ tó bá yá ẹni yẹn tó bá ṣe tán tí ò bá pẹ́ kò ní pẹ́ kò ní pẹ́ gbogbo ẹsẹ̀ máa paralyze tó bá yá. Hmm. It's good to walk a little bit, sit down a little bit. Okay? So, ẹni pé màmí ti bá jókòó ti bá sọ pé Sarah do this i will do this ẹ bá ṣàrí máa pariwo come and do this come and do this kò ní sọ fún ẹ pé mọ́mí I don't want I'm tired èmi ti bá wò pé ah, let's do this together I need mommy. let me do it for you do you know what I need because I need you more around me because who believe you pay when you work more than your capacity now it can affect you and I don't want to miss I don't want to lose you you know she talk man you it's good for me to even work not that pé mi ní ṣiṣẹ́ rárá o but a máa sọ pé ibi tó bá le i will do it for you ọjọ́ tí mo pariwo mo wà nínú ilé yẹn tán ní kárakárẹ́ kẹrù yẹn ọmọ mi wá ń kọ mo ní tó mo wá sọ fún gbàtà kúrò bẹ́ẹ̀ pé gbàtẹ́ni yẹn ń pariwo yẹn tó yà tó fẹ́ nà wá ni kò lè nà mí ọkọ ẹ̀gbọ́n ò lè nà mí ó kàn jẹ́ pé mo kàn máa avoid gbọ́n máa sọ pé ẹ̀ kàn máa sọ pé ẹ̀ trouble tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ bọ́lá ni lórúkọ mi i don't want me nkí láì kọ́ máa dárúkọ mi sí nǹkan tí ò bá dà i don't like it but at the same time tí wọ́n sọ pé mò ń prevent láti má jẹ́ kó dárúkọ mi sí nǹkan tí ò dáa and then wọ́n á fọ̀bọ̀ lọ̀ mí tí n bá bínú ẹni ẹ̀gàn ilẹ̀ máa mi títì and I don't recover quickly my daughter mi kì í fẹ́ kọ́ ọmọ mi bínú because ọmọ mi bá bínú bó ṣe wà ẹ́ <laughs> she doesn't recover quickly oh God yes mi ò ń fẹ́ rí ìbínú ẹ̀ àti pé téèyàn bá rúdù sí mi níta tọmọ mi bá ṣẹ̀ṣẹ̀ báyìí tó bá sọ̀rọ̀ èmi lẹ́sẹ̀kẹsẹ̀ lèmi máa come down lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa repent for máa forgive àwọn tí mo fẹ́ bá fọfà ìwé yẹn because she will talk me nífẹ̀ẹ́ she will you know ìbínú ẹ̀ ò dáa bí ẹmọ bí kò yódì o but ẹmọ bí àwọn odíje máa ń ṣe nǹkan tẹ́ pé wọn ò tètè sọ wọ́n máa ṣe bíi pé wọn ò rí nǹkan wọ́n máa ṣe bíi pé wọn ò gbọ́ nǹkan yẹn tó ń bá bínú ìbínú òdì burú gan ọmọ mi ò ṣe òdì o she is very onísùúrù gan but she can do anything for me. Mm now torí ẹ̀ náà mo go to any length for my daughter yes I can go to any length for my daughter I do say that I'm right now in the beginning my move to Canada from to America to America from uh, to America to America to Canada the move is because of my daughter yes the move is because of my daughter again let me just i don't mo fẹ́ gbàgbé side yesterday bá ṣe sanwó fáwọn tí a ti sanwó a ti agree nígbà tá a máa kó ẹrù yẹn nígbà tí wọ́n ti sọ pé a máa park so that kò ní take time kó má bàa ṣáájà ìwà àṣà wa sùpọ̀ so ó ti bá mi park a ti park kì í ṣe èmi kì í ṣe òun nìkan èmi náà máa park but òun ló ṣiṣẹ́ tó pọ̀ jù irọ́ ò dáa òun ni o mo lè ti sùn báyìí èmi máa ń tètè sùn tí mi bá ti lọ bí kankan tí bá ti jẹ́ pé mo ti ṣe gbogbo tí mo fẹ́ ṣe tán seven mo ti sùn bọ̀ tó bá ti di twelve to twelve máa ti tají to twelve yóò lè jẹ́ báyìí lọ́mọ mi ṣẹ̀ṣẹ̀ ṣe tán tó ń bá mi arrange àwọn kankan tó ń ṣe nǹkan kan ó ṣe fẹ́ lọ síbẹ̀ tó bá ti wá fẹ́ lọ bẹ́ẹ̀ dẹ̀ máa ní before you go to bed let us just have a prayer we pray and she go and sleep and that's why most of the time tẹ́mi bá wà lórí àdúrà tẹ́mi bá ti wá bẹ̀rẹ̀ lórí mídíà yẹn òun ti ń sùn torí a ti pray ṣé tí bẹ́ẹ̀ ó máa ń sùn léètì so ńgbà tó di lánàá tó ń ṣàkẹ́rù wa àwọn tó máa bá wa kẹ́rù ní last week torí pé a ti ṣe a ti organize gbogbo nǹkan tí ó wà nínú ilé wa ń sin àtọ̀ sáwọn aṣọ mi tó kù òun ni mo ṣe ń sọ̀rọ̀ báyìí ní gbogbo àyẹ̀mí tí ìfẹ́ sọ̀rọ̀ yìí torí ilé wa ó sì rọ̀ tí bá fi lé wọ̀nyí ń sìn ẹ máa rí pé our house is tidy èní gangan la ṣẹ̀ṣẹ̀ fọ ilẹ̀ inú ilé wa dáadáa mopping tá a ṣe tẹ́lẹ̀ àti ṣe dáadáa àti ṣe thorough cleaning despite pé inú ilé yẹn ò dọ̀tí púpọ̀ but you have to clean it because o mẹ́ni tó ti understand bẹ́ẹ̀ torí àwọn kankan wà tẹ́ pé o ò rí gan ṣé àti understand. ó wá di lánàá mo fẹ́ cut story yẹn ó wá di ní àná ọjọ́ tá a ti dé yẹn kí làwọn yẹn bá wa ṣe o wọn bá wa ṣe nǹkan kan náà wọn kàn bá wa drop gbogbo ẹrù yẹn sínú ilé wọ́n náà máa padà wá wọ́n ní they promised to come back the next day but I called them no respond later they call me but later they cut it off, also they they wasn't respond again and I don't bother to disturb them any longer okay I don't disturb them any longer before I used to be pé tí o bá ti bá mi ṣe nǹkan ṣé ẹnìkan ṣó ti yé even nǹkan téèyàn bá cheat me when I have the money you dey cheat me wàá kàn gbójú kúrò ń bẹ̀ ni pé wàá san tó bá san láyé wàá san lọ́rùn if I have money but kò má kàn bó bá kàn cheat me yẹn don't tell any other person to come and take advantage of me akànṣe pé fún yín lábẹ́lẹ̀ ni and the prayer is to come to pass ìgbà tó bá máa come to pass ó lè má jò wó ló máa fi san that's one thing about me so gbà tó ń lọ yẹn wọ́n kàn dọ́ gbogbo ẹrù yẹn sí ilé mi ni well thank God they even forced to sofa tí a jókòó sí ó dà pé lórí ètí mo wà yìí sofa is three pieces so wọ́n wá ní sofa yẹn pé eh, elevator ò gbà mo ní elevator ò ṣe ní gbà elevator tọ̀hún yẹn gbà the same size ní elevator lè wà bí but wọ́n ṣe ṣe fún mi gbà yẹn náà nìyẹn wọ́n ṣàwà ní pé òkè ní tó ṣẹlẹ̀ ní pé elevator wa staircase wa gùn wọ́n wá ní à floor tàwa yẹn kọ́ mo wá ní kò kò pọ̀ pé a máa jọ àwọn mẹ́rin kò ń ṣe pé wúwo but it's just wide we are going to help um, each other kò sí problem àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn méjì ló fẹ́ lift ló lágbà bíi mover tó mú wọlé yẹn àwọn mẹ́ta ló wá ṣe tọ̀hún yẹn mo ní máa fọwọ́ sí bọ̀ létà wọ́n ṣàgbé iṣẹ́ àgbà tí mo pẹ̀ tí wọn wọ́n wá ní táwọn bá gbé ńkọ́ ṣé mo máa fún wọn lówó sí ṣé mi ìdẹ̀ ní sọ fún ẹni tí ó ní company yẹn mo ní yes mo fún wọn yàtọ̀ sí company money tá a san I give them because they are students in Canada so mọ́nítì tí màá bá ṣe pé màá ní yes ìgbà tí mo dẹ̀ fún wọn yẹn inú wọn dùn owó tí mo fún wọn extra was one sixty dollar one sixty dollar bí ìwà owó yẹn gangan mi ò ní o mo sọ fún yín pé everything lórí credit ló bá dé but promise is a debt i want to put smile on somebody's face because mo wò pé tó bá jẹ́ pé parents wọn gan lówó àbí wọ́n kówó sákàǹtì wọn wọ́n fún wọn lówó tó pọ̀ irú iṣẹ́ tó ń pè wọ́n sí yẹn wọ́n lè má ṣe some students came to Canada they don't do anything they go to school alone and they study their book after some time they go for holiday but those one who come here also to come and search for job also family wọn àti ìlú tán ti wá kò dáa irú àwọn ọmọ Gabon tó bá lọ sí ìlú òyìnbó Gabon mi ò lè sọ ní Canada ń but nígbà yẹn tó máa lọ àwọn Gabon Gabon tẹ̀rí bẹ̀ very small country Gabon when they go to abroad because majority of them their government sponsor them are to abroad so they give them pocket money they give them a lot of money they provide for them they don't work and they get everything they want they pay for their school fees they give them allowance they give them everything Gabon torí mo ní àwọn ọmọ yẹn ń gbà yẹn tí wọ́n bá mi gbé agbé nínú London tí a jọjọ gbélé ní South Africa <laughs> okay i will read your comments i'm coming i'm coming when is Megida coming to wash your new bed <laughs> okay if Megida come around i should show you if he permits me anytime he come around to come and wash the bed if he wants it but i don't think Megida will love that <laughs> Megida is not a baby he's not a small boy you know boys and girls and i'm not also a, a baby like that i'm not mi ò dàgbà tó wọn but èmi náà kì í ṣe ọmọdé i'm mature so kò gbà megida megida is not dating twenty years old woman okay megida is not getting married to say thirty years old woman lady you know so if megida <laughs> there's some things that ó jẹ́ pé baby ló máa ń ṣe what i don't know <laughs> mi le sọ ṣá when megida is around i can just tell you megida is around But I don't even think it's because some of you on the social media, you are terrible. So people showing uh, sweet life, I mean, sweet things about their life, is that you are just exposing yourself to danger. So we have a lot of terrible people on Facebook. I don't know, Sha, but the may, when I study, I, I mean, I, uh, I saw your, uh, your comments, Solomon, Lowo Kiri. Don't worry the bed is not new <laughs> the bed is not new so we can both watch in Nigeria maybe in Nigeria we first watch one bed do you understand and again now I don't think uh, eh, Megida going to we I'm going to have despite uh, we I'm not desperate I'm not a desperado don't disturb don't divert this story eh, but I don't think um, Megida too is going to do necessary things before he can wash any bed. <laughs> Megida, and Megida going to. Sorry. I think the way they do things anyway, She a má jẹ́ kí n when you dà pé èèyàn But I believe <sighs> anyway, let's forget about that now. Ọ̀rọ̀ Sarah mi mò ń sọ Megida, we talk about Megida later. So. àwọn ọmọ yẹn wọ́n kàn bá wa kú sílẹ̀ and they promise that next tomorrow i mean tomorrow we are coming back this and that i was expecting them i called them me too that next tomorrow the next day i was tired like i don't feel like talking to anybody like okay maybe they should make it the next day not even i mean the third day the second day but i call them they are not even picking again i start looking for people to báwo la ṣe máa rí àwọn ètò wọn máa ṣe kiri sí i kò ṣòro ná but mo kàn mọ̀ pé tí n bá fẹ́ lọ pe àwọn èèyàn sí but people disturbing me wọ́n kàn lè sọ pé kọ́ máa fi iṣẹ́ yẹn falẹ̀ èyí tẹ́ tó lè jẹ́ two hours wọ́n lè sọ pé kí n wá fi san six hours just to cheat me wọ́n dẹ̀ ti mọ̀ pé òyìn kò sílẹ̀ but yesterday ẹni tó wá bá bá mi yẹn ìgbà tí wà tó ń bá mi sọ mo rò bóyá is an African person because ẹni tó introduce ẹ sí mi also is an African man in fact he is a Nigerian man àmọ́ ẹni yẹn náà rí o a kàn notice pé i need Nigerian shop tolúwa ni mi i need charger my sweetheart charger so we google it We dẹ̀ brought out every African food around àwọn tí ò jìnnà jù á ṣẹ́ẹ̀kì we try to check like about four okay ó mú gbogbo African store jáde we check how many store like three or four so ṣọ́ọ̀bù ti má yẹn àwọn gbogbo nǹkan tá a need ó wà ń bẹ̀ gbàtà wá rí pé ó wà ń bẹ̀ a dẹ̀ rí pé aṣọ Yorùbá ẹ̀rọ pé tèmi bá wà ní gbòòrò ń gbà mí máa ń fẹ́ sọ Yorùbá pẹ̀lú ọmọ mi síra mi so ó wá ní ah, Yorùbá ní ó ní ṣé Nàìjíríà ní ó ní ṣé Nàìjíríà sì ní wọ́n níbẹ̀ ni wọ́n níbo ní Nàìjíríà wọ́n ní à ah, ní báyìí báyìí you know so ó wá ní àṣẹ ah, ṣẹṣẹ pé kọ first time táwa rajà mẹ mo níbẹ̀ ni mo láṣẹ mú wá sí surroundings ní Ottawa mo láti ẹ̀ ní mo ní issue kan mo ní kí ni nǹkan náà kí ni wọ́n lè ṣe fún yín mo ní mo ní ìdí ẹni tó lè bá mi fix bed torí nínú ilé yẹn mo kàn believe pé di only thing tí mi ò ní lè ṣe dáadáa fún ara mi òun náà ní bẹ́ẹ̀dì ọmọ mi yẹn wà mọ̀ nǹkan tọ́mọ mi sọ fún mi ẹni yẹn wá fún mi ní ó fún mi ní nọ́mbà yẹn ó ní kí n pè ẹni yẹn mo wá pè ẹni yẹn ò dá mi lóhùn á sọ pé òun máa wá lónìí òun máa wá lọ́la ó ṣáà take time bọ́mí ìjẹ́kú bínú bímínú ọjọ́ yẹn náà tí mo wá sọ pé káwọn ọmọ yẹn bá mi ṣe kinní yẹn àwọn tó bá mi move out tó wá wa mọ́tò yẹn eventually wá ní à ah, you can just drop your bed on the floor on the base and sleep but tí n bá drop ẹ̀bẹ̀ yẹn inú ilé mi máa rough the way they just want the house bí àwọn èèyàn ṣe máa ń tolé ń lo ìbò nìyẹn if you are not a you know mo ní ah, èmi ò ní láìkẹ́ ẹ̀bẹ̀ yẹn o but mi ní church wà tí mo dẹ̀ ti ń pèèyàn tí wọ́n wá mo dẹ̀ rí pé àwọn nọ́ọ̀tì yẹn kíní yẹn tóbi ọmọ mi wá ní mommy let's try this and do it ourselves. mo ní sarah don't let us try it o already we com you complaining about your back níjọ́ yẹn gbogbo nǹkan tó wúwo tó wúwo yìí láti gbé gbé gbé gbé kó tó di pé wọ́n wá bá wa kó yòókù ó ní but it will go after some time ọmọ mi tó bá ti rí pé mo sùn tí tèmi yẹn mo ní kó má tọ́jú ẹ̀ ó wà lọ́jà láti di bẹ́ẹ̀dì títẹ̀ ó wá ló wúwo gan mo ló wúwo o the bed ọmọ mi yẹn àwọn kinní ẹ̀yẹ ẹ̀jẹ̀ yóò wúwo you cannot carry it alone tó bá gbé kan bí tèmi gbé kan bí tó ipa lè jọjọ gbé tó fúyẹ́ ẹsẹ̀ ní ọdọ̀tí but it's heavy. unfortunately ṣá mo wá pẹ́ ní ẹ̀ two days ago wá ní ọ̀la ló máa ráyè dáwọ̀ yesterday and he came yesterday ẹ mọ reason tí mi ò fi ṣó bàbá yẹn ni wípé mi ò fẹ́ kán tún lọ wílé ẹ̀ lọ́nà ìgbà tó máa wá lé mi ẹ mọ nǹkan tí mo ṣe fún un mo fún ní àdírẹ́sì ibòmíì estate ilé mi mi ò fún ní estate number yẹn mo fún ní estate kan ó close sílé mi o ó dàbí some kilometre away ni mo fún ìgbà tó dé mo wá ní kọ́mọ mi wá lọ wá lọ mú un bẹ̀ do you get it mi ì fún ládírẹ́sì ilé mi ṣé mo gbé tí máa fẹ́ fún ládírẹ́sì ilé mi sì máa fún ládírẹ́sì ilé máa fún ní apartment number mi ì fún ládírẹ́sì ilé mi mo kọ̀ gbé wá sínú ilé yẹn nígbà tó dẹ̀ dé mo ṣí elevator ni mo tẹ́ lọ ni mo dẹ̀ tẹ́ bọ̀ ṣe ni understand so mi sọ pé kò lè mọ́lé but tí ìbàjẹ́ pé bóyá ẹni tó bá yẹ pé wọ́n ti mọ̀ rí torí lánàá ẹ̀ tí bá sọ pé somebody is working for me now look at this person parking drink yìí òun ló mú kù òun ni mo ṣí fún lánàá nígbà tó ṣiṣẹ́ tán ó wá ní kí mi something to drink water ló béèrè fún mo fún water bottle water mo dẹ̀ ní do one drink ó ní yes ó ní I hope there is no mo ní kò sí àwọn ọmọ pé ó máa dra mo ní there is no alcohol it's just fruit juice sparkling man ó dẹ̀ gbà ó jẹ̀ mú ṣé mo bàbá yẹn kò ṣiṣẹ́ kò lè ṣe nǹkan kan nínú gbogbo iṣẹ́ yẹn majority iṣẹ́ tó pọ̀ jù yẹn èmi àtọmọ mi ló ṣe ọmọ mi ló ṣe sarah mi ló ṣe torí bàbá yẹn ó ti dàgbà but ó ní àwọn tools ẹ mọ̀ wọn irinṣẹ́ yẹn àwa lọ ra irinṣẹ́ yẹn mo fi wọ̀nyí lọ́jọ́ yẹn irin tá a lọ ra yẹn bóyá àmọ́ lónìí bóyá kò dẹ̀ ń ṣe eré ètò òun lónìí but àwọn industrial ones lòun ní bí ó dẹ̀ ṣe wà yẹn mo wá sọ fún mi ní what happened to you ó ní I already have a problem mo ní what is the problem ó ní bóyá waste òun ní replacement wọ́n ti ṣe replacement sí waste uh, waste replacement wọ́n ti ṣe so kò lè bẹ̀rẹ̀ kò lè gbé nǹkan mo tún wà wí pé you are like this why do you now accept to come and face this for me only because I just want to help you àgbàlagbà ni money. what can you tell me your age the man is going to seventy bó ṣe pẹpẹ tó ti ṣiṣẹ́ ń bí gan-an bí ó tó ń ṣiṣẹ́ construction company kò ń ṣe pé ó ń supervise kò ń ṣe pé ó jẹ́ director ilé iṣẹ́ tó jẹ́ pé fúnra rẹ̀ ni wọ́n máa drain ni wọ́n máa gbẹ́lẹ̀ ni wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan ló ti ṣe hard hard labour unfortunately he is going to be older than his age àwọn èèjì ẹ̀ ní nàìjíríà tí wọ́n ṣe irúṣẹ́ tó ṣe yẹn wọ́n sì lè máa fẹ́ yàwó kiri kó máa ṣe kanpe kanpe káàkiri bó tó ti ṣiṣẹ́ ó dẹ̀ sì fẹ́ máa ṣe yẹn nítorí pé kò ní sọ pé òun ti ṣe ní i mean back replacement bone replacement kan lẹ́yìn yẹn kó ló má ṣe because ó fẹ́ máa tẹ̀sà rẹ̀ náà like kó má bàa torí tó bá ṣe replacement kankan tó ń feel pain you have to force yourself to do something ní tí mo kàn fẹ́ sọ ni wípé mánì yìí fíw iṣẹ́ ló ṣe á kàn dé tá a bá dé nǹkan kan á lò máa dé padà á máa tó bá dẹ̀ wà nílẹ̀ lẹ́ẹ̀ tí kíní ẹ bá wà lẹ́lẹ̀ ó máa struggle láti dìde ìgbà míì tó bá fẹ́ de nǹkan tó kàn wà lẹ́lẹ̀ ìyá ó máa lie flat láti dé bọ́tẹ́mọ̀ kan ó fulfill destiny thank you bọ́tẹ́mọ̀ kan máa nìyẹn tá a bá sọ pé bó ṣe wà yẹn ìgbà tó kọ́kọ́ ń bọ̀ normally tó ń bá fẹ́ ṣiṣẹ́ yẹn normally èèyàn méjì ló yẹ kó mo wá béèrè ìgbà tó ń bọ̀ mo ní excuse me are you coming with somebody ọmọláyọ̀ ajayi onímọ̀mọ́ ẹ̀tọ́bọ̀lá thank you onígọ́ well done ma god bless you welcome. wọ́n wá sọ fún lánàá mo ní are you coming with somebody only don't worry somebody will join me there kò sẹ́ni bọ̀ tó fẹ́ join but wá dé yẹn wọ́n ní you told me somebody is going to join you Only i know you guys you going to help me because you want the fish bed to be fixed going to help him one day. pé that's good but gbogbo iṣẹ́ yẹn gbogbo tó le yẹn báyìí pákó ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì tí ara ọmọ mi tó wo yẹn ọmọ mi ló ń gbé my sweetheart tiran ló ń gbé gbogbo ẹ̀ lánàá yẹn títí wà dẹ̀ ti ṣe tán tí mo wá pẹ̀rẹ̀ tí mo wá ṣòrí bẹ́ẹ̀dì tí mo ṣòrí lé pé at least a ti ṣe little ọmọ mi ò tí ì jẹ breakfast nígbà yẹn èmi tí mi bá ní jẹun nígbà míì máa jẹ banana tí ò bá sí banana máa mú tó bá jẹ́ strawberry ló wà ní fridge máa mú méjì ọ̀yọ̀ kan máa dẹ̀ jẹ máa mú omi sí tí ò bá sí strawberry tó bá jẹ́ apple ni mo ní máa mú ẹyọ kan máa jẹ máa mú omi sí tí mi ò bá jẹun títí ìrọ̀lẹ́ immune system kò lè shut down because tí immune system èèyàn bá shut down a lot of virus a lot of infection a lot of things can generate do you understand especially about the time òtútù throughout àná yẹn tí a fi ń ṣiṣẹ́ yẹn ọmọ mi ló ṣe majority iṣẹ́ yẹn bàbá yẹn bí tí mo mọ̀ pé bàbá yẹn kì í ṣe pé kò mọ nǹkan tó yẹ kó ṣe o bọ̀ kò ní agbára láti ṣe ibi tí ibì kan lẹ́gbẹ̀ẹ́ ibì kan tí a dé báyìí mo nígbà tí ó wá di tí ó ní kọ́ táwọn ọmọ mi á ní kó gbé nǹkan dání sálẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ di tèmi báyìí èmi ni mo ti kíní sí tí mo ń dè ni mo ti náà tì sí tí mo ń dè tí mo ń dè ṣé ibi tí mo ti náà tì sí tí mo dè yẹn stronger farm more than èyí tó ṣe ní side yẹn bomi ìbínú because you want to do something ẹ̀rín àtọ̀yàyà báyìí ló fi kúrò nínú ilé yìí despite pé àwa la ṣe majority iṣẹ́ yẹn because tó bá jẹ́ pé bàbá bàbá mi sọ pé bóyá age bàbá yẹn tó bá jẹ́ pé imagine kó jẹ́ pé kó jẹ́ kò ń ṣọkọ mi kó jẹ́ kọ́kọ́ mi ni ká fẹ́ ṣe nǹkan kan kí ó má ní agbára kí wá sọ pé tòtò rí bẹ́ẹ̀ àní ṣe kí wá dẹ̀ sọ pé mi ò tó torí ẹ̀ tí wọn kọ̀ wá sọ fún mi ní bàtà máa sanwó fún lánàá yẹn mo ní after pay you this money you charge me because we do this for you we both do the, the work the hard labor there we do it he smile Money no don't smile mo fi ṣeré ni o mo you are going to pay me for the labor. you going to pay my daughter also for the labor. he smile èmi náà dé rẹ́rìn I paid him the money o he now said to me that do you know the person who introduced you to me who actually gave me his number he eventually collect percentage that's why you only look for business for him mo ní ah torí ẹ̀ ń gbà tó ń béèrè lọ́wọ́ mi where are you from mo ní i'm from Africa torí ìjọba bò náà sọ wani ah, i'm coming from Canada wait for me i'm coming from Canada ṣé ti yé <laughs> gbà tó kọ́kọ́ ń ṣe ọ̀rọ̀ yẹn mo kọ́kọ́ wò pé ẹ ti understand bẹ́ẹ̀ yẹn gbà tó béèrè lọ́wọ́ mi ó fẹ́ mọ ibi tí mo ti wá torí mi ìfẹ́ kí ẹ ti understand mo ní i'm from Nigeria i'm in Africa ó ní where in Africa mo ní i'm from west africa yes only west africa a lot of country in also west africa <laughs> mo rẹ́rìn mi ìdálóhùn after some time ó tún béèrè lọ́wọ́ mi ṣé ti yé yàn yẹn ìgbé where they come from mo á nílé ta lè ta o tó ṣiṣẹ́ yẹn tó wá ṣe tán tí ò sí dàrúdàpọ̀ mo á ní i'm from nigeria ó ní why sí oh mo ní ó ní yà ah, okay that person who gave you my number he's a he's a Nigerian man also mo ní yes I know oh you know embassy Nigeria I sell houses I do this I do that you know I don't want to talk about the man but I'm telling you about my daughter iṣẹ́ tó pọ̀ jù mẹ́rin lánàá wọn ló ṣe nígbà tí màá yẹn ṣe tán ó lọ wọ́n sọ fún ọmọ mi mo ní kò jẹun tó ní tòun ò bá ṣe gbogbo tóun fẹ́ ṣe tán ó lóun ò ní jẹun kò dẹ̀ jẹun. èmi lọ wẹ̀ ń tèmi mo dẹ̀ lọ sùn. ṣé náà jẹun èmi jẹun ẹ̀kan lánàá kó tó di pé bàbá yẹn dé tó ti lóun bọ̀ yẹn that was around twelve tó ti pè mí pé òun máa late pé traffic a little bit mo ní kó bá mi ṣe sẹ̀mọ́ mo jẹ sẹ̀mọ́ ẹ̀ oní breakfast mi that was just yesterday òun náà ni mo jẹ sùn ọmọ mi ti wá sọ pé òun máa jẹ yẹn náà kó tó ti kó dé wọ́t bóun ṣe fẹ́ máa jẹun ni bàbá yẹn sọ pé òun ti dé la lọ gbé wá so kò jẹ oúnjẹ yẹn títí di ìrọ̀lẹ́ yẹn ìgbà tó máa jẹun lálẹ́ àná was around eight ló máa jẹ breakfast èèyàn lè gbàdúrà àwọn ẹgbẹ́ ẹ̀ máa ń gba marathon But tó ti gbàwé ọmọ mi ti gbàwé gan ó ti gbàwé gan bọ́ tó bá gba marathon yẹn kò ń ṣe bó tó máa ṣe iṣẹ́ iṣẹ́ tó ṣe yẹn iṣẹ́ yẹn hard gan fún obìnrin yes fún obìnrin fún obìnrin but àwọn èèyàn mi lè sọ pé look at other people they are doing like this they are like this some people force themselves to do some hard labour kan kò ń ṣe kó dáa fún wọn but wọ́n bìrì pé wọn ò ní choice because tó bá dẹ̀ ṣe hard labour jù tó bá pọ̀ ìgbà tó bá ti di pé wọ́n fẹ́ nídìí ara ẹ̀ that we have ó má máa bèrè lọ́wọ́ ẹ̀ ṣé ti yé torí ẹ̀ tí wọn bá rẹ̀ tó bá wà nílùú òyìnbó tó bá ń ṣiṣẹ́ wọn máa clap fún un hmm. mo lè má fẹ́ lómi lówó ní nàìjíríà tí wọ́n bá sọ pé òkè o bá mi to kinní kan nínú ilé á bá ẹ tó gbogbo nǹkan tó máa kó fún gan inú ẹ á dùn lọlé ni kó fún ní common five thousand or ten thousand inú ẹ máa dùn o lè réyàn ṣe bẹ́ẹ̀ yẹn bí everybody wà sanwó ni ó ti yẹ àwọn kan náà ti fẹ́ wá tán náà fẹ́ bá mi ṣe ń gbà yẹn bí rẹ nìkan tó dédé pè mí jẹ́ pé ah bónílé yín tí mo rí pé nàìjíríà ní kíríkan kíríkan ni mo kàn discharge ẹ̀ i don't want them to come irú ẹni yẹn tó wá mo sanwó fún un ó ṣe wá yẹn tó yẹ pé majority iṣẹ́ ta ṣe àjọṣe ni àwa la ṣe tó jù inú mi dùn gbà tó lọ ṣe ti yẹn inú mi dùn torí fulfilling kò pariwo kò wá wà yẹn torí pé kó mọ̀ pé òun ò lè ṣe é òtí just fún ó ti mọ̀ pé àwọn tó ń bá ń bẹ̀ tó bá ti sọ pé òun ní idea wọ́n máa support òun wọ́n dẹ̀ bá wọn ṣe ọmọ mi ló ṣe tó bó ṣe yìí mú nọ́ọ̀tì wá màá mú nọ́ọ̀tì fún nígbà tí wọ́n ṣe tinú yàrá mi tán mo jókòó sínú yàrá mi mò ń tẹ́ bẹ́ẹ̀dì mi mò ń gbé matrasi sí i mo fíìsì kọ́tì mi mo bẹ̀rẹ̀ sí hang àwọn nǹkan tó yẹ kí n hang nílẹ̀ so i'm telling you about children whatever you are doing ń lọ́wọ́ ẹ mọ́ mọ́ ṣe nígbà tí wàá ṣetán lánàá kí n tó wá jí ìgbà tí mo wá jí ní òru pé kí n wá bomi kí n mu mi ní bá dá Sarah ti ó ti tún palẹ̀ gbogbo bíbá yìí mọ́ ó ti gba ó ti inú gbogbo ẹ̀ ó ti fọlẹ̀ àwọn ibi tó tún kù tí ò tún ṣe ló ń ṣe nígbà tí mo fi pè lẹ́ẹ̀kan kó tó dé no ó ti lọ wò kó tó ó lọ ṣe kó tó dé kó lọ wẹ̀ èmi wá ní mi ní disturb nígbà tí mo dé kitchen mo wá ní àdè jẹun lánàá yẹn náà àdè tí change oúnjẹ wá ní jẹ́ kí mi ó ti gbé chicken jáde ní free. jẹ́ kí mi ṣe rice ibi tí mo ń lọ gbogbo nìyẹn jẹ́ n ṣe rice kí la lè jẹ fún kíní o jẹ́ n ṣe salad ṣe n ṣe salad jẹ́ n ṣe chicken kì í ṣe jọlọ́ọ̀fù sí ó máa like ẹ̀ èmi ni mo fẹ́ surprise ẹ̀ ni o bó ṣe rí pé mo dìde báyìí tẹ́mi tí ó ti ń gbọ́ pé mo ń mo ti ṣe omi bẹ̀yẹn ó wá bá mi ni mommy good morning mo ní kó mo ní má worry now mo rí pé ṣe náà ó ní I'm okay I'm okay mo ní mo fẹ́ ṣe kínní yìí ó ní èmi mo sọ pé máa ṣe lánàá ó ní bọ́tà àdìráyè sí mọ́ lánàá ó ní àwòkọ́ máa cook ó dẹ̀ gbà lọ́wọ́ mi ìyẹn lè ṣe ló ṣe mẹ́ẹ̀ mo ti ti tú every prayer ṣe ó ti yé and one thing about life is this ṣé ẹ rí táwọn èèyàn bá fẹ́ depress ẹ tó bá fẹ́ ba kàríà èèyàn jẹ́ àwọn wicked souls máa ń wà lórí bíbá yìí i don't want to say this but ó dàbí pé nítorí gbàmí ta bá sọ̀rọ̀ dàbí pé i am light we are teaching the enemy how to deal with us go and check ibi tèmi àtọmọ mi ta ti ń fọ mọ́tò ṣé ọmọ ẹgbẹ́ mo sọ fún yín <laughs> a lọ ra mọ́tò ní gáràjì kan ní Quebec ẹ ti rí ibi tí mo ti ń fọ mọ́tò yìí adébẹ̀ wọn ni wọ́n wá ẹni tó máa fọ mọ́tò ẹni tó ń bá wọn ṣiṣẹ́ wọ́n ní ó ti lọ drive ọlọ́pàá ti mú ó mu ọtí ó lọ ń drive so ọlọ́pàá kò bẹ́ẹ̀ kì í ti mú òṣìṣẹ́ wọn yẹn so òun ló máa ń fọ mọ́tò wọ́n ti wá mu wọ́n ní wọ́n ń wá èèyàn ó wá sọ fún mi pé i'm looking for somebody to come and watch my car in the morning washing car mo how much do you pay for ó ní àwọn we charge per one car mo ní ẹ̀ how much do you pay tó bá sọ iye tó máa san fún mi for one car mo dẹ̀ rí pé machine la máa fi fọ́ mo lọ ra mọ́tò ni o mọ́tò tí mo fẹ́ sẹ́ǹtì nàìjíríà mo lọ rà á ni o mo ní you want to you pay this amount èlé ló ní wọ́n fọ mọ́tò kan gbà yẹn ṣe mọ̀ pé mọ́tò nínú ibẹ̀ yẹn ó lè jẹ́ pé nígbà yẹn bí yábí eighteen dollar rẹ̀ máa fò ń gáràbọ̀tà wọ́n ní fifteen omi wọn dẹ̀ ní kí ni wọ́n dẹ̀ ní tí bá dẹ̀ ṣe tán náà mọ́tò mi tẹ̀ tí drive ń gbà yẹn màá lọ wọ́n gbé mi débi tí survey tí mo ti máa wọ eh, tí máa ti mú ọkọ̀ lé you know ní à mo kàn sọ fún mi ni lónìí mọ́mí we can do it kò sọ fún mi pé mọ́tò làwọn ará ń bẹ́ẹ̀ kò sọ fún mi pé a ní ṣéǹjì lọ́wọ́ ibi tẹ́ ti rí bí tí wọ́n ń fọ mọ́tò yẹn mo lọ ra mọ́tò bẹ́ẹ̀ ni ibi tí mo ti ń fọ mọ́tò yẹn mi lọ wá ṣe mọ́tò ń bẹ̀ mo lọ ra mọ́tò ń bẹ̀ ní lórí system máa rí mọ́tò tí mo fẹ́ rà ń bẹ̀ ni mo ná mọ́tò yẹn wọ́n wá ní kí n wá come and have a look before I paid ni mo débẹ̀ mo ra mọ́tò tà kọ́kọ́ wọ́n fún mi ní shipping agent agent wọ́n fún mi nice one mo ra mọ́tò ẹlẹ́ẹ̀kejì mo ti wá ra mọ́tò ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ẹ̀ ló wá sọ fún mi pé please look for somebody for me I need somebody to wash my car. Money wash your car. I Hire me, I will wash your car. Only you, you, you. Because only me mi pé mo ń ra mọ́tò. Ó dẹ̀ rí pé <laughs> mi ìdọ̀tí wá bẹ̀ náà. Kì í ṣe òwá tí mo pé kì í gbogbo ẹ ti understand. Mo I will do it. Only to manage má lè in fact money tomorrow I hope it's not too late. Only ní yeah no tomorrow is so okay. it's okay. Torí pé mi ò mú aṣọ tí màá fi ṣéǹjì dání tẹ́gbẹ́ mo mú ayọ̀ tí mo fi ṣéǹjì dání lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ tí mo lọ báyìí tí mo fẹ́ lọ sanwó mọ́tò tí mo fẹ́ lọ gbé mọ́tò báyìí mo fẹ́ lọ ra mọ́tò bẹ́ẹ̀ báyìí màá ti mú aṣọ kan sínú báàgì mi tí màá ti débẹ̀ màá mú aṣọ tí màá fi fọ mọ́tò yìí ọmọ mi náà ṣéǹjì àìwọ ẹ̀ kínní adẹ́wà ṣe kí ni àwọ̀ mi tá bá ti wá ṣe tán àkàn wọ aṣọ mi sórí ẹ̀ mo lọ ra mọ́tò níbi tí mo ti ń fọ mọ́tò yẹn mo lọ ra mọ́tò mi ò sọ pé mọ́tò tí mo lọ rà yìí máa jẹ́ three hundred tó bá ra mọ́tò ẹ̀yọ kan tó bá ti lè jẹ́ one fifty up one fifty to three hundred ló máa jẹ́ sí tó bá ra mọ́tò ẹ̀yọ kan mi ì sọ pé mo fẹ́ jẹ́ three hundred or five hundred or mo fẹ́ jẹ́ owó kan wọ́n ní wọ́n fi ṣe fifteen dollar lọ mí pé màá fọ mọ́tò mo fọ́ mo dẹ̀ tún tẹlifáìsì ẹ̀ ìgbà táwọn South Africa tí gbogbo nǹkan restaurant tí mo lọ sí gbà yẹn bàbá ọmọ mi sọ fún mi ó ní o láìkì wàhálà fúnra ẹ̀ jù mo ní wáyé mo ní àwọn tó fẹ́ wáyé láti nàìjíríà ń sìn ṣé a fẹ́ kó gbogbo wọn sọ́fíìsì wa ni mo ní wọn kò síṣẹ́ ní South Africa wọ́n ní gbogbo wọn fẹ́ wá South Africa mọ́mì ní kí n máa gbogbo wọn gbọ́n South Africa èyí tó lè ṣe iṣẹ́ iṣẹ́ tí wọ́n ń ṣe ó ní àwọn tó bá lọ sí school nínú wọn tó mọ̀ nípa education tó mọ̀ nípa business administration tó mọ̀ nípa kínní àkáǹtì but àwọn tí ó jẹ́ pé oúnjẹ ni wọ́n ń tàbí tó jẹ́ pé wọn ò mọ̀ nǹkan kan nípa kínní some people wọ́n fẹ́ lọ máa jókòó surface we got to create business for them and what are they doing Ti won ń ṣe tẹ́lẹ̀ tí moju dada. that's why mo ṣe open business mo ṣe open restaurant nígbà yẹn fún i opened this restaurant not because we don't have job i have job already we are making money and iṣẹ́ tí mo dẹ̀ ń ṣe yẹn iṣẹ́ iṣẹ́ mọ̀ pé iṣẹ́ tó bá fọwọ́ kọ iṣẹ́ iṣẹ́ tí ò ṣiṣẹ́ tí ò lè púpọ̀ òun náà ni tó bá kàwé ìyẹn náà fi sọ pé education is the best legacy tó bá ka ìwé tó yẹ pé you are sitting now you just sign you are just writing bọ́ téèyàn bá ń ṣiṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ gbélẹ̀ tí òun ṣe iṣẹ́ kan àwọn ẹnjíníà gan àwọn ẹnjíníà kan wà tẹ́ pé wọn ò ń ṣe lébra wọ́n lè lọ àwọn kan wà tẹ́ pé iṣẹ́ wọn yìí máa lọ sójú títì wọ́n máa lọ ṣe survey gbogbo ojú títì o but àwọn kan wà orí system náà máa ti máa design gbogbo títì náà ti máa máa give suggestion àti gbogbo nǹkan tó máa ṣe fún ilẹ̀ lẹ́yìn àwọn lébra náà ṣẹ̀ máa wá gbà náà máa kó jọ fún ilẹ̀ láti ṣiṣẹ́ yẹn so I now open I now open the business the father of my baby was telling me then "Ba, you like what trouble o eh? pé àwọn èèyàn mi pé àwọn eléyìí tó bá wọlé yẹn wọ́n kọ́kọ́ fún mi gbà yín pé ní tó ba. wọlé yẹn o lè bá àwọn irú àwọn èèyàn tó ní restaurant náà ń wáyàn o lè fún wọn ní àwọn èèyàn yẹn àwọn èèyàn tó bá sọ pé eh, tó ń tó ń jẹ ìnáwó wàtẹ̀kọ́ jẹ́ kan lè mú ní à I want to create job opportunity because what I've been through they cannot go through it that's me àwọn to ti dàgbà ní ẹ̀wọ̀n ń ṣọmọ mi I don't want them to suffer the way I suffer. But at times, people need to go through what you go through so that they can value exactly, they can value you, or they can value whatever you give to them. Ó ti yé lẹ́sẹ̀ rí pé àwọn ẹlòmíì jẹ́ ungrateful enemy wọn dé lóyìnbó rí wọn mọ̀ ìyà táwọn èèyàn jẹ́ lóyìnbó ìyà tí mo jẹ ní South Africa mo kówó dé South Africa o odidi ilé àtàlà kó dání lọ South Africa gbàtà dé South Africa nígbà tó wó yẹn tán a padà jẹ stupid ambassador yà kí náà ṣe South Africa là ń lọ Australia ni àwọn èèyàn tàn wá a lot of things happen to us nígbà tó owó yẹn tán báyìí everybody àti church member o àti everybody àti pastor àti pastor everybody dey there with us no be small thing ìgbà tí nǹkan padà bọ̀ wá dáa everybody wọ́n padà wá o èyí tó fẹnu bà wá jẹ́ èyí tó dẹ̀ tó ń dijú tó kàn wọ́n wípé anyhow anyhow wọ́n á gbọ́wọ́ yẹn náà wọ́n á tó máa fẹnu bà ẹ́ jẹ́ sí do you get it so a jẹ ìyà bàjẹ́bàjẹ́ but tí mò ń sọ ni wípé whatever you do eh whatever you practice either you are teaching your children you calling them come and sit down here i want to teach you something there is energy in whatever you do that will be passing to your children i'm telling you tó bá bí ọmọ tó bá jọkùnrin o ò nílò láti ṣe DNA ńgbà míì tó bá rí ìwà ọmọ tó bá bí tó bá yàtọ̀ sí tiẹ̀ i'm telling you ìwà kan wà natural ni ọmọ mi ẹlòmíì ó tó mọ rẹ̀ dáadáa á wo ọmọ mi bá ah, ọlọmọdé jọ burúkú burúkú ìwà tó ní ló má máa wù ó ní kọ ó ní láti kọ kó tó di pé ó wu ìwà ẹ̀. ó ti yé bẹ́yẹn mo máa ń complain every time my daughter don't eat on time my daughter don't eat on time my daughter don't eat on time bó ṣe tó oúnjẹ yẹn tán èmi ló serve and i eat i sit down and i eat mine mo sọ fún eat now ó ní i will finish all the work tí mo fẹ́ ṣe nílé tí n bá fi nílé yẹn wọ̀nyí sìn aṣọ orí bẹ́ẹ̀dì tèmi bẹ́ẹ̀ mi ṣe ti gbàdúrà tán láàárọ̀ mi ká aṣọ orí bẹ́ẹ̀dì mi bẹ́ẹ̀dì mi ò tí ì rọ́ọ̀fù torí mi ìjarun pa àwa nìkan dẹ̀ ní kò dẹ̀ sí ẹ ti understand so but aṣọ bẹṣí tí mo fi bora yẹn mi tí fò dẹ̀ tí n bá débẹ̀ nsìn àti fò dẹ̀ do get it àti fò dẹ̀. tí n bá ro nǹkan nínú ọkàn mi báyìí the same thing ni tí n bá bèrè mi ní bẹ́ẹ̀ bá discuss ẹ̀ pẹ̀lú Sarah the same thing ló bá máa rò nínú ọkàn ẹ̀ ẹ mọ̀ pé mo nígbà kan time was so tough and difficult ipe èmi ni Ọlọ́run lò láti rescue mom in many ways the Lord also I've used that many ways to rescue you. Thank you. Folusho Demo Demokun Demokun There's election in labour. But kì í ṣe labour tó máa You know, èèyàn náà. Labour ò dáa jù o. Tí ó máa ń pààyàn ó dẹ̀ máa ń jẹ́ kí èèyàn wọ́n ẹ̀nà tó tí èèyàn bá work smart tó bá ṣe smart job tó bá ní kòkò máa labour ó ní ó máa useless nígbà tó wó bá dé o and majority of àwọn tó bá ṣe labourer wọn ò kí enjoy ayé wọn kó dẹ̀ sówó kankan tó fẹ́ dé lẹ́yìn labourer gan torí ìgbà tó bá máa i'm telling you tí n bá rí àwọn èèyàn ní ìsọpọ́tò olè o god forbid but ìṣẹ́ àti too much labour gbúdọ̀ pọ̀jù láyé yẹn and nígbà tó bá yẹ torí mo rántí <laughs> ní ìgbà tí mo máa ń sọ pé mo wà ní God forbid a kàn lè sọ pé àsí nínú oko ìgbà tí mo wà ní èjì ọmọ mi yẹn ṣé mi kì í tìtò èjì ọmọ mi yẹn àwọn iṣẹ́ burúkú burúkú burúkú tó jẹ́ pé ìpọ́njú àti àìní tó jẹ́ kí mọ́mì mi fáìn ara wọn nínú kílíyàn it happened to me like me to my daughter tó mo bá ṣiṣẹ́ gbà mí báwo mi á dẹ̀ jáde lójú mi i will tell her to do that tí n bá gbé tó bá jẹ́ pé a ní ẹrù tó tó bíi mẹ́fà tá a fẹ́ kó ọmọ mi lè sọ pé bí mo ṣe ń ṣe kíní ẹ̀ tí n bá wà lórí iṣẹ́ àti tí n bá pé nǹkan wà tá a fẹ́ ṣe Sarah please come darling come and off this for me. tó bá ní nǹkan tá a fẹ́ ṣe office what happened musu your leg eh your back jẹ́nbẹ́ jẹ́nbẹ́ massage come come excuse me it will go báwo torí ẹ̀ mo dáhùn sáà mo sọ fún ẹ lánàá kó rọra gbé kínní ẹ̀ aṣọ owó fún bàbá yẹn Most sọ you are a girl please olúwa ni me. you understand it's, uh, you understand torí ẹ̀gbọ́n mo ti make up mind me. i'm telling you if it's not a permanent house i'm not going to buy big anything big furniture bẹ́ẹ̀ most mo You fún yín àbí tó bá jẹ́ nàìjíríà because nàìjíríà a lot of people are looking for job Maybe buy. wọ́n fẹ́ bẹ́ẹ̀ lọ́rùn ni ọdọ̀ nàìjíríà náà gbogbo èèyàn wálé the same thing náà ni fún mi rice díẹ̀ mo tún fẹ́ test rice yẹn sùn jù ó ti of that uh, eh, kìnìyẹn mo láìkí bó ṣe ṣe nínú oven yẹn. Hmm. No, don't use out the same plates. No, no, there is a plate here. The last one, She the last cupboard here. The last one, that's the last one. This last one, there's no plate there. No. Okay. The, oh, yes, she been. but it's two or three now. Jade, you use it too, right? It's all clean. Okay, they're all clean? Yeah. Okay, give it to me. So some people, some people who interrupt, you know why I'm telling this story? A lot of people interrupt. They intercept into your private affairs they control your home from distance a lot of people say hey ó bà ọmọ yẹn jẹ́ ni a lot of people say pé ọmọ yẹn ò kì í ṣiṣẹ́ in fact if my daughter is not my daughter I don't believe I can get a better daughter than this girl I'm telling you kò dáa kéèyàn máa sọ̀rọ̀ lójú ọmọdé but gbogbo ọ̀rọ̀ yìí mo ti sọ dáadáa lójú ọmọ mi rí kò tó torí ẹ̀ kó misbehave I said small rice ṣé mo ti jẹun. No, Eh? I don't eat much. I don't need food like you. You need food more than me, myself. You normally you love love to give me food. You will only do boo. I will slap you. Ṣé wọ́n David tó wà bẹ́ẹ̀? Ó ti kéré ó ti pọ̀ Okay, ṣá. Okay, ṣé o máa bá No. tó bá ti tutù a máa wá kó sínú pọ́ọ̀tù tutù yẹn a gbé sínú fíríjì. ṣé ti tutù ni o tún wọ̀ mẹ́ni. So from distance a lot of people you see eh, from distance a lot of people want to control you and at times whatever you say there was a video tí mo sọ ń gbà yẹn níjọ́ tí i move lọ sí later i move gbà yẹn everybody mọ̀ pé ọmọ mi very hard working girl you don't need to in fact i don't prognose to people's affairs okay ọmọ tó bá ń ya ọ̀lẹ àbí tọmọ tó bá jẹ́ ọmọ burúkú a lọ síbi kan we we we go to, we went to a garage getting to that garage they said they looking for somebody to be to watch their car not that to come and be helping them for bookkeeping or iṣẹ́ tó wà comfortable bẹ́ẹ̀ yẹn small ah mo wá mo wá take offer yẹn ọmọ mi ò dẹ̀ sọ pé mọ́mí why now why are we taking the offer but we are we went there to buy car but you are working also bí màá tí mò ń sọ̀rọ̀ yẹn mò ń ṣiṣẹ́ as a caregiver màá lọ síbi iṣẹ́ lálẹ́ night ni màá ń ṣe night job ni màá ń ṣe tí màá lọ bí iṣẹ́ lálẹ́ màá padà wá tó bá ti di láàárọ̀ tó bá ti di màá sùn títí di bíi let's eight màá ti dé no eight báwo màá ti dé níbi ọwọ́ six ó dà pé five ni màá kúrò níbi iṣẹ́ yìí màá clock out my five i'll get home by six thirty to seven so màá sùn tó bá ti di bíi ten mo ti jí màá ti wẹ̀ màá tún ti gbé taxi lọ síbi tí mo fẹ́ lọ ra mọ́tò yẹn tí má débi mọ́tò yẹn màá fọ mọ́tò kì í ṣe mọ́tò ẹyọ kan kì í ṣe mọ́tò ọjọ́ tí mo fọ yẹn kì í ṣe ọjọ́ yẹn nìkan ni mò ń fọ o tí má ti débẹ̀ báyìí ṣé ti yẹ yín gan màá ti wá sọ fún wọn pé mọ́tò ni máa fọ̀ sódà tí n bá fẹ́ gbé taxi àbí tí n bá fẹ́ lọ torí a máa ní káàdì ó níbi tí máa wọ mọ́tò dé torí ọ̀dọ̀ wọn yẹn ó máa ń bọ́ọ̀sì difficult láti débẹ̀ so ó níbi ibi ẹ̀ kí lorúkọ ẹ̀ bus park kan tí kí wọ́n máa ń train station tó close mọ́ bẹ́ẹ̀ so màá wọ tí n bá ti wọ train débẹ̀ n bá ti gbé wọn ní kí driver wọn wá gbé mi ṣe ti rí ṣíkì kékeré mo ní kó fún mi ṣe nǹkan tó fún mi mo ti jẹun lónìí o mo jẹun kò tíì pẹ́ ni mo wá sórí mídíà ni mo ṣe wá kí ẹ̀bùn mo like rice ni rice is very delicious ṣé tí díẹ̀ ni mo pè ṣé rí nǹkan tó lọ bu wá ó sọ pé mi ì jẹun púpọ̀ lẹ́ẹ̀kan normally at my age when somebody is growing old mi ò dàgbé yín pé mo ti pé seventy o but tó bá ti kọjá forty forty five tó bá ti ẹ̀ ti fifty you limit your food there is some food you must not eat at all bẹ́ẹ̀ people don't know There's some food you must not eat. So but this one kò tí ì pọ̀ jù náà torí pé ó ti pẹ́ tí mo ti àná mo jẹ sẹ̀mó díẹ̀ lánàá. Àti mi ò bá dẹ̀ fruit I will be having Mama, máa body pains in fact mama was sluggish. Mo lè má jẹun but I have to eat because of I have a low sugar. Ṣètìyé so reason why I'm saying this a lot of people they judge you from distance. They don't remember they want to compare life of this person with this person because òun bá ti sọ tí bá ń bọ́ ọmọ mi sọ̀rọ̀ ń sìn pé stop it don't be a fool do people do like this my daughter she is never a fool and she can never be a fool but èmi gangan tí mo jẹ́ àgbàlagbà yìí tó bá dọ́dọ̀ àwọn ọ̀tá èmi bí mo ṣe dọ́dọ̀ ọ̀tá bí mo ṣe ní mo pẹ́ ń gbòòrò tó tí mo rí ìrírí burúkú burúkú burúkú nínú ayé yìí ìgbà tí mo tún dọ́dọ̀ ọ̀tá mi ìgbóòórùn àṣebi mi ìgbóòórùn wọn pé ilé yìí o àṣebi ni despite pé mo ti dàgbà jùlọ so in tó bá ṣe ẹni tó dàgbà jùlọ tó jẹ́ bí màmá ẹ̀ anything can happen kò sẹ́ni tí nǹkan kan burúkú ò lè ṣe láyé ọlọ́run má jẹ́ ká burú ṣe wá because àwọn aṣebiláyé wọn ò kí ń ní label some people wọn ti ní training báwa ṣe bí àwọn èèyàn tó da nínú ayé náà tó ń ṣe máa ń sọ pé be careful this and that ọmọ máa bẹ́ẹ̀ náà làwọn tó ń ṣe burúkú nínú ayé náà ṣe ń ṣe tó jẹ́ pé wọ́n ti gbọ́n nínú wọ́n gbọ́n níta they will pretend on the tó ń bá strike ìtàn náà máa tó mọ̀ pé so this person is like this so they have no label mo máa ń sọ pé criminal have no label so if they have label you see definitely that this one is a, is a criminal in tó ṣẹlẹ̀ ń gbà yẹn tí èmi ò bá wà careful ẹ wo gbogbo nǹkan tó ń ṣe fún tí láńlọ́ọ̀dù mi tó wà lọ́yẹ̀ tó fẹ́ máa ṣe fún mi wọ́n sọ fún wọn náà kan máa ṣe ni but nǹkan tó ń ṣe náà ni game tó ń tọ́ra láti play náà ni pé i'm praising one country i'm supporting some country that they also there is a criminal everywhere i know that but there is a law that bound them Relief. E If I born originally from this place and I have my cash and I just want to make trouble and know a lot of right and I have it in my in my head and I will I will sue a lot of people. That's why you see I want judge, adájọ́, lawyer, there are so many and numerous. In the court they are nínú ìlú court woman. She share ṣiṣẹ́ gan-an judiciary wọn they work like hospital because in hospital you see a lot of sick people you a lot they moving up and down kò jọ bí tó bá dé chamber kan tí iṣẹ́ òkè ń pọ̀ bẹ́ẹ̀ mo pé lọ́ọ̀yà nàìjíríà tí emergency tí wọ́n fẹ́ máa take ẹ̀ bí nǹkan little thing sude little thing let's go to court táwọn náà kọ̀ wá ṣe ti understand chamber nílò òyìnbó ó máa ń busy gan even gan tó bá lẹ́jọ́ àwọn kan tó máa jókòó wọn fẹ́ bá ẹ wẹ́jọ́ because wọ́n fẹ́ rẹ́jọ́ rò Are you getting me? So a lot of people judge you from distance. Àwọn èèyàn tó bá mi gbélé ní gbogbo ọmọ tí mo ti ń gbà lọ́jọ́ tí mo ti dé ayé mi ẹnìkan ṣoṣo ló sì sí oúnjẹ fún mi sẹ́ ọlọ́run gbọ́. Ẹnìkan ṣoṣo nínú wọn ló sì sí oúnjẹ fún mi rí kò sí ọmọ ọ̀dọ̀ kankan tó sí oúnjẹ fún mi rí. Bó tó máa nà bọ̀. Ìgbà tí mo wá sí rẹ́sọ́ràn tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn táwọn ẹbí mi tí mo kó wá àtàwọn èèyàn tí mo kó wá tí mo ní mo create job opportunity fún un ṣe ti yé yín túra tí mo fi ràn ní ṣọ́ọ̀bù yẹn mi ò pa kọ́bọ̀ mbẹ́ o àzì mo ń ta òbọ̀ tó owó ṣọ́ọ̀bù yẹn kò ràn nǹkan tí ó ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù pé tẹ̀yìn bá ṣẹ̀ṣẹ̀ ó business owó business tá a ti ń ṣe ni wọ́n á fi ràn ní máa fi ń san sálárì fún àwọn èèyàn mẹ́sàn-án tó ń ṣiṣẹ́ fún mi níbẹ̀. ṣé wàá mọ̀ nǹkan despite pé kinní kò fẹ́ ṣòwò ní owó mi tí ì ní profit ń bẹ̀ ń báyìí inú mi máa ń dùn nígbà tí wọ́n bá ọ̀dà fún iyán iyán yẹn wọn ò ní fún pando yam they will order for pounded yam the pounded yam ṣe rí gbogbo àwọn ọmọ nàìjíríà tó wà nínú ṣọ́ọ̀bù mi àbúrò mi náà wà ń bẹ̀ ń gbà yìí àǹtí mi wà ń bẹ̀ kó tó ti kó padà sílé ìyàwó oníkó ìbọ̀wọ́ tí mo pè ní mi eh, road safety yẹn ó wà ń bẹ̀ a lot of people àtọmọ yìí bò wọ́n wà ń bẹ̀ tó bá ní wọ́n dà fún yín ó ní dókítà kan dókítà friend wa kan báyìí Mr. Ṣoògùn ó máa ọ́dà oúnjẹ tó wá honey pounded yam gan pò promise wọ́n sọ pé ah Rosebank náà ti máa lọ jẹun lọ́dọ̀ ọjọ́ méjìjì bó pé òun sọ pé ah mọ́mí búkì ń ṣe oúnjẹ iyán dẹ̀ ni wọ́n máa fi gun bóun sọ pé mo ní odó ó ló sọ pé mo ní odó pé èèyàn kan ní odó ní South Africa ní ìjọba wọn náà sọ pé mo ní odó wọn wá ọdà oúnjẹ iyán gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀bù mi ẹ̀wọ̀n ní iyán yẹn èmi ni màá lọ gún fúnra mi tó bá ti dé pé wọ́n ti ọ̀dà fún pounded yam èmi ni màá lọ èmi màá lọ gún fúnra mi. mayin àbúrò mi níjẹ̀kùn wọ́n sọ fún un tán bá ní wọ́n fẹ́ gún yán máa ní ṣe mọ̀ pé ní nàìjíríà wọ́n ní restaurant wọ́n tó ń jẹ but kò ń gún àwọn ọ̀dọ́ ló máa gún bá ní a ó mọ yóò gùn náà sọmọ ọ̀ka rẹ̀ á lóun ò sọ pé òun fẹ́ á ṣe ìyẹn níbi ìbàyàn mo béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n kí ló pé òun fẹ́ á ṣe ìgbà tó ń dé yẹn tó ń wo inú ilé mi tó sẹ́tù tó ń wo mọ́tò tá ń lò tá ní mọ́tò méjì oríṣiríṣi tó ń rí i pé owó wà lẹ́kẹ́ wọ́n dẹ̀ máa rí ìgbẹ̀bọ́ ọmọ mi máa wọ súùtù wọ́n ti pé yá iye wa ti yàtọ̀ èmi náà máa dì bí mo ṣe ń lọ sí ṣọ́ọ̀bù yẹn máa ti wọ súùtù yẹ́ ẹ̀sìn máa lọ sí ṣọ́ọ̀bù oúnjẹ náà ẹ mọ̀ pé ṣọ́ọ̀bù oúnjẹ yẹn tí bá ti ṣe tán ní ṣọ́ọ̀bù oúnjẹ máa lọ sí ọ́fíìsì náà so mo máa ń múra bíi tọ́fíìsì yẹn ṣáà lè máa ń dì lójoojúmọ́ wọ súùtù súùtù ni àti gáùn súùtù ṣòkòtò ó ti yẹ mẹ́rin kẹ́ẹ̀dì máa wọ súùtù máa lo suspender you understand tó bá ti ní wọn tó bá ti pè lórí fóònù orí fóònù wọn máa ti ọ́dà oúnjẹ yẹn ṣe mọ̀ wọn bá ti pè wọn ti sọ ọbẹ̀ tó ń fẹ́ iye plate tó jẹ́ kìnnìkan kìnnìkan tí bá ti ní kán bẹ́ṣu yẹn tí bá ti ní mo ti tẹ ọkọ̀ létí bá ti bá tẹ̀ pé mo wà ní ṣọ́ọ̀bù nígbà tó ń fún pé wọn ti sọ pé how many minutes ló máa tẹ̀ màá ní kò ní take ó lè má take ju ó pẹ́ ju twenty five minutes oúnjẹ wọn máa ti débẹ̀ yẹn àti ìgbà tá a máa fi gúnyán yẹn àti ìgbà tá a máa fi gbé dọ́fíìsì wọn má ti gé iṣu yẹn má gé bí iṣu àṣáró ni ṣé mo pé tí wọn bá gé ńláńlá kò ní tètè jìdá má ti wá gé má ti gé báyìí má ti ṣọpẹ ṣọpẹ ṣọpẹ má pé kékèké so tí bá ti ṣe tó ti jiná báyìí tó bá ti lè tí gáàsì bá ti lè hó sí lẹ́ẹ̀kan báyìí lẹ́ẹ̀kejì báyìí ó ti jiná tí ò bá dẹ̀ ti jiná jù tó bá ti dà sódó báyìí tó gun tó gun tó gun tó gun a máa dúró báyìí ni àdùgbò tó bá ti ọwọ́ ni wọ́n fi gún ṣá kì í ṣe pé machine ò sí but ọwọ́ yẹn wọ́n máa fẹ́ bi pé i'm the one i pound it myself àwọn tó wà ń bẹ́ẹ̀ wọ́n máa jókòó wọ́n máa wò mí oúnjẹ tó bá le ọbẹ̀ tó bá dùn àti gbogbo pé a fẹ́ dín àwọn oúnjẹ tó pọ̀ ẹran tó pọ̀ àwọn iṣẹ́ tó pọ̀ èmi máa jókòó tí máa máa ṣe àwọn ọmọ ọ̀dọ̀ àwọn tí mo tún kó wá tí wọ́n fẹ́ wá job opportunity ṣe ni wọ́n wá dọ́dọ́ dà pé wọ́n wá jókòó sórí mi. torí bẹ́ẹ̀ whatever you sow you will reap it o and whatever we don't need to torí ẹ̀ ni wickedness ṣe pọ̀ nínú ayé if you are a wicked soul definitely O mọ nǹkan tí ọmọ tó bá wà pẹ̀lú ẹ̀ á máa wicked ni. bí mo ṣe ń sọ fọmọ mi ń sìn pé ẹ tí mo ṣe ń complain kì í ṣe pé bóyá ẹ ti understand bẹ́ẹ̀ ó ti over ṣiṣẹ́ yẹn mo dẹ̀ máa ń sọ fún ara wa pé wo tá a bá sick ọlọ́run níjà sick o tá kúkú lo self medication even àti lọ hospital ẹ ti understand àkàìmọye àwọn nǹkan tó wà nínú system tó yẹ pé we can have access to but tí mo kàn ń sọ lónìí ni wípé people judging from distance there is nothing you can do to please people gbogbo nǹkan tó bá ṣe tó bá dẹ̀ tirẹ̀ tó jókòó tó yẹ pé study ayé ẹ̀ ni tí ò study ayé tiẹ̀ mọ́ they complain about you kò síṣẹ́ tó lè ṣe wọ́n máa lò ṣiṣẹ́ because wọ́n fẹ́ create impression ọ̀rọ̀ tó ń ti sọ sílẹ̀ ọ̀rọ̀ yẹn ni wọ́n fẹ́ káwọn èèyàn máa gbọ́ kán dẹ̀ máa rí iṣẹ́ tó bá ṣe àti ohun tó bá ṣe tó da yẹn wọn ò fẹ́ kẹ́nìbọ̀dì rí the rubbish you ẹni tí ò tiẹ̀ ṣiṣẹ́ tó ìkànnì ẹ̀sẹ̀ wọn sọ pé ṣiṣẹ́ jù ẹ lọ i'm just telling you ìgbà tọ́mọ mi ò jẹun mi ì lówó lọ́wọ́ ìgbà tá a tún wá pàrẹ̀ tó ń wá lówó lọ́wọ́ tá a bá fóúnjẹ bí ọmọ mi báyìí kò jẹ what did you eat as good nothing i drink minerals i drink milkshake i drink nìkan ọmọ mi ò jẹun níṣẹ́ tó lọ́ọ́ ra ẹ̀ náà tó bá rà àwọn ọ̀rẹ́ wọn máa bá a mú ni at that time òdìye kó tó wá di pé ìgbà tá a wá wá sí nàìjíríà lọ́mọ mi wá bẹ̀rẹ̀ sí mọ oúnjẹ oríṣiríṣi jẹ mo kọ́ pàtó kọ́kọ́ dé báyìí ń béèrè lọ́wọ́ ara mi pé ẹ jọ̀ọ́ àwọn oúnjẹ tí òyìnbó máa ń jẹ bíi àwọn bíi ìgbà míì tí a máa gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń jẹ písà kọ̀ọ̀kan bíi a bíi KFC McDonald's eh, Spur àwọn restaurant South Africa yẹn máa ń lọ gbogbo àwọn bíi tàṣà máa ń lọ máa wò ibo ló wà ní nàìjíríà báyìí mo bèèrè kí n tó lọ gbé wá kí n tó wá finally lọ gbé wá láti South Africa yẹn ok ok bólú wà ó bólú mi ti máa lé wọn wá ní pé tí n bá dé Ìkẹjà ìkan wà nílùú pé ju pizza hut àmì pizza kìíní kan tàbá dé ọ̀nà àjà kan níbì kan a máa ń lọ wo gbogbo ẹ̀lẹ́ nǹkankan tàbá dé Shoprite ní Ìkẹjà so a máa lọ but nígbà tó wá bẹ̀rẹ̀ sí í jẹun she request for jollof rice àmàlà everything that's when ìgbà táwa padà dé Nàìjíríà yẹn that's been nine years ago lọmọ mi wá tún wá ló wá ṣe wá jẹun dáadáa ló wá ṣe bẹ̀rẹ̀ ṣe ń jẹun gbogbo ayé àyà mi ń jẹ́ pé à ah, gbogbo nǹkan tó dẹ̀ máa ń béèrè tí ò dẹ̀ rí kì í ṣe kó fi ṣakọ o tó bá máa ń sóúnjẹ nínú ilé ẹ ti mọ̀ anybody tó bá ti jẹ́ ọmọ nàìjíríà tó bá ti ń gbé nílùú òyìnbó you know that you you store your house with Nigerian food yes half of bag eh, èlùbọ́ no gàrí ló máa ń pọ̀ jù nínú ilé wa rice yẹn àti ń jẹ púpọ̀ a máa ń ní rice you know a lot of things ògúfe a máa lọ́rọ̀ ògúfe ògúfe nàìjíríà wọ́n máa pa wọ́n á ṣe pẹ̀ láwọ̀ wọ́n máa wà nù freezer you know this thing gbogbo yẹn àwọn èèyàn ló máa wọlé mi wá tó máa sọ pé ah ògúfe nílé ìyá aláwọ̀ wọ́n á kú lọ ń bẹ̀ ẹ̀dọ́n stand torí pé mo tún mọ̀ mo ti ní restaurant mo mọ gbogbo tán ti ń ta oúnjẹ ní bọ́kbọ́k ṣe ti get bẹ́ẹ̀ people judge it from distance ọmọ mi á ti máa so oúnjẹ ti pẹ́ẹ́ because èmi love lo to cook i love cooking but mo rò pé ńgbà tó fẹ́ máa so oúnjẹ yẹn ó dangerous fún mi ì dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe you understand she want to do things for me even when i don't want her to do it she want to do this you understand and gbogbo labour tèmi ṣe i feel it today in my body labour yẹn náà ti máa sọ pé i'm not so much romantic mi ṣe wà mí ìwà romantic ní ìwà romantic ṣe rí loving is different from romantic like you love somebody is different love there is different between love and romantic romantic people are the people tẹ́ pé tẹ́ bá wọnú ilé all the romantic I, I just believe that romantic is different from love okay romantic is um, we can send some words that are romantic but few of them are romantic but romantic is uh, I believe is more moral aura, and more love is very pure but tí ó end, what you ti romantic ti mú me. mi ò say ẹni tí in in a relationship um, it's not about um, sexual like sexual having sexual intercourse I mean, sorry for that i don't want to use that word it's too ṣe f word it's not f word but it needs to be you know tell wọn bá fẹ́ but i just believe that there's difference between love and romantic you understand tá a bá ń ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe yẹn torí ngbà yẹn mo wá bìlífì pé iṣẹ́ wa yẹn ibi stress ń bẹ ni pé bóyá tá a bá gbéṣẹ́ wọlé táwọn iṣẹ́ yẹn bá ní issues tí àwọn tó gbéṣẹ́ yẹn wá bóyá wọ́n sọ wọ́n wá query iṣẹ́ tí wọ́n sọ pé kán submit gbogbo document àbí gbogbo document kan wà complicated àbí tó yẹ pé wọ́n kọ cosco sí ibi tó yẹ kán kọ macro sí ṣé tí wọ́n lè sàn tó gba query tó lè fún ní problem tó lè jẹ́ kí every phone, àbí gbogbo owó tó yẹ kán san fún kíjọba san fún kán hold dẹ and tó bá dẹ̀ ti help wọn tó dẹ̀ ti fi hope wọn náà sókè ẹni tó fẹ́ gbowó ọkùnrin máa wà lókè ẹni tí ó bá ṣiṣẹ́ náà tó náà máa gba pàṣẹ́ntẹ́ ọkùnrin máa wà lókè tó bá ṣiṣẹ́ tó bá rógbà yóò bí ádàbí pé ayé ẹ̀ ó wà shattered ádàbí pé you don't know what you are doing ádàbí pé o mọṣẹ́ yẹn ṣe ádàbí pé o ń fail so the stress yẹn oníkanni máa ń face nínú àwọn challenges a máa ń ní but iṣẹ́ tí wọ́n bá ti ṣe tí wọ́n bá gbéṣẹ́ tí gbogbo èèyàn bá sọ pé ok tí wọ́n ń book fún tí iléeṣẹ́ wọn ò ní problem tí gbogbo nǹkan wọn ò dàrú tí tiwa náà ò dàrú tí wọ́n gbàdúrà máa máa pé iṣẹ́ owó mi àdúrà mi ọlọ́run ń gbọ́ ó dẹ̀ ń gbà dáadáa tí wọ́n ti sàn bẹ́yẹn apart from that tí n bá ní mo kè mo fẹ́ lọ ra mọ́tò mo fẹ́ fix mọ́tò yẹn o mo fẹ́ tuta bàbá ọmọ mi máa ń béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí mo láìkè láti máa ṣe ad libo ipe ò lè jókòó kó kàn bí bá ṣe bọ́dọ̀ ṣe ń pèsè fún wa tá ń ṣiṣẹ́ tá dẹ̀ ṣe ìwà tó fẹ́ owó tá bá rí ìwà tó ń invest ẹ̀ sí nǹkan wàá ṣáà máa ṣe kan from one business yẹn to another one yẹn and ẹ má dẹ̀ jẹ ǹtọ̀ yín gbà mí from one business to another one yẹn a lot of problem ń wá through àwọn business mi do you understand me but business people bó ṣe máa ń ṣe nìyẹn tó bá introduce nǹkan míì sí ẹ wàá tún wò pé ètò ṣe yẹn gan ò tí ì parí ò tí ì succeed tán ò tí ì jèrè púpọ̀ wàá torí pé o tún invest sínú àwọn another one ni you understand me so in tó ṣẹlẹ̀ gangan náà nìyẹn nígbà tí mo lọ promote olórin i was into the car business wọ́n wò pé ok wọ́n wá kọ́ introduce business orin yẹn sí mi eh, promotion yẹn mo ní ṣòwò wà ń bẹ̀ ah àwọn lówó wà ń bẹ̀ sọ fún mi báwo ni wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó lórí bá ti kọrin báyìí ló máa rówó ẹ̀gbọ́n pọ̀ wọ́n dẹ̀ ní láàárín ọ̀sẹ̀ kan o lè promote o lè pe olórin o lè organize kankan adé ìwádìí bọ̀ ní bó ṣe ń sọ pé o máa make owó mo ní you make it money will come in orí mi tan náà lẹ̀ ni bí i will do the business you understand so business people are always like that that's why and some of them you do it and ó lè jẹ́ òǹgọ́ ló máa fẹ́ ṣe ló máa fẹ́ kúrò bẹ́ẹ̀ ó máa máa fẹ́ because that's one thing I want to tell you business people a lot of people who know that you have the fund who you have the capital and they want to they don't know how to crook you they don't know how to fraud you you know what they do to you they introduce business to you in that business wọ́n mọ̀ pé òun ń pa ẹ̀ púpọ̀ <laughs> ibẹ̀ ni àwọn olè ti máa ń ráyè wọlé because of that if anybody introduce you to business you don't know much and you have not tried before don't too much invest in that business try with little if that business continue programming fetching you then continue. And any business that will cost a lot of capital from former business tó ti ń ṣe tó ń whatever business newly introduced to you that going to cost you the capital of the former one you are doing that is giving you money. <laughs> Be careful. Don't fall into the genie. It may be a system of somebody trying to plan for you. I mean, set you up crumble your crumble, I mean crumble your life, crumble your business, okay? Fraud you. So it happened like that. So a lot of business people, when they introduce anything to them, pé lè dá o tí ò fraud You then dẹ̀ ṣiṣẹ́ ìgbaná tí ò ṣiṣẹ́ tó ń pa èèyàn láì jẹ́ ah you do this you get money even though tó bá ní ten million to ṣiṣẹ́ yẹn tó ń sọ you are going to make ten thousand láàrin one hour ten thousand is nothing but wọ́n sọ pé láàrin one hour so in twenty four hours you can make one point something àbí i mean one twenty thousand àbí two twenty forty thousand you will want to because the money is not decreasing it's increasing do you understand the money is not decreasing it's increasing so n tí mo kàn fún yín don't listen much to people what they say. Mm when you listen to what people are saying mo rí àwọn ọmọ míì tó yẹ pé wọ́n wà lórí tiktok wọ́n ní bọ́n ṣe wà yẹn anyway ṣá màá ní wọn tó mo kàn sọ̀rọ̀ ọmọ mi lónìí bọ́n ṣe jókòó yẹn sìn gbogbo ohun tó gbé lánàá tó ń fa gidigbé yẹn tí bàbá dẹ̀ wá tó lòun fẹ́ bàbá wa ṣe tá a bá ní bàbá ẹ̀ mà lè ṣeṣẹ́ yìí ẹ lè lè máa múyàn wá tó máa bá yín ṣe ó yẹ wá máa lọ ọ tún lọ ẹ jọ understand ọmọ mi ní don't worry mọ̀mí let's support her let us do it and i'm i'm trying to fix my own but i can't fix it my, my myself alone and somebody need to hold the bed side somebody to assist me i will fix it myself <laughs> why can't you call me ó no it's heavy i try to carry it it's heavy so because it's heavy like that i don't want to carry i don't want to call you for to carry it for me to help me to assist me because i don't want it anywhere to damage because <laughs> i'm telling you taba a bá ṣiṣẹ́ iṣẹ́ tá a bá ṣe ní kékeré náà you got to do with our body torí ẹ gbogbo tí bá ti ṣe tó affect mi ní kékeré i cannot allow my daughter tó bá fẹ́ yọjú gan tí àwọn irun kan bẹ́ẹ̀ bá fẹ́ yọjú Maybe by because ó ti jẹ́ bí plan ó ti wà nínú foundation i will try to block it and i try to pray it off so don't let anybody talk you down ah ọmọ yẹn kò mọṣẹ́ ṣe ọmọ wo ni my daughter iṣẹ́ ti jẹ́ ọmọ mi mi lè lọ sọ pé mo fẹ́ lọ ṣe uber yẹn kó jókòó sílé gbogbo ọjọ́ tí mo ti ń ṣe uber yẹn mi àtọmọ mi máa jẹ́ lọ ń ṣe ni. ọdún oníkùbẹ̀ ṣe mi pé mo ń sọ english mo ń sọ english so english yẹn tí máa ń rẹ ẹni tí ò sọ english òun ló máa bá mi àdírẹ́sì wọn understand apart from that ó kàn mí lé pé why should I stay at home and my mum go and work <laughs> so people don't know she want me like if i'm oúnjẹ nìkan ni tí bá ń jẹ tí ọmọ mi ò ní wá bá mi jẹ oúnjẹ nìkan ni kó rí pé mo ń ṣe nǹkan kan mi ìbànú sí kó máa gbọ́ ṣeré ṣeré ṣeré wọn àbọ̀ tàwọn wá wò bọ́ bí mo ṣe ń jẹun sí oúnjẹ ni ò ní bá mi jẹ pé màmá mi sì ti ẹ ti understand so if i don't eat she doesn't eat if i'm praying nígbà míì tí bá jáde tí bá tá bá ti pray tán tí bá rí i pé ó oh, ti sùn i need me to am praying as you are still praying whatever you do, you are the first teacher. Okay? First teacher. Bí ẹ ti rí mi tí mo ti ń fọ mọ́tò yìí, ṣé ẹ̀rọ mi kó jókòó? Ọmọ mi ò ní jókòó. My baby, she will never sit down. àwọn nǹkan míì wà tó rè pé ọmọ mi ò lè dá ṣe bíi pé kí n fi sílẹ̀ kó ṣe nǹkan pé kí n fi sílẹ̀ kó rìn jáde mi lè ṣe é nítorí pé mo blog àwọn èèyàn kórìíra ara wọn kì í ṣàwà kì í ṣe pé bóyá ọmọ mi bó ṣe wà yẹn tí bá gbé kù bẹ́ẹ̀ kò tẹ̀ sí ọlọ́run tẹ̀ ní jẹ́ ká rí kú ọlọ́run ní jẹ́ arárùn tí ìṣe pé bóyá mo ní iṣẹ́ kan permanently màá sọ pé kí o my daughter o tó bá yẹ pé mi àti bàbá ẹni tàbí mi àtọkọ mi àjọ ń gbé òun wá sọ pé òkè òfẹ́ lọ máa gbé lóṣẹ̀ ẹ̀hẹ́ but òun a máa gbé ìlú tí ojú ọlọ́run ló máa yàn tọ́ mọ ọlọ́run ló máa ń ṣe ògbó yàn kémi náà wá sọ pé yín mi ní géèmù kankan tí mo fẹ́ fi ayé ọmọ mi ta mi lè play game and that's why a lot of people most of the time wọ́n rán àwọn ọ̀rẹ́ mi wá sínú ilé wọ́n ní ọ̀rẹ́ ilé nǹkan fi ṣé mo ti rí ó ti ń tẹ̀lé ọkùnrin káàkiri ọ̀rẹ́ ilé ń ó ti lọ dáńgbélé Already, dè ń sìn ìyẹn ti lọ ń ó school long lọ campus everybody with their own lifestyle ọmọ tó fi sílẹ̀ sí nàìjíríà ẹ máa gbọ́ ohun mẹ́sẹ̀jì tó máa ń pàṣẹ mi ọmọ tó fi sílẹ̀ sí nàìjíríà for like ẹlòmíì fọmọ ìsílẹ̀ sílẹ̀ nàìjíríà for fifteen good years tó fi ń sẹ̀ǹdì owó sí ìgbà tó ṣẹ̀ gbàwé ẹlòmíì kò lé fifteen years kó ló tó padà wá mo kan seventeen years ló lòun ti ní lọ sí London after seventeen years ló padà lọ nàìjíríà gbà tó padà dé nàìjíríà kò tó ọjọ́ kejì ló kú nígbà tó dé nàìjíríà lóun jẹ́ arírú ẹ̀ ó fi gbogbo àwọn ọmọ ìsílẹ̀ sí nàìjíríà ó ń sẹ̀ǹdì owó sí wọn ní nàìjíríà kan máa ń kọ́lé ọjọ́ kejì tó kú tó dé nàìjíríà ló kú gbà yẹn nígbà covid yẹn ni wọ́n fi nísìn yẹn ṣẹlẹ̀ woman yẹn èmi náà treat woman yẹn àmọ́ mo treat case woman yẹn wọ́n fi ló dé nàìjíríà báyìí àmọ́ ogun tó ń fún wọn á ní kiri kan ló ṣe kò sí nǹkan tó ṣe tí ò ṣe é tí ìwọ kò ṣe nínú plane tí ìwọ kò ṣe kó tó dé nàìjíríà hmm, ọjọ́ kejì tó dé nàìjíríà ó ti parí ilé but nígbà yẹn seventeen good years ló lò ní London kó tó di pólè ráyè wálé kó tó rí ìwé kó tó fi wálé kó wá délé kó wá kú irú ọmọ tó fi sílẹ̀ for seventeen years tó bá padà dé bíbá yìí tó bá dé ìlú Canada àbẹ́niwẹ̀ tó bá wà tó wá ní kó máa bá yín gbélé ó ti use mara tamẹ kò use money, yín he used to people outside he has a lot of things you don't know he has a lot of secrets this time yẹn story yẹn wọ́n fẹ́ sọ fún mi pé àwọn èèyàn wọ́n pa woman yẹn nìyẹn wọ́n pa woman yẹn nìyẹn wọ́n pa woman yẹn nìyẹn but wọ́n sọ pé kí wọ́n sọ fún ẹ kí ni kò ló pa tó bá ní kán pa ẹ́ tán tán pa ẹ́ tán wọ́n kàn sọ pé wọ́n lè ní cholesterol ni <laughs> tó flit ayé ẹni yẹn pa flitting ni òjìlé so irú ọmọ ń sọ ní pé lọ́dọ̀ bí wọ́n ní kò fọmọ yẹn sílẹ̀ how can you expect me ọmọ tó fi lẹ̀ for seventeen years kò mójú ẹ̀ mọ́ náà ó ti mójú ẹlòmíì he used to people some people cannot leave their children wọ́n ti dàgbà wọ́n ti marry gan-an They are married, but they are still used to their father. They are used to their mother. They are used to the family. Because of the intimidation. yẹn wà ń bẹ̀. Intimacy, mo Intimidation. intimacy, intimacy, intimacy yẹn ó wà They are friends. Apart from being a mother or father to each other, they are now friends. They are now business partner. Do you get it? They do things together. you understand me? Good things together. They even if when they have friends, they still want to take advice, advice of their mother, advice of their father, advice of their partner because what you rò for mọ́ra wọn. Do you get it? So, and but that mean they are not going to have a good home. If they, if it's time for them to go to school, they are going to be a brilliant student. If it's time for them to marry, they are going to marry. They are going to be, and behave well in their husband's house because they have this moral and culture, and they are very home, I mean, very well trained from home. So the husband also, they are in fact, everybody going to eh, enjoy it except the bad people. You understand me? Because some people want to break relationship of some people so that they can dominate that person. Anybody to bá ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ it's not a good person. There's no relationship, there's no person tí mo ti fẹ́ láyé tí màá ní mo dominate ayé ẹ̀. Mo remember ngbà tí mo marry ngbà kan tí mo fẹ́ print yẹn kò ń gbé ìyá ìwà sí kò ń fẹ́ kí ìyá òun wá kírun nínú government college wọ́n mọ ìyá ìbọ̀t torí ó bí ni pé ṣe mọ̀ pé àwọn míì wà ní ẹ̀pẹ́ tó yẹ pé wọ́n wá láti ìjẹ̀bú yẹn wọ́n gbé family house bàbá wọn lè kọ́lé ìyá wọn lè kọ́lé àbí ilé bàbá wọn ni wọ́n ń gbé ilé bàbá wọn yẹn lè jẹ́ bí yàrá mẹ́wàá ṣe mọ̀ pé ilé náà máa fi kọ́ yàrá mẹ́wàá ní ìjẹ̀bú òru àbí ìjẹ̀bú àgọ́ àgọ́ wọ̀nyíwọ̀nyẹn àbí odò gbólú ó lè jẹ́ two bedroom ló máa rà lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ two bedroom ló máa ṣe lẹ́kọ̀ọ́ ṣe ti understand so ń gbogbo gbà yẹn èmi ò rí àwọn kankan nípa kí ẹ máa live life pé ayé ò tí balance dada kó máa hide ẹ tí mọ́mí ẹ bá wá tó lóun fẹ́ sùn sílé wa inú máa ń bí bọ̀bọ̀ yẹn gan ádàbí insult ṣe ti understand èmi kò jẹ́ nǹkan fún mi i love it that way but òun máa bínú tó bá ti rí màmá ìbá inú ẹ̀ máa bí ọjọ́ kan màmá yẹn dé ó tún máa ọmọ tó gbé sọ́dọ̀ àwọn ọmọ yẹn ti di màdámù sí i ó gbé wọn wá wọ́n ní wọ́n fẹ́ sùn lẹ́sibẹ̀ ṣe wọ́n máa padà lẹ́nu èmi náà sọ pé wọn ò lè padà pé kó fún wọn lè ní wọ́n máa padà sẹ́ lẹ́nu ìní onídọ̀là ṣé ti yé èmi ò rẹ́ni tì nípa bọ́ tó ṣe yẹ tó rùn bọ̀ tu òun ó rùn tó rí a lot of friends ó dẹ̀ ní ẹ ti understand. Mm-hmm. So, the story is this. I don't dominate people. And anybody to bá dẹ̀ tí afraid of Eh, one man go pé one ò fẹ́ fọmọ yẹn lẹ̀ majority of people tó máa ń fẹ́ hàm ọmọ ọlọ́mọ tó máa ń fẹ́ báyé ọmọ ọlọ́mọ jẹ́ àwọn ló máa ń focus there. How you just imagine me at home mi close àwọn ń béèrè alone. If I close ṣé will require close money yeah some people are like that the moment you are close to your child they don't want you to be close to that child wọ́n fẹ́ máa gba ipò ẹ nígbà tó wà láyé gan wọ́n fẹ́ gba ipò ẹ lọ́wọ́ ẹ ìyẹn náà máa fi wá ráyè kan máa sọ be careful about your mother your mother now if you don't be careful she's the one stopping by you i mean stopping your progress and if you don't leave that house and start misbehaving to her she will not allow you to succeed in life àwọn ọmọ yẹn á gbé tí wọ́n bá ti gbé sí orí á wá di pé ìyá wọn àti bàbá wọn ilé wọn ò ní gbádùn mọ́ lè máa rí ọmọ mi bá máa wòye ẹ̀bá ìtẹ́bẹ̀lẹ̀. ṣọlá yẹn ní ọjọ́ kan nígbà tó máa bẹ̀rẹ̀ sí í download ẹ̀ níjẹ̀bú yẹn á ah, ìjẹ̀bú ọkọ̀ tí pípọ̀ ń bẹ̀ ó lóun gbé mọ́tò jáde níjọ́ kan gbà yóò lo Montero sport Montero sport ló lò ń gbà yìí èmi ni mo ní Montero sport bọ̀ tó ń lò ń lò ó wá di níjọ́ náà ó sọ fún mi ó ní bòun ṣe ń jáde lọ́ba ó lóun kàn lọ sókè àjẹ́ mo ní kí ló lọ ṣe lókè àjẹ́ ó lóun fẹ́ lọ ra nǹkan ó lóun gbé tó sìn lọ níjọ́ náà lọ́wọ́ àbúrò mi ó ní àwọn fẹ́rẹ́ ó ní ọjọ́ tí wọ́n dé Nàìjíríà tí mo rán wọn ṣẹ́ ó ní òun wá gbé lọ sí. Si mo wá lọ sí inú ọjà òkè ajé ó lóun wá fẹ́ lọ ra kínní bóyá náà fẹ́ ra rọ́ọ̀gì àbáwọn fẹ́ lọ ra kọ̀ọ̀kan tó fẹ́ fi fọlẹ̀ ìgbà tó sùn tí mọ́mọ́ tó wà mo ti ń drive ó lóun wá rí àwọn guys kan bó ṣe dúró báyìí bó ṣe máa ń rí pé ah, àwọn ilé ọmọ olówó ló máa jẹ́ wọ́n ṣe dáhùn dúró wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ríran sóun nìyẹn ó sọ̀rọ̀ oríṣiríṣi tó bá ti sọ̀rọ̀ fún ẹ bẹ́ẹ̀ yẹn tó lẹ̀ ti wo tẹ́tí meanwhile ẹni tó sọ̀rọ̀ fún yẹn ó lè ti mọ èmi rí kó ń sọ pé ọmọ Auto Bola nìyẹn ní òun wọn pè mí lọ́tọ̀ Bọ́lá ń gbà yẹn gbọ́ngbà yẹn ọmọ princess ó ṣe yẹn they get into you mo rí o a lot of them wọ́n ti wà nílùú Canada yìí náà ni àwọn Nàìjíríà náà máa fẹ́ penetrate èèyàn wọ́n máa béèrè lọ́wọ́ ọmọ mi every time wọ́n bá ti rí ọmọ mi ní ìgboro báyìí what do you want to study bí ìkan tó lò fẹ́ tí mo rí jẹ́ tó sáré pè mí tí mo bullshit yẹn tó pè mí tí mi ò dá lóhùn padà tí mo sọ̀rọ̀ ẹ̀ lórí bíbá yìí what do you want to study bí má rí ọmọ yín gan tí má kàn kí how are you how are you tí mo ti kí how is everything hope everything is okay ó ti tán ọ̀rọ̀ tí mo lè sọ jù mí ni sọ pé kéde bá sọ pé ọ àbí tó bá sọ pé meet my daughter she is this oh you study what university of social and social sọ but kí wọ́n má béèrè nǹkan kan lọ́mì kí n má bàa nira pọ̀ pẹ̀lú ẹ̀ kí n má sọ pé what do you want to study because they want to know everything wọ́n fẹ́ lọ jókòó síbẹ̀ de ọmọ ẹ láti máa tọ́jú ẹ. Hmm. àwọn ló máa sọ ọmọ ọmọ yẹn kò mú oúnjẹ sí let your child cook ṣọmọ tiẹ̀ ni ṣé tó bá tí ò bá mú oúnjẹ sè ṣé mo sọ pé ọmọ mi fẹ́ fẹ́ ọmọ ẹ ni ṣé mi àti ẹ tán tá bá tiẹ̀ tán gan what is your business with my own I can train my child the way I want and I'm just telling you automatically whatever you sow you will reap it how you are being trained and whatever is you it will automatically transfer to your daughter or your son Is if you are workaholic if you are a workaholic person if your care is not taken kò sówó tó lè ní your children will be a workaholic if you are a workaholic person no matter what if you are rich and care is not taken your child can be working wàá máa wò pé excuse me what are you working for gan what do you want nínú ayé yìí because it's a normal thing it's a natural thing she will pick from you so ìyẹn bó ṣe jẹ́ people poke nose to your face i don't like people poke nose to my face mà bèrè what are ẹ kò ṣe pé wọ́n fẹ́ bá ẹ wáṣẹ́ kò ṣe pé wọ́n fẹ́ fún ẹ lówó ẹni tí ò fún ẹ lówó a máa sọ fún ẹ ọ̀lẹ ni ẹ ẹni tí ó jà ẹ lólè tó jí owó lọ́wọ́ ẹ máa lọ́lẹ ni ẹ ṣé iṣẹ́ ni kéèyàn lọ jalè kó jì nǹkan nìkan ṣé iṣẹ́ ni kéèyàn gba owó olówó kó wá lòun bí sì ní sáìtì kan kó wá lòun fi kọ́ ilé àbóhùn fi kọ́ nǹkan kan àbóhùn fi develop nǹkan kan ṣé iṣẹ́ ni that is not the iṣẹ́ that is why kì í ṣe nǹkan tó ń pè ní iṣẹ́ nìyẹn so but quite unfortunate iṣẹ́ táwọn àwọn èèyàn ń ṣe nonsense wọ́n máa pè níṣẹ́ àwọn èèyàn ń jalè wọ́n máa ló ń ṣiṣẹ́ òjọ́ ẹ̀ àwọn èèyàn ń ba ayé jẹ́ wọ́n máa níṣẹ́ ló ń ṣe àwọn tó bá ṣiṣẹ́ gangan wọ́n máa ní wọ́n ṣe nǹkan kan so i'm just telling you my wonderful daughter you can see na ngbà tí mo pè ń mo ti mọ bó ṣe gbé kinní gbogbo nǹkan tó ṣe lánàá bàbá yẹn ò ṣe nǹkan kan but èmi jẹ́ nìkan bí ò ṣe ṣe nǹkan kan yẹn mo kàn wé pé tó bá jẹ́ bàbá mi ńkọ́ àbí tó bá jẹ́ ẹ̀gbọ́n mi àbí tó bá jẹ́ ọkọ mi tó bá ní iṣu tá a bá dẹ̀ sọ pé àríyàn tó bá bá ṣe nǹkan tó sọ pé let us try it we can try it ourselves ṣé máa sọ pé okay no we not going to try it tá a bá kàn wé pé alówó àkànṣe pé okay we want to use the money let us call people to come and labour for us we pay with our money do you get it bí mo ṣe rò pé láyé rí nìyẹn normally lánàá yẹn tí wọ́n máa fún lówó normally ó yẹ kí n fún ní half of the money tó ṣáàjì mi ni because gbogbo iṣẹ́ yẹn àwa la ṣe but ó kó instrument ẹ̀ wá instrument yẹn dẹ̀ ṣe kí ni ó da ó dẹ̀ ó strong ju etí ẹ̀ta wa lọ́ra but eventually we succeed kì í ṣe bó ṣe bó ṣe ká ṣe náà but just thank God it's no longer on the floor àjọjọjọ ṣe náà ni ṣe ti ṣe bẹ́ẹ̀ yẹn so ìyẹn bó ṣe jẹ́ lórí mo máa ń gbọ́ wa máa gbọ́ pé olórí burúkú yẹn lọ ṣiṣẹ́ what let me tell you something about him èní ni mo rí pé àwọn English people wọn dẹ̀ ti stop kó jẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí nìkan lè mò ń sọ they make sure they pay you for the ọ̀rọ̀ tó ń sọ yìí àwọn èèyàn kan wà tó yẹ pé nǹkan tó lọ study ní school nìyí àwọn kan wà tó yẹ pé counselors ni wọ́n they just train them to talk to people to approach people àwọn kan call center ni wọ́n wọ́n mọ bọ́n ṣe ń kàvá àṣeyàn they can convince you convince you to do whatever you don't want to do they have the mouth they have the brain they have everything they train them for that some people they just to encourage you bí àwọn counselor yes àwọn ẹlòmíì encouragement yẹn encourage you counselor náà even àwọn kan wà tó yẹ pé brain wọn ò tí ì ṣàtà púpọ̀ kí wọ́n máa ń pè wọ́n ná they are doctor like that wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ to test somebody's brain iṣẹ́ ni talking on social media báyìí gbogbo thousand mo ní thousand of his video on social media and they will tell you you are not working I've tried to you know to do many things on this social media when I come to this Canada some people want to call you ọ̀lẹ telling you you are not working they are the one frustrating your business and they will tell you you are you are, you are you're a lazy person so be careful about them and that's why when I look at people these days some people believe that but I can help you now but first impression matters to me they've haunt me they try to ruin me and the people who started this, tí mo dẹ̀ rí gbogbo participation wọn I forgiven them but my inú mi ò yọ sí tó máa parí pẹ̀lú ẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ yẹn wọ́n lè ní kọ́mọ yẹn bá lè ní home training ni gbogbo ọmọ tó bí mélòó ló ní home training nínú wọn iṣẹ́ tèmi ti ṣe láyé àti tọmọ mi ti ṣe ìwọ ọmọ yẹn mélòó ló lè ṣe ìwọ ò ṣe ní kí ìwọ ọba tó bá ń ṣiṣẹ́ báńkì ó ṣe ní kọ́mọ yẹn máa ṣàgbégi lódò hmm? tí ìwọ bá ń ṣiṣẹ́ báńkì ó ṣe sọ pé ọmọ ẹ o tí ò bá kúkú ṣùtì pò ń fẹ́ lọ máa ṣiṣẹ́ fáàmù ó ṣe ní kó lọ máa ṣe kó má ṣe fáàmù kó lọ máa ṣe agbégilódò torí lára àwọn agbégilódò náà fáàmà náà nù wọ́n wà àwọn tó ń lọ inú igbó lọ máa gé igi tó yẹ pé ó ń dísáì láti máa ṣe ní ọmọ kan tó máa ń pè wọ́n ó ṣe ní kó ọmọ yẹn kó dẹ̀ má kó má lò irin gan kó máa ṣiṣẹ́ kíní kó wá ní ṣaṣẹ́ agbégilódò ni o àti ìwọ táyé ẹ ọkọ ẹ balẹ̀ olówó gan o ò lè jẹnẹrétì iṣẹ́ fọ́mọ ẹ wọ́n torí pé àwọn èèyàn fẹ́ bà ayé èèyàn jẹ́ wọ́n máa sọ fún ọmọ yẹn kò lò kò lè ṣiṣẹ́ ọmọ yẹn ó dà ìpó ríǹdì bí wọ́n ṣe ṣe títí títí tí tó ń fi báyé gbogbo àwọn èèyàn ní káwọn èèyàn di desperado kó ń di kí lorúkọ ẹ̀ ṣé desperado dẹ̀ ni wọ́n desperado ní kọ́kọ́ kó ń di olè sígboro they not teaching people literally people's brain calling it smartness hmm? wọ́n sọ agbárí àwọn èèyàn di smartphone wọn ò tún ṣe smartphone gan wọ́n sọ wọ́n di crime náà kó sọ agbárí wọn wọ́n wá ní wọ́n smart it's not crime i mean it's not smartness káwọn èèyàn kàn déédéé kó kàn déédéé di wúlígà ló bá dé nàìjíríà báyìí wà déédéé rí obìnrin lójú títí ó lè déédéé bọ́ra alẹ́ kó bẹ̀rẹ̀ sí ń dà fọ́tí bọ́ ọkùnrin pápápá ó lè déédéé rí ẹnìkan bì kan akọ́n déédéé bẹ̀rẹ̀ sí ń jà òun ni mo gbọ́ pé wọ́n ní wọ́n yìnbọn pa bọ́ì kan ó yẹ kí n sympathize pẹ̀lú ẹ̀ but i don't i will never sympathize with that such person. Hmm. jẹ́ ní ti ẹ̀ka mẹ́sẹ̀gì yẹn lọ́dọ̀ then we can message yẹn sì to tó máa lọ àmọ́ tí wọ́n read the message wọ́n náà yìnbọn black But yẹn ọmọ make ni wọ́n náà yìnbọn black in South Africa lára àwọn tó to remember bá láti Bùkọ́lá ṣiṣẹ́ ni ọmọ ẹ̀pẹ́ ni ìyàwó ẹ̀ náà kẹ̀dẹ̀ rí ó ti jẹ́ ọmọ afẹ́mi lẹ́pẹ́ Ṣadé for long time kí n tẹ̀ tó mọ about thirty no be twenty six years ago yeah twenty six years ago ni mo ti mọ ọmọ ìyàwó ẹ̀ ìyá Yusuf so ọmọ Yusuf yẹn ṣé wọ́n ní wà ní South Africa bó ìyá Baba Yusuf yẹn ṣadé ọkọ ṣadé onáná yìí mọ̀ pa tẹ́nìkan sọ fún mi níjẹta mò ń bọ̀ má sọ̀rọ̀ ẹ̀ sí i. ọkọ ṣadé ṣadé lórúkọ lédè yẹn jẹ ìyá bó ṣe pẹ̀lú ìyá wàkílà let me see i think it's on this Praise the Lord. I'm not going to greet him. I'm not going to say happy birthday to any of you idiots. James, ka mẹ́sẹ̀gì yẹn lọ́dọ̀ James, ka mẹ́sẹ̀gì yẹn sì. Ọlọ́yìnbọn pa wèrè, Ọlọ́run dáríjì mi. Èèyàn kì í sọ̀rọ̀ èèyàn tó bá ti kú ní burúkú ṣe. Masha Allah. Ashagala, only two minutes, please say this. Mm. Mm-hmm. I want to read something for you. I'm coming. so this person gets to me send me hi on the media but before then somebody say hello two days or four four days ago on my on my page said i'm joining you from south africa i say okay oh, how are you from south africa nothing further nothing more so people may be playing on my intelligence maybe i am surely Maybe I heard what happened to that person. This boy is um, hmm. this boy is not a boy it's a man blackface is 50 something kí tó sọ̀rọ̀ ẹ̀ black bí mo ṣe mọ̀ ìyàwó ẹ̀ bí mo ṣe mọ̀ ni mo sọ ni ìyàwó ẹ̀ bá yàwá kílà ṣiṣẹ́ ìyàwó kílà yẹn happen to be a friend lára àwọn kọ́sítọ́mà ó kọ́sítọ́mà tí mo ti ní tó máa ń raṣọ lọ́ọ̀mì bàtà lọ́ọ̀mì gbogbo nǹkan lọ́ọ̀mì ó wá jẹ́ family yìí in-law mi but nígbà yẹn àwọn in-law mi bàbá Bukky yẹn wọn ti dín in-law mi gbà yẹn gbà tí mo ṣe relocate lọ sẹ́pẹ̀ nígbà tí mo marry so Ṣadé yẹn ó jẹ́ bí ọmọ afẹ́ mi ìyá Yusuf ó ń bá ìyá Wákílà ọ̀rẹ́ mi yẹn ta ẹran ó ń bá tajà àwọn tó máa ń ta màálù yẹn ní ọkọ ẹ̀ so wọn lo owó wà òkè ìyá Wákílà wà òkè so níjọ́ kan ìgbà tí mo wá ti ń gbé mọ́tò fún wọn lẹ́pẹ́ àwọn èèyàn fẹ́ kí n sọ mo fẹ́ sọ ni àwọn èèyàn wá nígbà tí mo ti wá ti ń gbé mọ́tò fún àwọn èèyàn lẹ́pẹ́ òun máa ń ṣe dírẹ́fà ó kọ́ṣẹ́ ọwọ́ bọ̀ tíṣẹ́ dírẹ́fì ni gbogbo wọn yarí sígbà láti máa máa ṣe ó dàbí ṣe dírẹ́fì ni ó lówó lórí so ó wá bá mi ó ní kí n gbé mọ́tò fóun ṣàdé náà bá mi sọ̀rọ̀ ó ní kí n gbé mọ́tò fọkọ òun ti yé bẹ́ẹ̀ yẹn gbọ́ngbà tó ní kí n gbé mọ́tò fọkọ yẹn mọ́tò tó wà lẹ̀ tó wà lọ́wọ́ mi àwọn mọ́tò tó wà lọ́wọ́ mi mo ti gbé fún yàn mo lẹ̀ fẹ́ lọ sí South Africa tí ó di yẹn but àti fẹ́ travel kì í ṣe ní South Africa bẹ́ẹ̀ láti fẹ́ kó Nàìjíríà ṣá so kò possible ọjọ́ tó kọ́ wálé mi nìyẹn ìyẹn ọkọ ẹ̀ ṣàdédé ló ní kó pè mí so kò pẹ́ o ta lọ South Africa o àwárí wà South Africa kò wá pẹ́ mi mọ́ bójú àti ẹ̀jẹ̀ mọ̀ mo ṣe gbóò náà ṣe wá South Africa nìyẹn ó dé South Africa ó dé sọ́dọ̀ bọ̀bọ̀ kan báyẹn ṣọ́ ẹ̀ṣọ́ yẹn ṣe mọ̀ pé gbogbo àwọn ìpè wọn máa connect mọ́ra wọn bí àwọn ará ìlú kan máa connect mọ́ra wọn but I don't want to connect with anybody I connect with God now òun àti ẹni tó dé ńgbà yẹn tó jọjọ wà nígbà yẹn bọ̀bọ́ kan bá iná kúkúrú wọ́n ń pè ní alájì wọ́n ní ibùbọ̀ ìkan bá hífù so àti wá use mọ́ láti ìgbà yẹn wọ́n bá ní issue òun particularly òun yẹn particularly òun kò lẹ́yìn wa torí pé mo ti mọ̀ ìyàwó ẹ̀ náà bàtà wa bẹ̀rẹ̀ sí wà òkè wọ́n ní mọ́mí búkì kí n jọ kí n help òun kọ̀ọ̀kan mẹ́rin I will, will help him ó di lára kó kó mọ wayward ó lè lọ ṣe marketing kó lọ sọ fún ọkọ wá register kó máa wá customer káàkiri we help him lára àwọn boys wa ni. bàtà wá tó stage kan mo kàn rí pé lára gbogbo àwọn ayé mi sọ gbogbo àwọn boys wa wọ́n báyìí wọn the way they bought all my family they did the same thing to everybody working with us. ó wá di ní ọjọ́ kan ìgbà tí Koko Zaria tí ó ti wá sí South Africa àmì tó wá sí South Africa yes ìgbà tó ń lọ pààyàn gbà yẹn tó ní crime kan ṣẹlẹ̀ ó wá South Africa ìgbà yẹn a ti rẹ́ǹtì ilé sílé Koko Zaria mo sì ń gbélé Koko Zaria bọ̀ tí mo ti ń kọ́ ilé lọ. ògbà tó wá dé South Africa ó wá gba Pretoria náà ní náà ní wá ṣé àmọ́ pé tó bá jẹ́ pé ẹni tó nice àbí ẹni tó good tí ò ṣe pé ó wà pẹ̀lú mission ṣé àmọ́ pé ẹni tí a ń gbélé ẹ̀ ní nàìjíríà ta rent ilé sílẹ̀ ní nàìjíríà first time tó máa wá south africa tó dẹ̀ mọ̀ pé àwa wà well established in south africa ṣó ti yé yàn ṣé kò ní pè wá kò pè wá gbogbo àwọn boys wa ló pè ṣẹ́rí black yìí tọ́nà yìnbọn pa ní last week àbí last week kọ́ ni wọ́n náà yìnbọn pa àbí two weeks ago mi ìmọ̀jọ́ tọ́nà yìnbọn pa mi ìyọ́ o kò sẹ́ni tó fi kú yọ̀yàn black yìí ló kọ́kọ́ lọ bá sáríà kókó sáríà yẹn ló kọ́kọ́ lọ bá ní Pretoria so it's part of people who sold my fa the father of my baby out ọmọ ẹ̀pẹ́ ni ọkọ Ṣadé gbogbo àti bàbá Bùkọ́lá kú yẹn ó mọ̀ náà ó máa rí mi lórí social media kò pè mí rí because conscience ò ní filẹ̀ mo ní gbogbo wọn àfà yẹn mi ò mọ nàìjíríà ìyẹn aláàjì tó ló gbé wá sọ́dọ̀ mi kúkúrú kan báyìí ọmọ ìpẹ́ náà ni ẹ̀ṣọ́ tó wà mẹ́yẹn kì í ṣe promotion ẹ̀ṣọ́ promotion kan o ẹ̀ṣọ́ kan wà ní South Africa mi ì mọ láti nàìjíríà mi ì mọ gbogbo wọn láti nàìjíríà òun nìkan ni mo rí láti nàìjíríà mo lè ṣe wá kiri láàrin àwọn mẹ́ta yẹn i gave them wonders because mo ti mọ ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀dẹ̀ ló jẹ́ kí n mọ̀ òun náà kẹ̀rẹ̀ ó mọ̀ mí dáadáa most of the time wọ́n máa ń explain fún wọn ní Nigeria ní South Africa yẹn tó máa sọ pé Auto Bola I mean mọ́mì búkì wo ni amania mọ́mì búkì o ó mọ ọ̀dà bàbá Bukola o ó ń ṣiṣẹ́ báńkì o mọ́mì búkì o ó gbé mọ́tò fún wọn mọ́mì búkì o ó mọ̀ mí dáadáa ṣòtíyé bó dẹ̀ ṣe mọ̀ mí yẹn mi ò dojú ti ìgbà tí ò ti bẹ̀rẹ̀ sí bá wa ṣiṣẹ́ tó bá lóun ní problem tó fẹ́ sanwó lé tó rówó lé ní problem majority of them owó ilé òní problem ní South Africa bá ṣe ń complain ní owó ilé ló But South Africa worse than this ṣé ti yẹ yín torí níbi ìbàyà ṣì máa wọn iṣẹ́ factory wà a máa bá san owó ilé tá bá fẹ́ jáde kó ba lè feel at tó bá ibi tó ṣe é dé mi ò kí ń rí girlfriend dè tó bá ní girlfriend kò kí ń lè wá show mi tó bá gbóbìnrin sẹ́yìn àbí tó ní obìnrin kan tí a bá jọ wá sí tá a bá jọ èmi àti bàbá pẹ̀lú àmàjọ sínú mọ́tò tán bá náà fẹ́ rí nílé àbí wọ́n fẹ́ gbóúnjẹ lọ fún àbí wọ́n fẹ́ lọ fún ní nǹkan kan a máa ń gbóúnjẹ lọ fún a máa ń ṣe shopping fún bí ọmọ kékeré ni ó máa tètè sáré bọ́ tàmì tó bá ti gbọ́ pé ṣé wọ́n ń bọ̀ pẹ̀lú mọ́mí búkì ó máa tètè bọ́ ta ni mo wá bèrè lọ́wọ́ ẹ̀ níjọ́ kan mo ní kí lóyún tó máa ń sáré bọ́ta mo ní torí girlfriend ìyàwó tó bímọ fún yẹn Ṣadé tó jẹ́ ìyá Yusuf ọmọ afẹ́mi ni ọmọ kékeré ni Ṣadé sì jẹ́ nígbà tó ti ń bá ìyá Yusuf tó ti bí Yusuf ẹ̀yẹn tó lọ gboyún tó lọ lóyún lọ́dọ̀ pẹ̀lú bọ̀bọ̀ yìí tó wá ń bá ọ̀rẹ́ mi yẹn tajà ọ̀rẹ́ mi yẹn jù mí lọ àbúrò ìyá Délé ni ìyá ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bàbá Bùkọ́lá yẹn àbúrò ìyá ẹ̀ ni ẹni tó ní tí wọ́n ń pè ní ìyàwó Akẹ́lá yẹn now àwa jọ pàdé yẹn mo máa ń protect ọmọ ẹ because mi ìfẹ́ kílé ẹ̀ dàrú despite kó wá sílùú òyìnbó mo máa ń sọ fún kò sí bí wọ́n ṣe máa ṣe mo ní but i don't want torí ọmọ yẹn jẹ ìyá gan òun dé ló dẹ̀ lówó tó fi travel wá meanwhile american lottery ni wọ́n kọ́kọ́ jẹ wọ́n win american lottery ní Ṣadé àti baba Yusuf àtàwọn ọmọ ẹ̀ gbogbo ọmọ pátá ni wọ́n win american lottery wọ́n win american lottery mi ò mọ ìgbà tí wọ́n mìíràn Amẹ́ríkà lọ tìrì gbà yẹn mi ò mọ bọ́n ṣe ṣe mi ò mọ ẹni tó bá wọn bá yé tó bá yé wọn jẹ́ tó wá ṣẹ̀ wá dì náà wọn lẹ́yìn tó ń mú ìnà Amẹ́ríkà lọ tìrì mi ì mọ problem tó wọ́n ní tó wá fi sọ pé torí ìgbà tí mo rí lamẹ́ríkà tí mo wá rí South Africa mo ní ẹ lọ Amẹ́ríkà mọ́ ni ó ṣá sọ yẹn játa jàlá játijàti ṣùtìyé but nevertheless because it's a person I know and I know the wife very well Ṣadé mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bàbá Yusuf bíi àbúrò mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ló máa ń pe bàbá Bukola. in fact èmi ti mọ òun àtìyàwó ẹ̀ kí bàbá Bukola tó mọ òun pọtó pé wọ́n jọmọ ẹ̀pẹ́ they call themselves brother they call themselves kìnìkan bọ́ bẹ́ẹ̀ mi ṣe mọ́ ni mo sọ yẹn Ṣadé náà máa ń rajà lọ́wọ́ mi ó máa ra aṣọ nígbà tó fẹ́ ṣe kó mọ́ ó máa ń rajà lọ́wọ́ mi á díẹ̀díẹ̀ mo wá pàdé ọkọ ẹ̀ níbẹ̀ tó bá ní girlfriend kan girlfriend bàbá Yusuf ọmọ Nàìjíríà kan báyìí ó send pictures mi ó wà lórí fóònù mi ó wà lórí kó nígbà yẹn láti jẹ́ kí n mọ̀ pé bàbá Yusuf follow mi bọ́mbà tó bọ́mbà ó bá mi sọ̀rọ̀ lórí hi ó kàn ṣe ó whatsapp mi jọ kan lórí public phone mi kan tí mo fi sórí media ìyẹn ìyàwó ẹ̀ yẹn kì í ṣe ti nàìjíríà o èyí tó gbé nígbà tó wáyá ló wá ní ẹ ọkùnrin lòun kó òun ti sọ fún bàyá Yusuf ẹ nǹkan torí bí n ṣe máa ń ṣọ́hun ti máa ń protect ìyá Yusuf àti ọmọ ẹ̀ pé mi ìfẹ́ kí lèun dàrú yẹ ó máa ń fún mi ní ọ̀wọ̀ yẹn ó wá introduce eléyìí sí mi ó ní ìyá Yusuf ti mọ̀ ọ́ bóun ti ṣàlàyé fún ọ̀kan bẹ́ẹ̀ ìyẹn Ṣadé yẹn tó wà ní Nàìjíríà ìyẹn ló fi jẹ́ kí n àláwò yẹn tí a bá fẹ́ jáde lọ sí Gori City go to park a máa lọ ṣeré lọ recreate after tàbá ti ṣiṣẹ́ at time iṣẹ́ ti understand èmi ò recreate bí n ṣe wà but I just force myself to follow them we call them a máa pe baba Yusuf náà àti girlfriend yẹn àmàjọ jáde lady yẹn wá send picture kọjọ kọta jáde lọ sí ṣé gòrí city àbíbì kan ṣá ó wá send ẹ̀ sí mi nígbà tó bá mi sọ̀rọ̀ lórí whatsapp mo ní mi ìrántí ẹ̀ mọ́ ó wá send picture tàjọ ìyá mo ní oh, o wà ó pé ìwọ ní ìyàwó girlfriend bàbá yìí bọ̀ bí mo ṣe ti rí báyìí mo rí pé bàbá Yusuf wọ́n jọ wà kò sí hello to me kò kí mi pé kí n pẹ̀lẹ́ ti bàbá Bukola kò sọ nǹkan kan tó mọṣẹ́ táwọn ti ṣe fún mi bó ṣẹ̀ṣẹ̀ sẹ́ni píṣọ̀ ẹ̀sìn mo ní òun ìgbésẹ̀ ọ̀rọ̀ mọ́ mi ì blọ́ọ̀kì ẹ̀ mi ì ṣe há mi ì ṣe tí Koko Zaria tí wọ́n sọ pé black lọ bá Koko Zaria ní Pretoria black la máa ń pè baba Yusuf ó lọ bá Koko Zaria ní Pretoria òun ló mú gbogbo wọn lọ àti Sunday o all the people tó yẹ pé wọn ò lọ school wọn lè fi dígò kọ hó tí a kàn help wọn kán ba lè máa rówó lé sọ tó pa kò bílí pé ẹjọ bá wa help wọn o ẹjọ bá wa help wọn o ẹjọ bá wa help wọn wọn kó problem bá ilẹ̀ òun ló kọ́kọ́ lọ òun ló kọ́kọ́ lọ kí Sunday tó lọ òun ló kọ́kọ́ lọ Pretoria lọ bá Koko Zaria àwòsàn ẹ uh, disappointed nígbà yẹn láti gbà yóò máa ń dọ̀jì ni iṣẹ́ tí wọn ò mọ̀ wọn kì í ṣe accountant o torí ẹ̀ ní South Africa lónìí a lot of people tí ò ṣe accountant ló ṣiṣẹ́ accountant because wọ́n gbé wọn múra wàá try láti help wọn di wọ́n fẹ́ duplicate gbogbo nǹkan tó bá ṣe care is not taken they want to finish you up and then láti overtake ẹ̀kọ́ máa ṣe nǹkan tó ṣe wọn ò dẹ̀ lè ṣe náà ni nígbà tí wọ́n sọ pé nísìnyí wọ́n ló lọ gba ilé sí asket ibì kan bóyá torí pé mo sọ pé mo ṣẹ̀ dé Canada gan wọn kàn mọ nǹkan tí mò ń sọ ni maybe <laughs> people don't know where I'm living anyway ṣá for iye kọ́ ni mo fẹ́ sọ ń sìn. this guy just send me messages èmi ò dẹ̀ gbọ́ nǹkan kan pé kankan ti ṣe blank wọ́n ní ibi tó lọ gbé mi ìmọ̀ ibi tó lọ ń gbé bóyá ibì kan ṣáná ló lọ ń gbé torí mo ṣe wà ní tí mo ṣe wà ní South Africa yẹn I spent ten years I live in South Africa for good ten years ni mo lò ń bẹ̀ ten years mi ì mọ̀ kọjá Pretoria Pretoria pé mo dẹ̀ fẹ́ lọ torí bẹ́ẹ̀ la máa ti sọ ó máa fi ẹ̀sán wà ń bẹ̀ tó máa ní kó lọ submit tó bá lọ gbéṣẹ́ wọlé láti Pretoria wọ́n máa ní Pretoria iṣẹ́ máa ń yá ju ti Joburg lọ kí ni mo tó lọ ṣe ń bẹ̀rẹ̀ ni ìwé nìkan ni ibi tó máa fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ ibi tó máa fi yọ̀ sí ló máa ń ṣọ́ mi sí. I don't move around like I don't do it. Òun ló kọ́kọ́ lọ sọ́dọ̀ Koko Zaria ló lọ bá Victoria. Koko Zaria kò sí nǹkan tó lè fi sọ fún mi ikú bàbá ọmọ mi àwọn èèyàn máa ní mi ò gbẹnu kú òun bẹ́ẹ̀ ṣé ẹni tó bá jẹ́ pé wọ́n jà tó bá jẹ́ pé ó join garage boys tí wọ́n pa á ni mọ̀ pé ní tó jẹ ló yọ tó bá jẹ́ pé ṣe ló gba ìyàwó wọn àbó ṣe nǹkan fún wọn àbí tó dà wọn lẹ́wọ̀n á ní pé nǹkan tó jẹ ló yọ tó bá jẹ́ ṣe ti ọdún sáà bọ́dá mọ́ nǹkan tó dùn mí tí mo fi gbẹ́nu kúrò bẹ́ẹ̀ tó fi máa ń dùn mí gan àwọn eléyìí wọlé bíi pé wọ́n fẹ́ ṣòwò wọ́n ní kí n promote wọn bó wọ́n ní ẹni wọ́n ní Koko Zaria àmì wọ́n ní Sule Alao Malaika ní problem kan ó promote wọn tán gbogbo wọn yọjú sí erand wọn ṣe yọjú sí erand wọn dẹ̀ wá wọn dẹ̀ máa já ikulẹ̀ wọn á tún wá wòye pé kí la ṣe lè báyé lédi ìgọgọ jẹ pátápátá wọn bèlè pé tá a bá pa bàbá ọmọ èèyàn tó ń bèlè pọ̀ ní bàgbọ́n ni irọ́ dẹ̀ ni wọn mọ̀ nǹkan tó ń bá mọ̀ gan ni they will know because ṣe tún rí ń gbà yẹn tèmi àti bàbá ọmọ mi tó bá jẹ́ pé a tún wá padà ní grace kàtẹ́ ìwà jẹ́ ọ̀rẹ́ ká kàn máa sọ̀rọ̀ ìlọ́tọ̀fà ṣírí wọn máa tú gan wọn ò fẹ́ kí n tó dè tó ti dì wọn ò fẹ́ kó rí òrùn nítorí ó bá ti dé wọn ní kò rí ìta mọ́ so kó má bàa rí ìta gbogbo agbára náà máa sà láti lè fẹ́ pa ẹni yẹn ara nǹkan bí wọ́n ṣe máa sọ pé ó gbọ́dọ̀ wà nàìjíríà ẹnì kan kọ́ mi gídá ò lè fẹ́ ẹ because wọn ò ní fẹ́ kí wọ́n bá ẹ lọ́wọ́ ẹnì kankan tó ju wọn lọ́mọ láyé tó má ṣe rí ẹ yẹn wọn ò jẹ́ nǹkan kan o agídí náà fi ń ṣègbòrò olè ni wọ́n ń jà o ìkà ni wọ́n ń ṣe o ṣùgbọ́n wọ́n fẹ́ kó mọ̀ pé tó bá kúrò lọ́wọ́ wọn ó lè bọ́ sọ́wọ́ ẹnì kankan tó lè tó wọn mọ́ that's their tactics also that's their own plan as well but ọ̀rọ̀ black mo fẹ́ sọ. àṣẹ ń gbogbo àtàwọn kọ́kọ́ ń lọ yẹn àṣẹ ń kàṣàkàṣà lárí bàbá késekése mọ́ meanwhile ń gbogbo àyẹn gan ẹni tó ń plan fún tí wọ́n sọ wípé ó ṣekú pa láàárọ̀ ọjọ́ yẹn kankan tán lò yẹn ọmọ union ní ìsọlọ ni wọ́n ti lé kúrò nígbà kan tán ní wọ́n ló pa èèyàn náà ní ọlọ́kadà àwọn ọ̀kadà union ti sọlọ ibẹ̀ ni àtẹwọ́lógún wà lódédé wá béèrè fún assistance lọ́dọ̀ wa ẹ ló mà ẹ ló sà ẹjọ help wa àwọn òrìlé gbé wọn lé wọn kó lé bọ́n ṣe tì wọ́n fi sísẹ́mù kó wá sínú ilé wa nìyẹn ṣé ẹ mọ̀ pé mo sọ bọ́n ṣe fi sísẹ́mù kó wá sínú ilé mi náà ní Dubai tó jẹ́ pé mo wá discover létẹ́ orí lèmi rè pé mo ń ṣe àṣé àwọn people ló plant àwọn èèyàn sí lọ́wọ́ sáyé mi anyway black ló kọ́kọ́ lọ but níjọ́ yẹn ẹnìkan kan kọ́kọ́ pé bàbá Bùkọ́lá wọ́n bá sọ pé ah Koko Zaria àṣàgbọ́ pé Koko Zaria wà South Africa mo ní ṣó ṣe èrè tó bá wà ní South Africa nǹkan kó lọ́wọ́ sí my business ṣe ti understand láti mọ gbogbo òṣì tó ń ṣe ilé tí wọ́n ń tọ́sán nǹkan tó ń ṣe fún wa torí gbogbo àyè mo ti ń ṣe ilé yẹn tí ò fẹ́ kó parí tí ò fẹ́ kó ṣe tó ń fẹ́ kí n fi sílẹ̀ kó tà á wọ́n ń jalè lójúkorojú in fact in fact but àwọn kan nísìnyí àwọn kan ah, anyway n tó máa gba nàìjíríà lọ́wọ́ ogun mi tí ì mọ̀ ṣá but èmi màá bọ́ lọ́wọ́ ogun but n tó fẹ́ gba nàìjíríà àbí ilẹ̀ yorùbá yẹn lọ́wọ́ ogun wọn torí ogun ńlá gidi ni wọn o Mm, ogun ńlá ni wọ́n mm, Ogunla ńlá ni wọ́n anyway that's their own cup of tea yorùbá problem yẹn òun ló kọ́kọ́ lọ bẹ̀ jẹ́ wá play ẹ̀ fún mi ìfẹ́ sọ̀rọ̀ fún mi ìfẹ́ sọ much. ìfẹ́ dárúkọ ẹni ẹ̀bọ̀ tí nǹkan tó kọ́kọ́ sọ. So. Let me forward the name. Let me read for you. Only we lost we lost black in South Africa, madam. Ndokan sọ nìyẹn. On the fifteenth of November, ló send me message fifteen of this month, that's few days ago. Today should be eighteen, right? Around five 48 a.m. ó ní we lost black in South Africa ẹnìkan jẹ́ black ọ̀dọ́ black ti yẹn tó bá ń ṣe bábà ìkan báyìí ìròyìn ti kú tipẹ́ bọ́n gbà tó sọ yẹn mo ní who is black èmi ń dá mo ní who is black ó ní dáàdi Bukky boy ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mo ní who is black ó ní dáàdi Bukky boy mo ṣe wá rántí pé bàbá bàbá Yusuf ló ń sọ ó ní mo ní with black ó ní daddy Buki's boy mo ní when is that mo ní when is that ó ní last week so last week náà ṣì yìnbọn fún ó ní they shot him dead. wọ́n ní involved in something mo ní where are the people mo ní who the people shot him are they police or who ṣé mo pé ẹlòmíì bóyá tí wọ́n bá ń lé wọn bóyá wọ́n bá ṣe nǹkan burúkú bóyá wọ́n bá lé wọn bóyá wọ́n ṣe mistake ìbọn ó wá dáhùn ó ní they say he has arguments with South Africa guys they say he have I, I mean, he has an argument with South African guys. Mo wá béèrè kí to continue láti chat this person. Mo ní excuse me, who? Mo ní what is your name please? I don't know you. I don't know you. You talking to me. I don't know you. Only I think he has mo ní mo wá sọ fún pé i think he have wife and children in south africa ó ní mo ti kọ́kọ́ béèrè ṣe mọ̀ mo ṣe béèrè mo ní i don't know you ó wá dárúkọ ẹ̀mí bá ó ní ó ní my name is so so so and so mi ìfẹ́ dárúkọ ẹni yẹn but they call me afa i don't want to mention his name because i don't want these people wọ́n lè sọ pé kí ló dé tó sọ fún mi sí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ go after the boy the person i don't know them but I don't know the person up till now hmm. ó tún reply but mo sọ pé but he has a wife and children in South Africa ó ní yes I think so mo wá bèrè lọ́wọ́ ẹ̀ mo ní do you know me because I don't know you mo mọ̀ pé ó máa mọ̀ mí ìgbà tó ti lóun gbé South Africa ṣe ti understand but people who know me because we a lot of people around us I don't know a lot of them. Do you understand? Only I'm back home in Nigeria o since 2015. He's telling me now that he's no longer in South Africa. He live back, he's back home in, in Nigeria. Money, it is buried already, or they are taking him to Nigeria. because they are taking him to Nigeria. Ó I really can't say, but with people I talk, I talk to, they said they are bringing him home. That they are going to take him back to Nigeria. Omo bó ni I think omo ìbẹ̀jù náà ni omo ìbẹ̀jù lẹ́tùmí kankan. Ní ọmọ ìpẹ́ ni, ọmọ ìpẹ́ ṣàní. Mo ní òkè. Mo wá bèèrè lọ́wọ́ ayu mo ní àyù because ní bọ́ọ̀ kan tí ó máa ń tóun àti bàbá Yusuf jọ wà nígbà yẹn àfa lòun máa ń jẹ́ mo ní àyù àfa or you are alájì ìyẹn mìíràn wọ́n pè é ní alájì ọmọ ìpẹ́ ni wọ́n dẹ̀ ń pẹ́ nìkan náà ọmọ Tógò nìyẹn wọ́n pè ní àfa mo wá béèrè mo ní ta náà mi mo mú ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ Daddy Bukola kan tó jẹ́ àfa kì í ṣe àfa iṣẹ́ àfa kan ló ń ṣe òbò tó máa ń pè ní àfa àfa because it's a muslim ọmọ Tógò ní báyìí so mo ní àyú alájí ọwọ́ àfa ó ní àfa ó wá dáhùn pé alájí tèmi sọ yìí ó ní alájí is like a black junior ó ní alájí is a black junior ó ní alájí is a black junior yes alájí is like a junior not related but is a junior to black ṣòtíyé ìyẹn náà ti yọjú sí mi lórí social media yẹn láti mock mi nígbà tí bàbá Bùkọ́lá ti ẹ̀kú gan ikú burúkú lẹ gbogbo yín máa kú because mi ìṣẹ̀yìn mi ìròyìn ẹkùn máa dédé gbógun ti yan ni ẹ̀yìn ará ìpẹ́ èèyàn ní jẹ̀yìn èèyàn ní ròyìn kí ṣe ìlà ará ìpẹ́ nìkan Nàìjíríà àti Yorùbá abẹ́jẹ́ bá ń ṣe nìyẹn so kò jẹ́ ní ti. mo because I know a boy called Alhaji mo I know a boy Alhaji that's ẹni tó ń sọ yẹn ó yes mo one short boy like that One describe only yes yes you correct yes you correct mo you Alhaji Only no mo tún béèrè are you Alhaji Only no mo ní okay o. Oh when am friends to black ó wá dáhùn pé i am a friend to black mo á ní òkè o èmi wá dáhùn ní òkè ó ní we came together when you open a restaurant ẹ máa gbọ́ o ó i came to your shop together with i mean we we we came together when you open a restaurant back there in SA in South Africa mo wá sọ nǹkan kan bó ṣe wá sọ̀rọ̀ yẹn tó ní wọ́n ṣọ̀tẹ̀ ẹ̀ dẹ́ẹ̀dẹ́ mo ní mo wá sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ̀dà mo padà delete ẹ̀ mo ní mo ní wẹ́ mo ní anyway mo ní that guy is one of those people who sold out Sarah's dad who sold Buki's daddies out ó wá dáhùn pé Buki mo ní no not Buki mo ní the daddy Sarah's mo ní Buki's father mo ní black is one of those people who sold that man out kò dẹ̀ sọ̀rọ̀ kankan mọ́ mo wá ní i mean baba Bukky mo ní what about the wife in Nigeria because kí n tó kúrò Nigeria ń gbà yẹn náà kí n tó kúrò South Africa ó sọ fún mi pé Ṣadé ní accident mo dẹ̀ dé Nàìjíríà ó ní mo wá ní tí n bá ti wá Nàìjíríà pé máa rí Ṣadé mo dẹ̀ rí Ṣadé ń gbà yẹn má ti mo wá Nàìjíríà kódà ó fi nǹkan rán mi sí Ṣadé ń gbà yẹn kí ló kí ni mo fún tó ní kí n bá fún Ṣadé ṣé laptop i mean ipad ó ṣẹ̀dí ní kí n bá òun mo fún gbà yẹn ó ní kí n bá òun fún Ṣadé ó ní kí n bá òun fún ìyàwó òun Nàìjíríà àti mo wá Nàìjíríà mo try láti pe Ṣadé mo rí Ṣadé ó ní Ṣadé lásídẹ̀ǹtì Ṣadé náà lásídẹ̀ǹtì nígbà yẹn Ṣadé sì pé tìkẹ́bù tó ti wá wàdí fọ́ọ̀mù nígbà yẹn tí mo rí so mo ní what about the wife in Nigeria Ṣadé ó ní I really don't know about all that to be honest ó ní I don't know and that's good mo ò dáhùn mo lókè mo ní those boys living with him their mother is in Nigeria that's the first wife Shade by name Only I was just borrowing through no ṣe browsing okay I was just browsing through your page and I said to myself that I know this woman ó lóun ṣe rí mi lórí mídíà àwọn yẹn tó sọ̀rọ̀ yẹn ó sọ pé òun mọ woman yẹn listen mo ní yes ó wá tún dá mi lóhùn ó ní yes he he bought two of his kids before I left South Africa yes ó ní yes he brought he brought two of his kids before he left South Africa mo ní have you been a long time friend with him mo bèrè lọ́wọ́ mi ní have you been a long time friend with him I mean black because I don't know you mo tún repeat pé because I don't know you ó ní we are met ó wá sọ fún mi ó ní pé mo ti rí òun rí ó ní we met in South Africa where do you live in South Africa mo tún wá bèrè lọ́wọ́ ẹ̀ torí mi ì mọ̀ ó wá dáhùn pé Des Valley ó lóun ń gbé ní West Valley mo wá béèrè are you not as father living in Hebrew mo tún wá béèrè bóyá àfáàyàn wá lóun kọ́ I never live in Hebrew ó wá dáhùn pé I never live in Hebrew so later he now send voice notes let me play the voice notes. I want to delete voice note yẹn ni. Ah. play okay Here, voice notes. yẹn want to. owó ṣe wá send voice notes. bí tó send voice notes to me firstly. You know, náà send voice note sí èmi mo tẹ́tì You know, kò ṣiṣẹ́ mi ò lè sọ bóyá network mi ó sẹ̀ ní voice note nínú voice note yẹn ló ti wá ṣàlàyé mo wá rí pé tòótọ́ ni ó wá ní black moon wá sọ́dọ̀ bàbá Bùkọ́lá nígbà yẹn pé wọ́n open company fún un pé òun wá ṣe wọ́n bá òun ṣe booking of account òun ipe wọ́n wá fẹ́ sanwó fún un nígbà yẹn nígbà tó wọ́n sanwó fún un owó return òun nígbà tó ń ṣe tax return ipe wọ́n wá block account òun ipe so òun wá sọ fún bàbá Bùkọ́lá torí pé òun ò rí owó pàṣẹ́ntéèjì òun ò sanwó iṣẹ́ fún wọn ipò òun wá sọ pé wọ́n block account wọ́n wá sọ pé àwọn ń bọ̀ wọ́n fẹ́ bá wọn dé báǹkì ipe mo wá bá wọn pé ń jọ yẹn lọ́hùn pé mo wá àjọ wá nǹkan tó wà nínú nínú voice note ni o pé mo wá wà nínú mọ́tò pa àjọ wá ni mo ní of course tó bá ti ń jáde most of the time tó bá ti jẹ́ ọ̀rọ̀ iṣẹ́ pé a máa jọ jáde gbà mí ìkẹ̀dẹ̀ most of the time of course àwọn àjọ ń jáde tí má ti wà ran so ká má dẹ̀ jọ jáde mọ́ ó wá níbẹ̀ ni mo ti rí òun níjọ yẹn ṣé ọmọ ẹgbẹ́ ni téèyàn ó ti rí bàbá Bùkọ́lá déédéédéé èmi rí for the first time báwo ni mo ṣe fẹ́ dààmú ó dẹ̀ nílò pọ̀ mo wíṣì pé kí nìyẹn play ṣe rí gbogbo message to send èmi náà send voice note tún ó wá ní thank you ma my best regard ma yes kì í máa ń kí ọmọ mo á ní òkè later o. Oh, mo tún wà tí mo tún wá wò lọ mo wá tún jókòó wọn pa ah, bàbá Yusuf wọn yìnbọn fún ó wá ṣàlàyé details bí wọ́n ṣe yìnbọn fún ní South Africa póun àtàwọn ọmọ South Africa pé wọ́n ní argument wọ́n jà wọ́n jọ ja physical combat báyìí wọ́n jọ ní physical kínní pé ó ṣe wọ́n léṣe àwọn náà ṣe léṣe wọ́n wá gbé lọ sọ́spítù pé wọ́n ti lọ stitch gbogbo ibi tí wọ́n ti ṣe léṣe ṣáà nǹkan mẹ́yẹn gbà tó bá di charge ẹ̀ wọ́n wá padà wálé wọ́n ṣe lọ́ọ́ bá nìyẹn tó ń lọ shoot ẹ̀ tó jẹ́ wọ́n jà lọ wọ́n ṣàgán dáhùn But why wáyà mo wá ní òkè just send me your number. irọ́ kò ṣe mi rò pé jíde yẹn ni jíde ní South Africa ló. Okay. bọ́dà ìpò ti ń play. jíde ọkọ àdíjà. ok ìyẹn okay, ok ó ti ń play. ní nǹkan tán ló ṣẹlẹ̀ ọ̀pọ̀dà kan ní ó ń fridge Only black ń ṣe fridge pé people pípù yẹn wá gbé iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ bàtàn gbéṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ wọ́n ló bá wọn fix ẹ̀ everything wà okay so within some days wọ́n ní kinní yẹn tún wá ní fault pọ́n pípín wa gbé padà pọ́n wá ń sọ fún black pé pé kò ṣe dáadáa pé owó àwọn ni kò return fáwọn ìtẹ̀lá sáǹsì pé kò return owó àwọn wọ́n ní black ṣàmù báwọn argue ṣàgbéso wọ́n wọ́n já pẹ̀lú black kan náà bíi méjì wọ́n ṣàbá black jà wọ́n ṣe black léṣe ẹ̀tọ́ ìdá sáà so ìgbà tọ́nà ṣe lè ṣe wọn ní black náà ṣe wọn lè ṣe wọn náà pípẹ́ yẹn ti wá lọ ní black lọ sọ hospital pé ìgbà tó di third àbí fourth day ṣá so wọ́n tún wá ká black mọ́ ṣọ́ọ̀bù ẹ̀ padà so ibi tó ti ká mọ́ yẹn náà ti wọ́n ti shoot ẹ̀ so ọ̀dọ́ ló ṣẹlẹ̀ nìyẹn èdè náà ló lọ ń gbé phosphorus náà ló lọ ń gbé ní sáìdì ọ̀nà location báyìí náà ní black lọ ń gbé so nǹkan tó dá pé nǹkan tó fa nìyẹn because ẹ mọ location ní South Africa náà gbogbo ọbẹ̀ àwọn South African ló wà ń bẹ Nigerians púpọ̀ ò sí bẹ́ẹ̀ so nǹkan tó fà á nìyẹn. ilé ìyá bá wà mí nǹkan ṣe báwọn ọmọ ọgbọ̀n South Africa tó ń yìnbọn ní ẹnìwẹ̀ báńkì nìkan náà fún wọn South Africa náà. irọ́ kún ṣe. No, mo understand. Mo understand. I'm a very quiet person, so when the man recognize, I just sit down. Man was in office one, but tó ń ṣì ní ọ́fíìsì uh, ní counting center. Àwọn àti Mr. Adeluga, so man was sí your door, Man wá black náà gbogbo gbà yẹn ti ọ̀dà sáǹsì. So èmi gan mọ̀ pé ẹ lè rántí because you you have a lot of people ẹ ti understand a lot of people àwọn èèyàn rẹpẹtẹ máa ń wá sọ́fíìsì bàbá so wọ́n pọ̀ gan èrò pọ̀ gan tó máa ń wá so hardly lè recognize tó bá yẹ pé èèyàn tó súnmọ́ yín dáadáa bí black ẹ ti understand so mo understand pé à no ẹ lè rántí ẹ ti understand so máa ń wá sọ́fíìsì yín náà ń gbà yẹn ṣá ní counting center ẹ ti understand so irú jíde sìn jíde bàbá àbèjì ẹtí ọ̀dà sáǹsì so mo mọ ẹ gbogbo a lot of guys gbogbo wọn lájọ mo máa ń wà pẹ̀lú. mi mọ ẹ lè recall one time like that ẹ pé. anyway so the guy is is actually seeing his face but despite that I couldn't recognize. I have thousands of people àáfà orí ẹmu mu àwọn ìlọ́tọ̀fọ̀ àáfà ni kì í ṣe àáfà tó ń ṣe kéwu o but they call them nickname like that àáfà o alájí o ìmọ̀mù o wọ́n ṣe pé bẹ́ẹ̀ wọ́n jẹ́ àáfà real life náà but I don't know the lot of people bó ṣe sọ yẹn náà wọ́n kọ́ mi ìlè rántí so but they just send me message pé Baba Yusuf was shot dead in South Africa last week by South Africa but before kí wọ́n tó shoot ẹ̀ kán tó yìnbọn fún èèyàn ní South Africa yẹn bóyá ó bá wọn ṣe díẹ̀ tí wọn ò sanwó fún àbí tó táwọn kan wọn máa fi sísẹ̀mù bẹ̀ wọ́n sí wọn ni yes. tí South Africa people náà tó bá yìnbọn fún àwọn èèyàn tó jẹ́ nàìjíríà ṣe mọ̀ pé wọ́n sọ pé wọ́n jọjọ jansen tó ṣe wọ́n léṣe tó ń ṣe léṣe wọ́n ló lọ sí phosphorus àdúgbò yẹn bíi location dàbí pé kéèyàn lọ sí kókó ní Lagos Island kó wá lọ sí Kòròdú àbí kó lọ ságbowa ṣe tí wọ́n lọ sáà mẹyẹn ṣe mọ̀ pé àgbowá yẹn ojú àwọn lókà ẹ so bó ṣe kúrò níbẹ̀ yẹn kì í ṣe pé ilé phosphorus wọn náà bọ́tẹ́lómìn tó bá kàn fẹ́ kúrò ní town tó fẹ́ kúrò ní gbòòrò akọ̀ lọ sọ́nà ọbẹ̀ yẹn a lọ bẹ̀rẹ̀ láì bóyá tó bí ilé gbé bóyá tó ń bá ń wá òun àbí wọn lè rí òun àbí kankan so some of them irú fíríjì náà ló ń ṣe nígbà tó yá èmi ò mọ̀ pé ó ń ṣe fíríjì ṣá ṣùgbọ́n wọ́n ṣe ló ń ṣe fíríjì tán wọ́n wá ṣe fíríjì lọ́dọ̀ ẹ̀ pé fíríjì yẹn after some time kò wá ṣiṣẹ́ mọ́ wọ́n padà lọ àwọn ọmọ South Africa ní kó túnṣe padà bóyá lòun ò lè túnṣe wọn máa sanwó wọn bẹ̀rẹ̀ sí ń jà wọn dẹ̀ ṣe ń jà wọn yìnbọn fún àmì ó nà wọn àwọn náà wọn nà òun náà tiẹ̀ padà wọn ṣe léṣe òun náà ṣe wọn léṣe so definitely kò ń ṣòwò nìkan ló wà wà ní ṣọ́ọ̀bù yẹn tó fi ṣe wọn léṣe tó ń sọ pé kì í ṣe nìkan yẹn definitely bóyá òun àtàwọn ọmọ ẹ̀ tó ń wà ń bẹ̀ bóyá wọn nà àwọn yẹn náà so wọn padà wá àwọn yẹn lọ sọ hospital bó ṣe sọ. So, òun náà lọ sí hospital lọ gba treatment ṣé títí tí ẹ bá títí tí ẹ bá pọ̀ ó lè má lè lọ sí ṣọ́ọ̀bù for four days later four days later tí wọ́n ti rí padà ní ṣọ́ọ̀bù epo ti padà sí ṣọ́ọ̀bù wọ́n kọ̀ lọ yìnbọn fún un ṣùtìyẹ wọ́n dẹ̀ mẹ́sọ̀ pé kò yè ní ọjọ́ yẹn wọ́n mẹ́sọ̀ pé wọ́n gàn ẹ̀ dáhùn ìyẹn bó ṣe sọ fún mi bó ti tó bá ti kú gbẹ̀gọ́ rẹ̀ sì so. ọ̀tọ̀ wà lórí mídíà instead of that time gbà kò pè mí sùúrà tí wọ́n pa bàbá Bùkọ́lá kò pè mí ṣé nínú gáàngì wọn ẹni tó jọ̀gá wọn sórí tó bá ti ní legitimate business lọ́wọ́ be careful about these boys sórí ẹni tó bá fẹ́ bà tèèyàn jẹ́ tó fẹ́ gba nǹkan ní ẹ̀ kò sí nǹkan tí level tí ó lè lọ láti ṣèkà fún ẹ ẹ̀yin èèyàn wa. ẹ má tag mi lórí burúkú mọ́ ẹ má sọjá sí wòye sí mi. yeah so ìyẹn bó ṣe jẹ́ lónìí the message is much but I never. wọn náà ti yìnbọn fún ṣá wọn náà máa gbókù ẹ lọ sí nàìjíríà bọ̀ mò sọ pẹ̀lú authority ẹni tó ń bá dáadáa dìbò kó láti ṣe ń gbà yẹn kò mọ Koko Zaria from anywhere o wọn kàn get connection to get around all of us. Hmm? They get everybody around us gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ ń gbà yẹn pátá gbogbo wọn ló lọ kí náà lọ bá Koko Zaria nìyí ní Pretoria àwa tá a dẹ̀ rẹ́ǹtì lé mi tí mo rẹ́ǹtì àti bàbá Bukola tá a rẹ́ǹtì lé tí mo kó sáré kò pé àwa ò wọ́n get all those boys around them so part of people who sold him out gbogbo iṣẹ́ náà bàjẹ́ pátápátá gbogbo owó iṣẹ́ tó ṣe pátá náà dẹ̀ gbà so bọ́n ṣe ni wọ́n ṣùtì ẹ̀dẹ́ẹ̀dì yẹn náà kò ń ṣe lásán ó lè jẹ́ pé ìná wọ́n kàn bẹ̀lẹ́ pé bóyá ó ṣe nǹkan kan náà tó wá bẹ̀lẹ́ pé òun ti gbowó lọ sọ́nà phosphorus àbóṣe nǹkan I don't know what to do seven but sóòrè tán sọ fún mi mo náà lè gbé tí gbọ́yìn àná àbíjẹta ni wọ́n send message yẹn sí mi bóyá mo ṣe jókòó lánàá mi àdùn mo kàn ní kí n sọ ni kì í ṣe kó má dà pé kó ṣe mẹ́ẹ̀ ajá kú mi ìlànà ẹ̀yà rẹ̀ ní ìpínlẹ̀ ránṣẹ́ kù sí ní tó kàn mí mo mọ̀ kàn sọ ni àti yé bọ́ọ̀ yẹn wọ́n máa ṣiṣẹ́ lọ́fíìsì òun ló kọ́kọ́ lọ sọ́dọ̀ Koko Zaria nígbà tí Koko Zaria wá sí South Africa Koko Zaria ò dẹ̀ pè wá rí gbogbo àwọn ọmọọṣẹ́ wa pátá ló lọ gbogbo àwọn tó lọ lónìí ẹnìkan ló sì kù Sunday tán bá lè bàbá yìnbọn pa Sunday náà kò sí problem ọmọ Abẹ́òkúta ni òun ló burú jù òun ni mo sọ pé ó ti fẹ́ẹ̀ pa gbogbo wọn tó ní South Africa bẹ́ẹ̀ ni mo sọ fún yín assassin wọn ló ṣe kì í ẹni tó bá parọ́ kó má dáa fún kì í ṣe rọ́ Sunday lórúkọ ẹ̀ jẹ́ mo gbé píṣọ ẹ̀ jáde pẹ̀lú pàṣọ Sunday yẹn mo gbé píṣọ ẹ̀ jáde bí tó ti dúró pẹ̀lú màláìka bẹ́ẹ̀ni òun wà ń bẹ́ẹ̀ kò ní dáfẹ́ tó bá parọ́ assassin wọn ló ń ṣe ní two thousand and ten tí mo kúrò ní South Africa tí mo lọ sí Dubai tí mo lọ relocate sí Dubai ìgbà tí mo padà dé ní two thousand and thirteen ẹni tó rí tí mi tí mo ti ń pàkì tó sáré wá pé mọ́mì mi ọmọ yípo yẹn tó ní bísíǹsì yìí kí lorúkọ áìkì lorúkọ máa yẹn ó ní bísíǹsì sí ó ní ṣọ́ọ̀bù sí GP ó sọ fún mi ó ní mọ́mí búkì ó ní kẹ má jẹ́ kí Sunday súnmọ́ ẹ̀gbẹ́ mọ́ ó ló ti ń ṣẹ́ pẹ̀lú àwọn ọmọ Mozambique ó ló ń gbé mọ́tò ó ń jalè ó ń ṣe àyàsà sí ó ń pààyàn ẹ mọ̀ pé mo ti sọ many times bọ́ọ̀ì tí mo ń sọ yìí náà ó plan fún mi lọ́jọ́ yẹn lọ́hùn pẹ̀lú bàbá Bukola ni wọ́n fẹ́ jọ ba mi jẹ́ kì í ṣe bàbá Bukola ò mọ̀ ń payọ̀ pọ̀ tó mọ̀ bẹ́ẹ̀ mọ kán sọ pé ọmọ náà la máa rán síná wọ́n ní hmm, I don't want to go into it today but those people tó máa ma sọ náà tó ń sọ fáwọn èèyàn ní Canada ọmọ yẹn lésì kò train ọmọ ẹ̀ dáadáa they are part of the people who are on tán wà lórí cases mi in tọ́mọ mi bá ṣe kò lè tẹ́ wọn lọ́rùn in tí n bá ṣe kò lè tẹ́ wọn lọ́rùn wọ́n lè ní mi ò ṣiṣẹ́ ó ti yẹ yín ní South Africa yẹn tí n bá ra irun nígbà tó bẹ̀rẹ̀ sí ń dá fún wa ní ọdẹ o ìgbà tó bẹ̀rẹ̀ sí ń dá fún wa ní ọdẹ o ìgbà tí mo ń jẹ stupid ambassador yà kò sí anybody tí mo rí o kò sí ẹnì kankan tí mo rí I was left alone ọmọ Ghana kan ló kọ́kọ́ gbé business wá fún wa Nigeria they fumble they wumble they disappoint me nígbà yẹn Kuma kò sọmọ Haúsá ní South Africa kò sí mo rí ẹnìkan tó lòun wá láti Jos ní South Africa níbi táwọn yẹn ó ń ṣe télọ̀ ó ránṣọ fún mi níjọ́ kan rí ó fẹ́ ọmọ ṣáwúsá náà ó fọ Jos náà ló fẹ́ ẹ lè rí wọn káàkiri kò sáwúsá ní South Africa wọn ò tiẹ̀ sí nílùú òyìnbó tẹ bá rí wọn nílùú ìbóyá wọn lọ ṣiṣẹ́ officially from wọn ò sí bá ṣe ń lọ káàkiri wọn they don't go like that. ní ìgbà tí ìyà ń jẹ mí tó ń jẹ bọ̀bọ̀ yẹn tó jẹ wá gidi gan àwọn tó bá wa náwó wọn everybody kọ̀ wá sílẹ̀ ni kò sí anybody tá a rí kò sí anybody mo sọ fún yín ìgbà tí ò sí nǹkan kan mọ́ mo bẹ̀rẹ̀ just àbí mo ṣe lọ ṣe uber yìí mo bẹ̀rẹ̀ sí ní kiri rice ṣe rí nígbà tí ọlọ́run wá dé tọ́lọ́run wá gbàdúrà mi tó yẹ pé tí bàbá ọmọ mi bá lọ gbaṣẹ́ lọ́dọ̀ ó gbaṣẹ́ lọ́dọ̀ rẹ̀ mi wọn ò ní rí wọn ò san sálárì fún wọn ò ní san sálárì ní inú ilé tá ń gbé wọn máa méṣe ọ̀pá máa máa pariwo kó àrówó lé san o àrówó lé san o àrówó lé san o ó dẹ̀ ń ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó lọ ṣẹ́ lọ́dọ̀ àìdéyanjú gbogbo àwọn bọ́ọ̀sì tó wà lọ́dọ̀ àìdéyanjú ni wọ́n ṣèkàfà àìdéyanjú báyìí bàbá ọmọ mi nìkan ló lóyà ìgbà tí ò san owó oṣù tó máa fọwọ́ gbé obìnrin káàkiri mo ní dáàdì Bùkọ́lá ò lọ́bi iṣẹ́ mú jẹ́ ká kọ́kọ́ máa pray ọlọ́run á darí wa tó bá ti darí wa next thing tó bá ti darí wa sí a máa ṣe a máa sọ sí bí mo ṣe ní kó quit níbi iṣẹ́ yẹn ó quit ó dẹ̀ gbọ́ kò pẹ́ kò jìnnà o bọ̀bọ́ kan wọ́n ń gbé wá sí o àti bọ̀bọ́ kan báyìí tó ti pàdé ní sáwọn tó ní àkátàntì lóní i'm going to give you my job you can do it for me ọmọ Ghana ni ọmọ Ghana yẹn ti ní accident báyìí ó ti ní accident ó accident. ni o gbogbo ojú ẹ̀ ti wà deform is a very handsome about ó ti l'accident ó ti wá wà deform lójú so ó gbé mọ́tò ní ọjọ́ yẹn BMW ó wá ní my company for the past kìnnì kan kìnnì kan pé ẹni tó bá mi ṣe pé kò ṣe dáadáa wípé so ó kàn ń fi òun sínú credit ni ó ń fi òun sínú credit ó wá wò ó wá ní à ah, mistake wà nínú iṣẹ́ yẹn ó wá rí i pé ó mọṣẹ́ yẹn gan bó ṣe gbéṣẹ́ wá fún ni bá a ṣe gbéṣẹ́ yẹn wọlé báyìí bọ́n sígbà tó ń wá san owó fún kò lówó tó máa fi ṣiṣẹ́ yẹn wọ́n bá ní if you do it well don't worry after that i will do i will i will pay you well ó ní kó má worry ó ní if you do it well ẹni yẹn ò sanwó fún wa for the first ah there's sọ pé òkè o ah níṣẹ́ o ah dẹ̀ rówó tá a fẹ́ fi sanwó léngbà yẹn o mo kàn open god ni ẹkún àdúrà ẹkún àdúrà ẹkún àdúrà ẹkún àdúrà àwa gbéṣẹ́ yẹn wọlé wọ́n wà bó ṣe kọ́kọ́ fún wa níṣẹ́ yẹn mo ṣe gbà báyìí mo ṣe ṣóòrò mo bẹ̀rẹ̀ sí í gbàdúrà sí gbàdúrà sí wọ́n bá fún ní iṣẹ́ yẹn bó ṣe wà òkè ọmọ Ghana ní màá ọjọ́ tó ń fún lówó báyìí tó ń wá tí a bá rectify gbogbo àkáǹtì ẹ̀yẹn tí gbogbo àkáǹtì wa wà òkè kò san gbèsè mọ́ gbogbo owó tó ń wá jẹ wọ́n wá fún lówó ẹ̀ bó ṣe di lọ́jọ́ kan báyìí ó kàn pè wá ní àmọ́ ṣe mọ̀ pé èyí tá a bá ṣiṣẹ́ fún tó bá ní wọn ò sanwó fóun náà wọn ò san fún ni ṣùgbọ́n ìgbà tó wá yá a wá ní àwọn èèyàn tó bá wa ṣiṣẹ́ nínú ilé wọ́n á sọ fún wa pé eléyìí wọ́n sanwó fún tó bá purọ́ fún wa pé wọ́n sanwó fóun yes eléyìí wọ́n sanwó fún tó bá ní wọ́n sanwó fóun eléyìí a ní wọ́n sanwó fún tó bá ní wọ́n sanwó fóun torí pé tá a bá ṣiṣẹ́ mẹ́wàá ó lè jẹ́yàn méjì ló máa padà wá abẹ́ mẹ́ta a máa ní wọ́n fún lówó pé ká gbà á wá sanwó iṣẹ́ fún wa ṣe ti yẹ yín so majority of them tó jẹ́ criminal yẹn torí pé àkáǹtì wọn ni wọ́n sanwó sàwọ́ òmù àwákàn ṣiṣẹ́ ni èyí tó bá fẹ́fù nínú wọn ló máa ná sanwó gbà tó wá yá tarí pé àwọn ọmọ Nigerians àwọn criminals yìí wọ́n ń bá wọn bargain ni wọ́n ní kán sọ pé wọn ò sanwó fún wọn wọ́n máa gba percentage tiwa lọ́wọ́ wọn àwa lọ ní èèyàn nínú ilé ọlọ́run wá yan èèyàn fún wa ọlọ́run wá yan èèyàn yẹn fún wa àwa bẹ̀rẹ̀ sí ní ẹni ló máa wo gbogbo iṣẹ́ àwọn tó ń sanwó fún wa list ẹ̀ tó bá ti wá list ẹ̀ tá bá pe àwọn èèyàn tó bá ní wọn ò sanwó èmi àmà threatening ẹ̀ pẹ̀lú ìbọn náà èmi àmà threatening ẹ̀ pẹ̀lú ọlọ́pàá ìmí ilé ló máa lọ parọ́ mọ́ ẹ yes they will tell you that they are going to lie against you <laughs> àwọn tó help nìyẹn o tí ayé wọn ti bàjẹ́ tí wọ́n ní àkáǹtì wọn just like bí mo ṣe ṣe mo pé lọ́jọ́ tí mo ti dé Canada sí wọ́n book gbogbo àwọn tó bá mi book àkáǹtì mi wọ́n bàjẹ́ ni instead of them to pay me back I will be the one to be paying back tí mi rẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ pé iṣẹ́ tí ẹ ti understand so some people they will spoil it like that ẹlòmíì ò dẹ̀ mọ̀ mọ̀ ẹlòmíì ń dẹ̀ mọ̀ mọ̀ ṣe wọ́n máa ní kó ṣe bẹ́ẹ̀ but ṣó ti many many people like that la help àtàwọn company ńláńlá but ṣe rí lọ́jọ́ táwọn ọmọ nàìjíríà tí a ti bẹ̀rẹ̀ sí help ọmọ nàìjíríà tá a wá lọ sí chọ́ọ̀chì <laughs> táwọn chọ́ọ̀chì yẹn náà are you getting me àwọn chọ́ọ̀chì yẹn tán fáànù o àbí kò tán èsì táwọn ṣọ́ọ̀ṣì yẹn tó máa ní gbogbo àwọn tó yẹ pé ńgbà tán ẹlòmíì máa dídì wá sí ṣọ́ọ̀ṣì wọn many people ló wá sí ṣọ́ọ̀ṣì wá ń sìn torí pé ó fẹ́ kán bá òun ṣiṣẹ́ yẹn ó fẹ́ kán bá òun ṣe àkáǹtì o wọn wá ní àwa máa sọ fún wọn wọn lọ open company everybody now register company wọn máa ta gbogbo ìṣáájú àwọn máa ta talk shop so gbogbo returns wọn wọn máa bá wọn fáìlì àkáǹtì wọn wọn máa bá wọn fáìlì àkáǹtì wọn wọn máa gba return wọn padà torí òfin South Africa tó bá ní business tó yẹ pé o generate owó púpọ̀ and everywhere náà ló wà so a máa ma bá wọn fáìlì ẹ̀ so àkáǹtì wọn náà máa sanwó fún ẹlòmíì máa ní wọn ò fún un tẹ bá ṣe fẹ́ lómi ìtàn tó bá ti pé wọ́n ti sanwó fún un bí àti lọ gbé fáwọn àkáǹtì míì á lọ tún dùpù ẹni yẹn kò ní sanwó iṣẹ́ fún this is what they do ọjọ́ táwọn Sunday ti dé náà ti dé ọ̀gá mi o ọ̀gá sá o dádì mi o ìmíì tó yẹ pé wọ́n ju dádì lọ lọ́jọ́ orí mi o mọ́mí mi o dádì mi o mọ́mí mi o wọ́n máa bẹ̀ mí tí wọ́n bá ti dé báyìí máa sọ pé eléyìí ojú ẹ eléyìí tí máa sọ pé mo lálàá rí dádì Bùkọ́lá lè ní òkè nígbà mi but most of the time tí bá sọ̀rọ̀ yìí kò ní gbọ́ á dàbí pé bóyá ṣe lèèyàn ń léèyàn lára ẹ̀ all of them kò help ọmọ Nàìjíríà Yorùbá tán wọn bá yí ẹ jẹ porogodo Ọlọ́run gbọ́ mi ì lè péré Ọlọ́run torí tàbí Ọlọ́run ò sí kò ní kò ṣe mí sílẹ̀ láti dá mi sílẹ̀ Yorùbá ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ṣùsì wọ́n máa ní kí n ṣùsì tribe tí n bá ti wá bá má lọ sílẹ̀ Yorùbá anyway bóyá bá má ti ẹ̀yà sí Nàìjíríà rárá bá ti lọ sí ìlú tó jẹ́ pé wọ́n ti máa ń nà obìnrin ní tó máa ti ń tọ́jú obìnrin nígbà tí ọ̀nà obìnrin nìkan àtòbìnrin àtọkùnrin náà máa ń jó fún tó ṣe é. Sunday yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ sìn jẹun bóyá ṣé mo ní mo ní picture Sunday wà nù mo fẹ́ fi picture Sunday tó wọ̀nyí ni ẹ jẹ́ fi picture Sunday wọ̀nyí ó yẹ kán ti pa Sunday hmm, Sunday torí gbogbo àwọn tí Sunday tó wà lẹ́gbẹ̀ẹ́ Sunday tí gbogbo wọn gbogbo pátápátá àwọn boys gbogbo náà ti padà nù Ṣẹ́gun is an accountant oh God ó yẹ kán ti pa Sunday Tolú Sarah please my old phone those two iPhone bí wọn ṣé o Sunday mo fẹ́ mú picture Sunday jáde mo fẹ́ fi wọn ayé again yes ó yẹ kó ti pa Sunday dànù Sunday ìsànáyà assassin gbogbo ikú tó ń pa wọ́n yẹn Sunday wá use mọ́ gbogbo àwọn ọmọ Ọ̀ṣọ́dì yẹn pátá àti gbogbo àwọn júnior yẹn bóyá òun wọn ń bẹ̀ kó máa pa wọn ó mọ gbogbo àwọn assassin àwọn tó ń pààyàn àwọn boys oníbọn irú irú bàbá Yusuf tán náà yìnbọn pa ẹ̀ tom fan ah. mo fẹ́ mú Sunday nítorí mo Sunday rẹ̀ náà torí o mo Sunday o mo bọ́ ìkan báyìí tó ń pè Sunday. sunday wọn ò tí pa sunday sunday ó lè jẹ́ òun ló ń pa gbogbo wọn mo fẹ́ sọ sórí sunday fún mi sunday is from abẹ́òkúta ah mo sunday rí o ajókòó sọ́fíìsì ńgbà yẹn a ṣe ní ọ́fíìsì wa ńgbà yẹn been a long time ó dàbí ṣé first office àkọ́kọ́ nínú yẹn ṣé first office ni because a lo ọ́fíìsì bíi mélòó ní town ìgbà kan wà pé pa ní ọ́fíìsì sí town a ní ọ́fíìsì síbi kan àyẹ́kẹ́ anybody mọ̀ bẹ́ẹ̀ anybody bá ti lóhùn nàìjíríà báyìí bí mi ò ṣe ń jẹ́ kéèyàn wọ tí mi ò fẹ́ pọ́n ọmọlé mi yẹn bẹ́ẹ̀ ni mo bá ti lóhùn nàìjíríà àjẹ́ kò kò wá sọ́fíìsì wa ìgbà kan wà tó pé tọ́ bá béèrè lọ́wọ́ yín wọn bá tó bá sọ pé wọ́n fẹ́ rí wa a máa ní ẹ pàdé wa ní a lè ní kán pàdé wa ní kátí center a lè ní kán pàdé wa ní gate ibi tó bá ti ló súnmọ́ òun ni a lè ní kán pàdé wa ní santi a lè ní kán pàdé wa ní sanhill a lè ní kán pàdé wa ní anywhere tó bá ti ló súnmọ́ òun la máa ti lọ bá we don't let them come in i mean get close to our surrounding again when you get to a stage i'm going to show you now sunday need to be killed ayé assassin wọn ló ń ṣe ń sin south africa tó ń ṣòro àmọ́ fẹ́ ṣàlàyé bí mo ṣe mọ sunday bá ṣe mọ̀ rí mi ò mọ̀ rí we have an office as an accountant báwo ni dáàbò kì í ṣe mọ ṣẹ́gun náà ṣẹ́gun fáṣọlá báwo ló ṣe mọ ṣẹ́gun ṣẹ́gun kàwé ṣẹ́gun quiet mo fẹ́ recollect ní bó ṣe mọ ṣẹ́gun o mi mọ bó ṣe mọ ṣẹ́gun ok mo ti rántí. tó bá ti ń ṣiṣẹ́ yes ṣẹ́gun ṣiṣẹ́ lọ́dọ̀ adéyanjú lára àwọn call center yẹn bàbá yẹn ní call center bíi ti rẹ́mi gbà yẹn. adéyanjú bàbá bukola ni accountant iléeṣẹ́ yẹn. so ìgbà tó yá máa yẹn ó gba owó bí a ṣe gbọ́ o wọn ló wá mi ó gbà tí bójú ṣàjẹ gbogbo company lówó àbí nǹkan ó wá kúrò wọn ló lọ sí Europe ó relocate lọ sí Europe bọ̀ mo gbọ́ngbà yẹn pé wọ́n ní kó tó lọ sí Europe àwọn ṣẹ́gun wọn ló gba kọ́sítọ́mà ẹ̀ bàbá ọmọ mi kò ní tó bá ní màá sọ fún yín kò ní gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn ká máa ṣe békebèke torí àwọn èèyàn máa ń rò pé bóyá ó yọ̀dẹ̀ rírọ̀ o torí ẹ̀ ó ti lọ sí mi o ṣùgbọ́n ìṣẹ̀dá ẹ̀ ṣì máa jagun. bó ṣe mọ̀ nìyẹn wọ́n jọ ṣiṣẹ́ lọ́fíìsì kan ṣe rí bí mo ṣe ló mọ Fẹ́mi tó ṣiṣẹ́ lọ́fíìsì Rẹ́mi wọ́n jọ ṣiṣẹ́ lọ́fíìsì kan gbà yẹn wọ́n hire as an accountant bó ṣe mọ Ṣẹ́gun nìyẹn from there ṣẹ́gun kọ́sùn tàbí wọ́n pẹ̀lú kò mọ́ṣẹ́ yẹn torí bó ṣe kó yunifásitì ó lọ sí yunifásitì ó lọ sí lásùbí nǹkan bó ṣe kó yunifásitì ló wá South Africa so kò ṣiṣẹ́ rí bọ̀dádì Bukola ó ti ó ti practice is an accountant so ó máa wá ń pè ọ̀gá mi ọ̀gá mi tó bá ti ríṣẹ́ ṣe mọ̀ pé ẹni tó bá ṣiṣẹ́ sìn ti kúrò ní ó ti fold up ó ti lọ sí. Si, Europe yẹn Mr. Adéyanjú yẹn so tó bá ti wá rí iṣẹ́ irú iṣẹ́ yẹn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Mr. Adéyanjú máa ń gba iṣẹ́ yẹn gbogbo gbà nígbà tí Mr. Adéyanjú sì lọ́fíìsì iṣẹ́ àkáǹtì tó bá ti gbà wá bí kó bá yàn book account tó bá yàn register inú Mr. Adéyanjú náà máa ń ṣe ẹ ti understand bẹ́ẹ̀ yẹn bọ̀ tó bá ti ṣe tó bá ti gbaṣẹ́ bàbá Bukola ló máa fún torí pé kò mọṣẹ́ yẹn náà bọ̀ tìyẹn náà ti ṣe ń báǹkì so Mr Adéyanjú wá sọ wípé Mr Adéyanjú ṣàfọ̀dọ̀ wọ́n ṣe mọ́ra nìyẹn so gbogbo ìgbà yẹn tí Mr Adéyanjú ti wá lọ àwọn kọ́sítọ́mà tí Mr Adéyanjú nígbà yẹn tó bá dé wọ́n mọ gbogbo àwọn dúpẹ́ yẹ́sbẹ̀ náà ló ti mọ dúpẹ́ ọmọ ṣàgámù yẹn ọmọ dúpẹ́ gbogbo àwọn bọ́ọ̀sì tó ṣiṣẹ́ ní ọ́fíìsì yẹn ṣá wọ́n mọ̀ wọ́n tí bàbá Bùkọ́lá tó ń jọjọ ṣiṣẹ́ ń bẹ̀ so wọ́n máa ń pe dáàdì Bùkì lórí fóònù ìgbà tó wá yá tí dáàdì wá ní ọ́fíìsì bọ́dá dìbùkọ́ láti kúrò bẹ́ẹ̀ kó tó di pé iléeṣẹ́ yẹn fold torí máa yẹ kò ń sanwó tó wá ti gbowó báyìí ó máa lọ báwọn ìyàwó ẹ̀ nàìjíríà ni á dẹ̀ gbóbìnrin travel ṣó ti yẹ yín mẹ́yìn á lọ bóbìnrin wọ́n ṣe sọ ní o torí máa yẹn náà ti pè mí sí oníkí wọn á help ẹnìkan níjọ́ kan rí tí mo bá wọn so oúnjẹ for fun wọn fún mi lówó máa lọ ṣe catering job so ó wá di ní tí ṣẹ́gun bá ti ríṣẹ́ nígbà tí Mr Adéyanjú ti wá lọ sí Europe agbéṣẹ́ yẹn fún fún bàbá Bukola ṣẹ́mẹ́pò náà ló bá wọn ṣiṣẹ́ yẹn lọ́fíìsì bàbá Bukola mọṣẹ́ dáadáa ó mọṣẹ́ yẹn dáadáa tó bá ti gbéṣẹ́ yẹn wá agbè fún bàbá Bukola ìyẹn Ṣẹ́gun èyí tó ń pè ní ọmọbìnrin yẹn náà tó wá sọ fún mi létà pé bàbá Bukola ń fẹ́ tóun náà bá gbaṣẹ́ ọ̀gá mi ọ̀gá mi náà máa gbé fún wọ́n ti wá rí pé gbogbo wọn ó ń bá wọn ṣe iṣẹ́ yẹn wọ́n fún ní percentage wọ́n bá ti gbowó títí wọn lọ́rùn customer ẹ ti understand sí pé company kan ló kọ́kọ́ ní bọ̀dá bọ̀ máa yẹn ló ní iléeṣẹ́ yẹn ó ti wá lọ sí rò gbogbo wọn tó ń bá ṣiṣẹ́ tó bíi mẹ́fà bàbá Bùkọ́lá ti kúrò ńbẹ̀ yẹn nígbà tí bàbá máa yẹn ò kì í sanwó èmi ni mo ti sọ pé kí bàbá Bùkọ́lá kúrò ńgbà yẹn torí ọjọ́ Christmas kan àròwó sọdún àròwó sanwó lé kódà àlèrà chicken ṣó ti yé bẹ́yẹn ó dẹ̀ ṣiṣẹ́ ẹni yẹn kẹ̀dẹ̀rẹ́ bó ṣe gbowó báyìí tó ti tó bá ti di pé gbogbo kọ́sọ̀mà sanwó fún lẹ́dọ̀ bí ó kàn máa lọ nàìjíríà ni so i was crossed that bóyá ó dà pé wọ́n fi ṣépè fún wa ń gbà yẹn but àwọn kan náà ló wà nídìí ọ̀rọ̀ yẹn àwọn pásítọ̀ kan létà ni mo gbọ́ pé ó wà nídìí ọ̀rọ̀ yẹn but àwa ò mọ̀ nǹkan táwọn là ṣe fún wọn tó ti tẹ̀lé mi káàkiri ìgbà tó wá kúrò níbi iṣẹ́ yẹn àwa ń ṣiṣẹ́ yẹn láti ilé gbogbo àwọn èèyàn wá ń wá àwọn kọ́sítọ́mù àmọ́ àyẹn kọ̀ọ̀kan tán ti mọ Mr Adébọ̀wálé wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé Mr Adébọ̀wálé ibẹ̀ ni wọ́n ti mọ man tí mo sọ pé ọmọ Ghana Ghana yẹn wá ń sọ fún wa pé tó bá ti gba Adéyọyìn tí ò ló ń gbà yẹn wọ́n á pe àwọn ọmọọṣẹ́ gbogbo wọn wá ń dọ̀jì torí gbogbo àkáǹtì àwọn majority àwọn customer wa wọ́n bẹ̀rẹ̀ sí í bàjẹ́ like you don't hand over them to them before going kò ṣe proper argue i mean handing over to them so they are having problem wọn ò mọ history iṣẹ́ yẹn so some of them will be calling wọ́n wá ń pe àwọn ṣẹ́gun wọ̀nyẹn àtàwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ yẹn gbogbo wọn míì wọ́n máa ní àwọn bọ́ àwọn pípì máa ń pè wọ́n o àwọn ọmọ kan táwọn máa ṣe o ọ̀gá adéyanjú ti lọ o àwọn kìnìkan kìnìkan so wọ́n wá ń pe dádì búkì bóyá ó lè bá wọn rectify àwọn iṣẹ́ kan dádì búkì wá rectify ẹ̀ ọmọ ghana ló kọ́kọ́ pé ọmọ ghana tó kọ́kọ́ wáyé ni ó ti gbéṣẹ́ wá sọ́dọ̀ adéyanjú rí but adéyanjú ti wá kúrò nílé mo ti wá kúrò ní South Africa àwa dẹ̀ ti kúrò ńbẹ̀ bàbá ọmọ mi ti kúrò ńbẹ̀ kó tó di pé ó wá sí ibẹ̀ níjọ́ náà lọ́hùn kó tó di pé iléeṣẹ́ wa fold yes iléeṣẹ́ mọ̀nyẹn fold. bá a ṣe mọ ṣẹ́gun nìyẹn ṣe mọ̀ pé mi kọ́ mo mọ̀ ọ́n sìn òun ló mọ gbogbo wọn torí àwọn èèyàn máa ń sọ pé mo máa ń kanra bọ̀ nínú gbogbo wọn tó wá ń gbà yẹn mo máa wá ń wojú mo rí pé ṣẹ́gun quiet òun náà ti kú ní sọ ti lọ mo rí pé ṣẹ́gun quiet ó dẹ̀ ní accountant dẹ̀ ní. tí gbogbo wọn bá fẹ́ use mọ́ wa I now choose my friend mo sọ fún tí bá ti rẹ́ni tó bá ó wà cool-headed kò like a crime ṣó ti yẹ yín mi ì lẹ́rí kó máa sọ̀rọ̀ yàmàyàmà lójú mi yẹ ti hàn sàn ó close mọ́ bàbá Bukola ìyẹn ṣẹ́gun yẹn ṣẹ́gun yẹn tó jẹ́ accountant nítorí ìdì ní school ni mo sọ yẹn bàbá Bukola accountant ni bàbá Bukola ẹ̀mí ṣẹ́gun tó wá ní ọ̀rẹ́ kan ó bírígádò ni wọ́n ń pè bí ọmọ ìsókó báyìí ìyẹn náà wà ń bẹ̀ bọ̀mí láìkì yẹn torí ìyẹn jojojojú criminal ṣòtìyẹn mẹ́ẹ̀ bọ̀mọ́ṣáà rí ṣẹ́gun wípé ṣẹ́gun ń kọ́ ó wà kúlẹ̀ dẹ̀tì ó dẹ̀ tó jẹ́ accountant láti ilé excuse me kò ń ṣọmọṣẹ́ dáàdì Bùkọ́lá o pọ̀tọ̀ ọ̀gá kan tí gbogbo wọn jọ ṣiṣẹ́ fún ni wọ́n jọ pàdé lọ́fíìsì but Baba Bùkọ́lá ó mọ̀ pé ọ̀gá òun ni ó dẹ̀ mọ̀ pé ẹ̀gbọ́n ló jẹ́ sóun ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ ti understand hmm. but ní South Africa yẹn àgókò wọn kò mọ ẹ̀yẹ lẹ́ngbà yẹn wọ́n jọ ṣiṣẹ́ fún ẹnìkan so wọn àtẹnìyẹ dẹ̀ ti wá lọ tọ́ bá ti ní problem pẹ̀lú iṣẹ́ wọn á pe Baba Bùkọ́lá á bá wọn sọ́ọ̀tì ẹ̀ ó ti bá wọn ṣe sorting out for some days for some time àwa sọ fún ẹ pé iṣẹ́ tẹ bá ti gbé wá a máa gba percentage mo sọ sọ fún ni pé wọn ò gbúdọ̀ máa gbéṣẹ́ ọ̀fẹ́ fún ẹ wọn ò dẹ̀ gbúdọ̀ máa gbéṣẹ́ ọ̀fẹ́ kan ní kó bá rẹ rectify wọn ń gbowó lọ́bi tán ti ní kó rectify wọn ò ní fún wa ní nǹkan kan àlè má ṣiṣẹ́ ọ̀fẹ́ so bàbá Bùkọ́lá wa ní kò sí problem I mean wa ní kò sí problem wọ́n yẹ̀ fi fún token token wọ́n máa fún token máa fún token bàbá ní kí a ṣáà máa gbà bẹ́ẹ̀ inú mi ò kì í dùn òun ló wá wá nígbà tá wá ní ọ́fíìsì nígbà tí Ọlọ́run ti wá ń gbogbo wọn pátápátá máa lọ bá wọn junction àbí ká ní kí wọ́n bá wa nílé wa ṣó ti yé yín bọ́ tó wá dìgbà tí gbogbo nǹkan tó wá wà wò ká wá ní ká lọ gba ọ́fíìsì àwa lọ gba ọ́fíìsì sí kati sí ọ́fíìsì kati kati center níbẹ̀ yẹn bàtà gba ọ́fíìsì yẹn mr de mr man kọ́ba Adénúgà wọ́n ń pè ní mr Adénúgà ọmọ Ìjẹ̀bú Igbó ó wá bá wa wọ́n máa ń pè dáàdì Bùkọ́lá Jàbú pé ìjẹ̀bú wọ́n máa fira wọn ẹ̀pẹ́ ìjẹ̀bú wọ́n máa jọ ń sọ ìjẹ̀bú wọ́n pera wọn ní kákọ́ọ̀sì ó lóun fẹ́ máa ṣe ẹ̀ pẹ̀lú wa ó fẹ́ máa jókòó sọ́fíìsì wa ṣùtì eyín òun kọ́ ló lọ ọ́fíìsì o ìyẹn wá sọ pé kò sí problem pé ó jẹ́ accountant náà òtòrò ó lọ accountant lòun láti ilé àmọ́ outreach ti torí máa yẹn ìjẹ̀bú ni ó ń pa fó irọ́ ah. ajá nìkan máa wá sọ́fíìsì wa ń gbà yẹn tó jẹ́ pé tí a bá sí lọ́fíìsì tẹ́ bá bá mi sadé adénúgà lọ́fíìsì ó lè lóun ló ń bọ̀ wá ó lè lóun ló lọ́fíìsì ṣó ti yẹ yín ó ju bàbá Bùkọ́lá lọ ó ń pa fó irọ́ ó ní ìlara tó jẹ́ pé ó ń ṣe fó ìkà ìyẹn ló ń ṣàlàyé lẹ́ẹ̀kan ló ń ṣàlàyé ọmọọṣẹ́ kan jíde kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn á wà ní ọ́fíìsì yẹn níjọ́ náà lọ́wọ́ bó ṣe tí pàdé ní ọ́fíìsì yẹn gbogbo wọn wá fẹ́ wọn close mọ́ wa kọ́ lóun fọ́ ọ́fíìsì aṣáàmà ní kọ́ máa wá sọ́fíìsì everybody wá wá tó jẹ́ pé tó bá ti fẹ́ júwe wọn báyìí where is your office ọ́fíìsì wa ni wọ́n máa júwe fún wọn ọ́fíìsì wa ni gbogbo wọn máa júwe and when they come around then màmá wò pé kí ni wọ́n lè wá wá kí ni wọ́n ń ṣe lọ́fíìsì kí ni wọ́n wá ṣe ń bí kí ni wọ́n ní pẹ̀lú wa ṣé wọ́n wá ṣiṣẹ́ ṣé wọ́n ṣe wọ́n fẹ́ register ni ṣé ti understand because I don't know them wọ́n máa ń sọ pé mo burú o ẹ máa gbọ́ o a jókòó lọ́jọ́ náà bí ṣẹ́gun èmi fún ní èmi mo approve ẹ̀ pé kó máa wá sọ́dọ̀ dáàdì bukola. kì í ṣe pé mo sọ pé dáàdì bukola. jẹ́ kí lè máa wá o tí gbogbo wọn bá ń wá bẹ̀ wọ́n ti mọ̀ pé tí inú bá ń bí mi náà wọ́n ti mọ̀ bí ń ṣe máa tí wọ́n bá ti dé mi máa challenge wọn ni because mi mi lè jẹ́ kó lè máa lọ wá kán ọlọ́pàá máa wá ẹnìkan kán wọ́n máa sọ pé wọ́n wá wọn lọ́fíìsì mi àbí kán wá wọn lọ́fíìsì wa mi ìbá wọn ṣiṣẹ́ anybody that want to come to my office I should know what you are doing àwọn àwọn lè má mọ gbogbo nǹkan tó jù mí ti rí láyé kán kàn máa believe pé bóyá obìnrin kàn máa ń rìn àti I want to be if, you, if I don't have business with you and we don't do the same thing what are you doing in my life what are you doing in my surrounding I won't come to your surrounding ṣẹ́gun ló mú Sunday wá ṣẹ́gun wá mú Sunday wá nìyẹn ó wá sọ fún ó wá ní ó wá bẹ̀rẹ̀ dáàdì Bùkọ́lá ń jẹ́ràn torí èmi ti wọ́n gbogbo wọn ni I don't want people too much people here torí ẹ̀ irú jíde ìyá irú jíde tó ní bàbá bàbá bèjì phosphorus náà ló ń gbé tẹ́lẹ̀ bàbá jíde tó dárúkọ fún mi ń bí mo ti rò bóyá jíde kan báyìí tó fẹ́ yàwó ẹ̀ṣọ́ tó ń pè ní jíde tó lọ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n àbúrò yín kábàǹgbóṣe bọ̀ tó nìyẹn kọ́ mo ti mọ jíde eléyìí tó ń sọ yìí jíde yẹn ṣiṣẹ́ pẹ̀lú adénúgà nígbà tá adénúgà ò sí ní South Africa mo tún wá ń bá bàbá Bukola ṣiṣẹ́ ó máa kóṣẹ́ wá sọ́dọ̀ bàbá Bukola bàbá Bukola náà máa ń rún iṣẹ́ gbà tó yá ó lọ fẹ́ ọmọ kan tó ṣiṣẹ́ ń SARS SARS yẹn níbi tí South Africa revenue kìnnìkan kìnnìkan ó wá gbé Sunday wá sí ọ́fíìsì níjọ́ náà ó wá ní kí àjọ pé kán jọ kán máa kán máa ran níṣẹ́ pé kò róúnjẹ jẹ kó ṣẹ̀ṣẹ̀ dé ni ó gbé sùtù bó ṣe dé sùtù níjọ́ yẹn ṣe pé pé sùtù tó lò kóòtù ṣé kóòtù ló wà bí sùtù kóòtù lọ ètò wọn yẹn ó wọ jákẹ́ẹ̀tì kóòtù kan báyìí ṣe mọ̀ pé bọ́tì mẹ́ta báyìí ni ó ṣe mistake ó dẹ̀ bọ́tì yìí tó yẹ kó bọ́tì sókè ó bọ́tì ẹ̀ sáà ó ṣàwọ̀ báyìí bó ṣe kọ́kọ́ dé níjọ́ yẹn ṣe mọ̀ wọ́n ti wò pé ah baba Bukola like suit go like corporate people o he's an educated person o so bóyá wọn lọ sọ fún pé kó lọ wá studio mi ìmọ̀bí náà ti lọ wá jákẹ́tì ẹ̀ fi lọ́rùn tó wá ń jẹ́ tó rí yamayama tó dàbí okùn ṣòkòtò ó gùn nàgbọ̀nàgbọ̀n báyìí ó ṣe orí sókè bí orí ẹja ẹja dúdú ó dúdú bí ejò ejò ṣègbè i look at him wọ́n jẹ́ kí n wà lọ́fíìsì wọn àtọ́wọ́n kó tó di pé wá bóyá bàbá Bukola sọ fún ni o wọ́n ṣàsọ fún pé wọ́n ní ká máa rán níṣẹ́ kò tí ì ríṣẹ́ kò lóúnjẹ jẹ kò nílé gbé kò ní kankan ṣe kò lè gbélé wa but màtá ti sọ pé kò lóúnjẹ jẹ yẹn ká máa ran níṣẹ́ ẹnu ẹ̀ ti ṣe mí mo accept gbàtí kò bá wa gbélé bọ̀ tó bá ti di pa dọ́fíìsì báyìí wọ́n bá ti ní kó lọ ṣe ìkọ̀kọ̀ wá kó lọ síbí báyìí á lọ àwa ran níṣẹ́ ìyẹn Sunday o ṣẹ́gun ló gbé wá ṣẹ́gun fàṣọlá ó ti kú báyìí bọ̀ ṣẹ́gun yẹn náà bíi tí kí n má láìkẹ mọ́ bíi tí mo láìkẹ dé ó wà kúlẹ̀dẹ̀d bó ṣe gbé wá tán ti mọ̀ bóyá wọ́n dèdè lọ gbé fún ṣẹ́gun ṣẹ́gun wá sọ fún wa mo wá interview ẹ̀ ń jẹ́ pé ṣẹ́gun mo ní broda ṣẹ́gun mo ní bolẹ̀ ti rí mo ní bolẹ̀ ti mọ̀ rí ah, ó ní àbúrò ọ̀rẹ́ nǹkan ni láti nàìjíríà ó wá ní ó ní iṣu bó ti ń gbà yẹn tó ní iṣu yẹn ó yẹ kí n béèrè pé kí ni iṣu yẹn létà ni wọ́n á gbọ́ pé wọ́n ń wá Sunday ní Nàìjíríà ó commit crime just like bí wọ́n ṣe máa tí Koko Zaria máa commit crime gbà yẹn ìgbà tó sáwá South Africa yẹn ó pa èèyàn ní ọgbà tó ń sọ pé ó gbé irin tó là mọ́yàn lórí yẹn ni o torí ó bá ṣe tó ń sọ fún wa ni wọ́n ń bà òun jẹ́ so later ni wọ́n wá sọ fún wa pé Sunday is actually a criminal from home we don't know bọ̀bọ̀ tó gbé wá yẹn èyí tó ń pè ní ṣẹ́gun tó ń pè ní ṣẹ́gun yẹn ó pákéjì ẹ̀ fún wa ní pé ebi ń pa tá a bá ti gbọ́ pé èèyàn ebi ń pa àdẹ̀fẹ́ kébi pa kò nílé gbé àfẹ́ kò nílé gbé àbí bá ṣe bẹ̀rẹ̀ sí ràn ní bí aṣáṣe ó máa wá resume surface náà ó máa fún lówó a máa ṣe bó ṣe yùsùn wa ni. ìgbà tó wá yá tá a bá ti ní kọ́sọ́mà kan tó bá pè wá instead of ká sọ pé a fẹ́ lọ gba iṣẹ́ yẹn fúnra wa tó bá ní east gate ni a máa ní pé kó lọ gbà wá tó bá jẹ́ inú cutting center other side a máa ní kó lọ gbà wá ẹ mọ̀ ó ti wá di errand boy ó ti di lára àwọn kìíní tá a máa fún lóhùn kankan bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí ràn níṣẹ́ bá ṣe mọ Sunday nìyí àmọ́ wọ́n from Adams even gan ṣẹ́gun yẹn tí mo fi accept ẹ̀ ń gbà yẹn ni kó sọ pé òun ní serious relationship mi ò kí ń like ẹni tí ò ní relationship mi ò kí ń like ọkùnrin tó bá jẹ́ pé useless mi ò ń like ẹni tó bá ń useless obìnrin ó lóun ní obìnrin fóun tiẹ̀ kódà wo ò pẹ́ láti lọ ṣe márèjì ní nàìjíríà a gbà yín pé ìyàwó òun yẹn náà pé ó fún àìbí ti yín báyìí ó dúdú ó nídìí ó ṣe rùmúrùmù ó máa ń sọ fún mi ìyẹn ṣẹ́gun ṣé ti ṣe yín I don't know them from anywhere they are not related to me I just try to help all of them and I guide even their wife I try to show love to them bá a ṣe mọ Sunday nìyẹn ìgbà tó wá yá ṣẹ́gun tó mú Sunday wá a máa wá sọ fún wa pé ká ṣọ́ra fún Sunday o ìgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn mo lèmi náà ti mọ̀ mo sọ fún dádì Bùkọ́lá ara ti ń fún mi kí ni Sunday ṣe ṣẹ́gun tó bá ti rówó tó bá ti di táìmù kan sísì kan máa ń lọ Nàìjíríà á dẹ̀ padà wọlé tó bá lọ lò like two three months á padà sí South Africa ó níyàwó Nàìjíríà nígbà tó lọ ṣe wedding ó wá sọ fún wa pé Sunday o nígbà tó ń lọ Nàìjíríà yìí o pé ìyàwó òun Samantha ìyàwó òun Samantha ìyẹn ìyàwó South Africa tí Ṣẹ́gun ní tó dà ipò fi ṣe ìwé ṣé ti ẹyin wọ́n jọ ń gbé ni wọ́n ń pe gẹ́yìn ní Samantha. Ṣẹ́gun ní mọ́tò Samantha ló máa ń wà. nígbà tí Ṣẹ́gun lọ Nàìjíríà Sunday lọ bá Samantha nílé ṣe mọ̀ pé Ṣẹ́gun Samantha ti rí Ṣẹ́gun bí ìyàwó bí àbúrò bí àbúrò ó ti rí Sunday bí àbúrò ọkọ òun ìyẹn Samantha. bí dáàdì Bukola ṣe rán Sunday níṣẹ́ ní náà máa ń rán níṣẹ́ ọ̀gá mi ọ̀gá mi náà ló máa máa ṣe ló fi ń ṣe gbogbo wọn ló fi fẹ́ ó ti pa gbogbo wọn tán báyìí o. Hmm. so ṣẹ́gun wá ní ó wá sọ fún pé Sunday wá sọ fún Samantha níjọ́ yẹn lọ Sunday yẹn ni mo sọ pé ó gbé Genesis wá South Africa. Genesis yẹn that's why a lot of people they will tell you just be quiet God will fight for you eh God will fight but we explain Oh, ó yẹ kán tó pa Sunday so ṣẹ́gun wá sọ fún mi níjọ́ náà pé. ó wá ń sọ fún bàbá Bùkọ́lá àti èmi kọ́ káwọn méjèèjì má bá mi sọ̀rọ̀ mọ́ ó ní gbogbo wọn ó ní Sunday yẹn ó ní is a dangerous person ìgbà tó sọ̀rọ̀ fún wa ní ọjọ́ yẹn tán a wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ah ìgbà tó dangerous bẹ́ẹ̀ yẹn kí ló dé tó introduce ẹ̀ sí wa kí ló dé tó mu wá sàárín wa kí ló dé tó mu wá sọ́fíìsì wa kí ló dé tó mu tó mu mọ gbogbo everybody nígbà tó ṣe ìsàdé ó ní ẹ̀rọ rẹ ni ọ̀rẹ́ yẹn ló kàn pè mí láti Nàìjíríà pé kò wẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó lè máa rí ibi gbé kó lè máa rí oúnjẹ jẹ kó lè máa rí nǹkan kan ṣe kí ló wá ṣe fún ìyàwó ẹ̀ ó nígbà tó ń lọ nàìjíríà yẹn ó ló bá ìyàwó òun ló bá ìyàwó òun sọ̀rọ̀ ó ló ní kó ń lọ ta mọ́tò yẹn ó ló dẹ̀ gba mọ́tò lọ́wọ́ Samantha láti pé kó lọ ta mọ́tò ó ló gba mọ́tò lọ́wọ́ Samantha ó dẹ̀ lọ ta ẹ mọ̀ kò ṣe bíi pé robbery this time around ó kò láì pẹ̀lú ẹ̀ ó sọ̀rọ̀ dúdú dúdú fún ó wá gbé mọ́tò yẹn ó lọ ta mọ́tò Ṣẹ́gun pẹ̀lú Samantha kí Samantha kì í ṣojú Samantha ní bóyá oògùn ló fi mú un o bóyá kinní kan kinní kan ni o olóhùn mọ̀ wọn ò rí mọ́tò ó ṣàṣe yàmàyàmà ó kọ́kọ́ gba mọ́tò lọ́wọ́ Samantha ó kọ́ Samantha sí Ṣẹ́gun dáadáa ó bayé Ṣẹ́gun jẹ́ òun àti Ṣẹ́gun dẹ̀ close kò pẹ́ kò jìnnà àmú oúnjẹ tán fún tó bá ti dé ọ̀gá mi ẹ mu àgbo ọ̀gá mi ẹ jẹ kinní kan kò pẹ́ kò jìnnà wọ́n ní Ṣẹ́gun develop o wọ́n ní kidney problem. wọ́n ló develop kidney problem. ó ṣàgbà mọ́tò lọ́wọ́ Samantha nígbà tí Ṣẹ́gun travel oúnjẹ fóòlè Ṣẹ́gun I mean Sunday ó bẹ̀rẹ̀ sí ní dá everybody láàmú òun ni mo ló organize ìjọ kan náà tó ń fẹ́ kidnap dáàdì Bùkọ́lá bó bá dẹ̀ ṣe organize ó ń ṣe ìkà fún ẹyẹ ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá ọlọ́pàá South Africa yes ó jẹ́ pẹ̀lú immigration nígbà tó wáyá ó ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo terrible terrible people ló ń ṣiṣẹ́ pẹ̀lú ó ń ṣiṣẹ́ wá ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ Mozambique tó ní nígbà tí mo kúrò ní South Africa wọ́n ní wọ́n máa gba mọ́tò ní South Africa ó wá pẹ̀lú àwọn ọmọ Mozambique á wá gbé wọn wá cross mọ́tò yẹn lọ sí Mozambique Sunday ní ìbàjẹ́ nígbà yẹn tí wọ́n wá ní nígbà tí ara ṣẹ́gun ò yá èmi ò dẹ̀ tí ṣẹ́gbùgbà tí mo dé láti South Africa tí mo dé láti Dubai a bẹ̀rẹ̀ sí a kò máa rí a lot of threatening messages a lot of threatening messages lórí fóònù wa a lot of threatening messages a máa sọ pé tí ṣẹ́gun bá kú òun máa dì pẹ̀lú bàbá Bukola màmá béèrè pé kí ni ti bàbá Bukola pẹ̀lú Ṣẹ́gun òun ló ń ṣèkà o òun ló close mọ́ gbogbo wọn o ẹ máa gbọ́ o ṣe rí bọ́ì gẹ́ẹ̀ kan tó ń pè ní Dúpẹ́ Sunday ló lé gẹ̀yẹ kúrò ní South Africa pẹ̀lú àwọn ọmọ yíbò ń gbà yẹn Sunday ló kó láì pẹ̀lú àwọn ọlọ́pàá àti àwọn ọmọ yíbò tí wọ́n lé Dúpẹ́ ọmọ Ṣàgámù yẹn kúrò ní South Africa ń gbà yẹn ó dìgbà lọ́mọ yẹn débi pé ọmọ yẹn má máa wọ ìjáàbù káàkiri báyìí ó máa ń wọ aṣọ dúdú kiri ni kọ́ má bàa rí torí ẹni wẹ̀ tí Sunday bá ti rí báyìí ó máa pọ̀ ọlọ́pàá fún un ṣé mo pé ọmọ yẹn ti wá ń ṣiṣẹ́ ó ti wá rówó ọmọ yẹn ò dẹ̀ jalè o bọ̀ tó máa ń ṣe ṣiṣẹ́ táàsì tán ṣé mo pé ọ̀gá wọn ti lọ́n sìn tán bá ti wá gbéṣẹ́ wá sọ́dọ̀ bàbá Bukola tán bá ní gbogbo iṣẹ́ wọn tán bá ti ní kó bá wọn rectify ẹ̀ tán bá fún wọn ní twenty naira lọ́hùn wọ́n lè fún bàbá Bùkọ́lá ní one naira ṣe àmọ́ pé àwọn kó nineteen dollar dání so wọ́n ń lówó but nítorí pé àwa àti jẹ sọ́nà báyìí yà tán bá fún wa ní one naira ń gbà yẹn gan akànṣe bẹ̀lẹ́ pé à ṣe à ń mèkè owó ń bí ọlọ́run ti ṣe o tàbá iṣẹ́ tó jẹ́ titi wa gangan à ń mèkè owó tó dá ń bẹ̀ èyí tó jẹ́ titi wọn yẹn tó bá ti fún wa additional ni ṣòtìyé so ó dẹ̀ ṣẹ́gun dẹ̀ bá gbogbo wọn ní ìlú South Africa ni ó wá rí wọn pé wọ́n ń lówó òun ò dẹ̀ ka ìwé kò dẹ̀ ní iṣẹ́ yẹn kò dẹ̀ rẹ́dì láti dúró kó fi make the next thing tó fẹ́ ṣe náà ni pé he is trying to destroy all of them and get all of gbogbo resources wọn ó máa ń pe ọlọ́pàá òun ni mo ní lára àwọn tó pe ọlọ́pàá wá sọ́fíìsì òun ni mo ló lọ pe èèyàn pé kán fi envelope kan rán mi ní airport tó ń fi envelope yẹn rán mi tèmi dé South Africa tèmi ò mọ̀ bàbá Bukola náà mi rè é pọ́ mọ́ o but ń gbà yẹn stupid attitude ló put in place àti ọ̀rọ̀ táwọn pásítọ̀ míì ti sọ fún you get me àti ọ̀rọ̀ yes genesis náà wà ní àwọn tó genesis yẹn náà yẹ kó parẹ́ ni tó bá fẹ́ ti ṣọ́ọ̀ṣì nàìjíríà kó pa genesis rẹ̀ kì í ṣe rọ́ ọ tí bá ti rántí àwọn nǹkan míì táwọn èèyàn bá ṣe tán dẹ̀ ń pretend tí wọ́n dẹ̀ tí wọ́n bá pa wọ́n rẹ́ jẹ́ wọ́n dàbí kàmẹ́lì àwọn èèyàn burúkú nínú sísẹ̀mù wa tẹ́ máa máa rò pé tẹ́ ẹ̀ ní mọ̀ pé wọ́n ṣe nǹkan burúkú tó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni mo sọ fún yín Oh God. ó ṣàbẹ̀rẹ̀ sí torment wa mo wá sọ fún dáàdì Bùkọ́lá ń jọkọ̀ èmi àti ẹ wá wọ ìyá ìjà èmi àti Sunday a wọ ìyá ìjà gan àwọn pásítọ̀ kan máa ń lò ó àtàwọn gbogbo àtàwọn kérúbù o àtàwọn sẹ́ráfù o àtàwọn aláṣọ ara wọ́n máa ń lo Sunday àtàwọn migration àtàwọn custom ó máa ń bẹ èèyàn sí ẹ wọn ò mọ̀ tí má kàn bó bá jẹ́ pé ó wọnú ilé ìbáyìí sìn ó kàn rí pọ́kùn ẹ̀ balẹ̀ kò mọ̀ pé bóyá mo ní kírẹ́dì mi ò jẹ́wọ́ mi lówó lọ́wọ́ o á lọ pe ọlọ́pàá ó lè nìkan lọ bọ́ sílé ẹ̀ ibi tí Sunday máa tún ṣe nǹkan dé wọ́n tún ló máa ń sẹ̀tì àwọn nǹkan sínú ilé èèyàn tó bá gbà láyè láti wọlé ẹ̀ torí ẹ̀ tó bá lóun fẹ́ wá sílé wa mi kì í gbà tó bá lóun fẹ́ wọnú mọ́tò wa gan mi fẹ́ mi gbà kó wọnú mọ́tò ibikíbi tí Sunday bá tẹ̀lé ẹ̀ ló máa bà gbogbo bẹ̀ jẹ́ mo wá kúrò màtí mo kúrò ní South Africa kò pẹ́ wọ́n sọ fún mi wọ́n ní Ṣẹ́gun kú ó dùn mí. kódà tó kú yẹn wọ́n máa make sure pé wọ́n isolate ẹ̀ ó wá ń sọ nígbà yẹn á ní kó wo Sunday tó ń gbé wá tó ń help gbogbo nǹkan tó ṣe fún un nígbà tó sì kì báyìí wọ́n lè pè báyìí á lóun bọ̀ kò ní dá lóhùn àpò máa báyìí ẹni tó ti parí iṣẹ́ bẹ́ẹ̀ ni Sunday yẹn bọ́ yẹn ó ní you need to be killed mo fẹ́ wo àkáǹtì mo fẹ́ wo orúkọ ẹ̀ mo fẹ́ wo bóyá ó wà lórí jẹ́ kí n ṣàjẹ́ yẹn mo fẹ́ mú píṣọ ẹ̀ jáde ó ya fọ́tò pẹ̀lú Malaika Sule ó ya fọ́tò pẹ̀lú ẹ̀ pẹ̀lú pàṣọ torí ẹ̀ pàṣọ ẹ má máa tàgì mi lójú yín mú ṣé rí mo ti bá Hausa lọ o kò sí nǹkan tẹ̀lé ṣe tí ogun yóò kò lè ṣiṣẹ́ o ọkọ mi tó bá rí i pé mẹ́bà tiẹ̀ wọ́n má lè sọ pé aláni kò lè ṣe ẹ má wọ́ọ̀rì bójú ọmọdọ̀ ọmọdọ̀ lé ọmọdọ̀ ẹ má wọ́ọ̀rì ẹ má tiẹ̀ wọ́ọ̀rì nípa yẹn mo gbẹ́kẹ̀lé ọlọ́run o mo dẹ̀ tún gbẹ́kẹ̀lé ọlọ́run àti ọlọ́run mo dẹ̀ tún gbẹ́kẹ̀lé ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run dẹ̀ máa lu àwọn èèyàn tó má tà fún mi nínú ayé yìí ẹ máa mọ̀ pé ẹ̀yin ẹ̀ kì í ṣe ẹ̀yin kọ́ lẹ dá bí mo ṣe mọ Sunday nìyẹn ọjọ́ tí mo sọ wípé wọ́n gbé ọlọ́pàá wá sọ́fíìsì wa ṣé rí tó bá ti láìkó obìnrin be careful about these people that set people up bẹ́ẹ̀ ni mo sọ wọ́n set bàbá Bukola up pẹ̀lú obìnrin gbà wọ́n ti sọ a lot of things fún wọ́n lè sọ pé mi mò ń ṣe èmi tó yẹ pé mi ò ṣe nígbà tá a máa gbàdúrà nígbà tá a ń sunkún tààrùn jẹjẹ nígbà tá a bẹ̀rẹ̀ sí lówó ni wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n gbọ́n bẹ̀rẹ̀ sí dance around us when things started getting better ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n á ríran because they want to lay down so that when they sit down there they collect your money and they finish up wọn bá kó má bàa sọ̀rọ̀ and be careful ẹnikẹ́ni tó bá ti jókòó tó yẹ kó tó bá ti jókòó díẹ̀ báyìí a máa sọ pé ó yá gbé pásítọ̀ kan wá kó wá gbàdúrà fún ẹ gbélé wá kó wá gbàdúrà fún ẹ babaláwo kan wà níbì kan àfà kan wà níbì kan gbad be careful about them they are fraudsters and they are not ordinary fraudsters they are kidnappers they are killers àwọn ló ń pààyàn àwọn ló ń ṣe oríṣiríṣi ń bọ̀ mú mọ̀ mo fẹ́ wá jáde nísìnyí bóyá mo máa rí píchọ̀ yẹn ọlọ́mà jẹ́ rí o ọlọ́run jẹ́ rí píchọ̀ Sunday o ah, ọlọ́run kì í ṣọba ìka tí ẹni mo kọ́kọ́ rí ẹni tó ń jẹ́ Sunday ló wà láàrin iṣẹ́ tiri iṣẹ́ tiri wọn ṣẹ́rí sílẹ̀ àlàmàlàkà lélẹ̀ sílẹ̀ àlàmàlàkà ló fi ọwọ́ kọ́ Sunday lọ́rùn this is Sunday Sunday eléyìí náà ń sìn olè iṣẹ́ ọ̀gbọ́gba ni wọ́n ń ṣe ẹ bá rí wọn nàìjíríà ṣe máa ní bíbọ̀ ni wọ́n ṣe tiri wọn súlẹ̀ lámàlàkà ló wọ dúdú ìṣẹ́ tiri sunday nìyẹn wọn ò mọ̀ rí tẹ́lẹ̀ o mi ìdẹ̀lẹ̀ wa lè sọ bóyá ńgbà kó tó di iṣẹ́ mi pé wọ́n ní criminal ní sunday naija wo mọ̀ ó sá wá south africa ẹ̀ ṣẹ́gun wá sọ pé kí dáàdì bùkọ́lá máa bá àwọn ẹ̀pù tó dáàdì bùkọ́lá náà lòun ẹ̀pù náà gbà tó ń bá ṣiṣẹ́ ṣó ti yẹ yín ẹ̀ hmm. tó bá wọn ṣe gbogbo àkáǹtì iṣẹ́ tó bá ti gbé fún wọn tí wọn ò mọ̀ wọ́n dẹ̀ gbowó àwọn ló máa charge ní iye tó ń fẹ́ gbà ló ti yé tàbá ti bá wọn ṣe wọ́n wá fún wa ní iye tó bá wù wọ́n ńgbà yẹn àti ẹ̀bínú ẹni tó jẹ́ Sunday nìyẹn did the same Sunday yìí ẹ mọ reason tí bàbá ọmọ mi fi ń dance lẹ́yìn kíní ẹ̀ gbà yẹn òun ló gbé this Sunday yìí àti àwọn group ẹ̀ òun ló gbé kí lorúkọ bọ̀bọ̀ tí mo eh, Genesis òun ló gbé wá. òun ló gbé Genesis wá South Africa tó gbé wá bá mu ọjọ́ kí mi ń lọ Nàìjíríà tó ní kí máa lọ Nàìjíríà báyìí ọjọ́ kì ọjọ́ yẹn ni Genesis ń wọnú ṣọ́ọ̀bù mi báyìí ní South Africa Genesis ọmọ yìí bọ̀bọ́ yìí kedere ńgbà yẹn kó tó di pé ńgbà tó bẹ̀rẹ̀ sí ń da lémi tó bẹ̀ ó bá mi fira gan o bọ̀bọ́ yìí ó bá mi fira tó jẹ́ pé obìnrin ni tó bá ti fẹ́ obìnrin kan á make sure pé èkejì ó ní extra nílẹ̀ á introduce ẹ̀ sí bàbá ọmọ mi tó bá ti fẹ́ obìnrin kan òun ni mo ló fẹ́ ọ̀rẹ́ pearl excuse me this boy work with àwọn pastor mi òun àgbà tó tún tí délé òjò tó máa ń wá sí South Africa tó máa dé sílé wa délé òjò àbúrò pásọ àánú òjò tó máa dé ó ní ọjọ́ kan bíi mistake ló ṣe fún ni tó ní kí n gbé òun dé town mo ní mi nílè gbé yín dé délé is a small boy to me ọ̀rọ̀ délé délé ni màá ń gbé bọ́ gba tó ti wá di pásítọ̀ mo wá ń bẹ̀rẹ̀ sí lo ah, pásítọ̀ mi nílè gbé yín dé airport ó ní kí n gbé òun lọ sí town lọ́dọ̀ Sunday mo wá fẹ́ bèèrè lọ́wọ́ gbogbo ló ti mọ Sunday rí ọ̀dọ̀ mi ló ti mọ Sunday kò mọ Sunday lọ́dọ̀ bàbá Bukola ló ti mọ Sunday òun àti Sunday di báyìí anybody tó bá ti mọ Sunday báyìí àti Sule Alao Malaika tí mo promote kò mọ Sule Alao Malaika tẹ́lẹ̀ lẹ́yìn tí mo promote Sule Alao Malaika tí Sule Alao Malaika bóyá ó wá wá South Africa after after ìgbà yẹn ló mọ Sule Alao Malaika òun sì wà láyé sí gbogbo everybody ló ti padà rẹ̀ including Samantha ṣé mo Samantha yẹn tó jẹ́ ìyàwó Ṣẹ́gun gbà yẹn náà nígbà tó ń pa Ṣẹ́gun tán ṣẹ́ ń gbọ́ náà wá pa Samantha. ó tún ní lédì kan tó wà ní sọ̀ràǹdì wọn wọ́n tún pa lédì náà ìyàwó bọ̀bọ̀ kan báyìí tó wà ní làjẹ́ ni ọmọ South Africa Sunday wà láàrin wọn tó ń roam around ìgbà tí ìyàwó ẹ̀ wá tó níyàwó òun fẹ́ wá South Africa mọ́mì mi ìyàwó òun fẹ́ wá South Africa kò lówó tíkẹ́ẹ̀tì èló lówó tíkẹ́ẹ̀tì ó ní three thousand mo kó three thousand fún níjọ́ náà lọ́hùn àti nǹkan tó níyàwó òun fẹ́ rà ìyàwó ẹ̀ dé South Africa báyìí mo kàn gbọ́ kó dé ni kò sọ pé kó wá dúpẹ́ lọ́wọ́ mi àbí kó wá kí ẹni tó ra tíkẹ́ẹ̀tì fún ní olórí burúkú ọmọdé kò ní jẹ́ gbogbo èèyàn tó wà South Africa kò jẹ́ kẹ́nìbọ̀dì mọ ìyàwó òun níbi tó wà secretive dé kó mọ̀ pé tó wà legion dé ọmọ Abẹ́òkúta ìyàwó ẹ̀ àwọn èèyàn wá sọ pé bóyá ìyàwó ẹ̀ àwọn èèyàn níyà mo wá sọ mo ní Sunday ó wá sọ oníyàwó ẹ̀ dé o tún ló ti padà last week Sunday lè dédé pè yín sí wọn àti Mr Denuga ó lè ní wọ́n pè òun sí ìsìn pé bàbá òun kú bàbá Mr Denuga ti kú tó ten times Mr Denuga tó wá láti Ìjẹ̀bú-Igbó yẹn ìyẹn ò kí mi ò rò pé yẹn máa ń mi ò rò pé ó ń jalè kú kò ń jalè but kókò máa wá sí pátì àbí kókò máa sọ̀rọ̀ bí ẹni tó rí ẹ̀ tó bá lo olówó lè lóhun ni tó bá lo ṣe lé ó lè lóhun ṣe tó bá lo yàwèrè ló lè lóhun yàwèrè yìí tó bá lo síwín ó lè lóhun síwín ní tó bá lo ṣe kíríkì ó lè lóhun ṣe ṣẹ́tì onísàn ó lè jókòó nídìí kó tó dé wò báyìí kó ní ah wọ́n ṣe pé òun sìn sìn sìn pé bàbá òun kú wàá máa wò pé ṣé bẹ́ẹ̀ sọ pé bàbá yín kú ní three weeks ago wọ́n tó wọ́n ti mọ̀ ọ́ ṣẹṣẹ wọ́n ti understand but Sunday e going around everybody gbogbo àwọn people yẹn pátá lójú fẹ́ pátán. irú black tán náà yìnbọn fún yẹn black tán náà yìnbọn fún yẹn wọn ò ní déédéé lọ yìnbọn fún black ó lè jẹ́ pé fridge tó ń gbé lọ sọ́dọ̀ ìwọ́n lọ fi wà níjà ni they are being paid to do that job do you get it ọ̀dọ́ òun náà níjọ́ sí toró ní nǹkan tí gbogbo wọn ń cover tí wọn ò fẹ́ are you getting me there is nothing some of them are covering ṣọtiye so gbogbo àwọn tó bá wà ní òkèèrè tó wà ń sọ̀rọ̀ andy zẹ̀ they don't want you to see each other again wàá máa gbọ́ pé ó dojú àlákẹ́ tó ríra so Nigerians now so most of you that were making friend with them and legion yẹn ṣe mọ̀ pé ẹ má gbàgbé pé mo sọ pé Sunday commit offence crime ló commit wọn wá Nigeria according to history to sá South Africa ó da ayé assassin wọn ló ṣe ń sẹ́yìn tó bá parọ́ kó má dà fún bóyá wọn wá parọ́ mọ̀ bọ̀ tó wọn ò parọ́ mọ́ wọn ò parọ́ mọ́ Sunday ṣẹ́rígbà tí mo dé padà láti South Africa tí mo dé padà sí Dubai ẹ̀mí láti Dubai sí South Africa ńgbà yẹn ẹni tí mo ló kọ́kọ́ rí ni mò ń sọ Mr Hyde ó nígbà tó tó stage kan ó ló wá pàm tó Mr Hyde is a well established person he has a fantastic shop ní ní táwọn yẹn kí lorúkọ GP ní ṣọ́ọ̀bù ẹ̀ wà kí dẹ̀ ṣe ṣọ́ọ̀bù kan yẹn ló ní ó tún ní gáràjì tó ti ta mọ́tò òun àti ìyàwó ẹ̀ ó ní Sunday wá bá òun pé kóun máa bá òun ṣiṣẹ́ ó máa lọ bẹ́ẹ̀ á approach ẹ̀ tó bá rí pé ó wà òkè ó lóun wá rò pé Sunday òkè o ó ló wá sọ pé òun ní àwọn boys kọ̀ọ̀kan fẹ́ ra mọ́tò ó ló dẹ̀ jí mọ́tò gbé pé wọ́n dẹ̀ wá ń jí mọ́tò gbé ní gáràjì yẹn pé careful about him ọmọ yíbò ni bọ̀bọ́ yẹn ọmọ yíbò tí mo sọ yìí náà gbogbo àwọn ọ̀rẹ́ mi àti gbogbo ọmọ Yorùbá tí mo introduce sí tọ́ ma ní mọ́mí Bukky please I have a problem do you have a friend that is um, no go. ẹ sọ pé ṣé mo ní friend mo kàn rí tó wà tó sorí kodò ńjọ́ náà ni what happened to you ó ní òun ní problem pẹ̀lú àwọn aláwùsá mo ní what happened to aláwùsá ó ní my I have one hotel that I tried to develop in ọ̀nà àjàǹgbàdì lọ́hùn no bí ọ̀nà bàdágìrì Be pé and surround one church like that pé so church yẹn ló sọ fún un pé káwọn wá kó hòtẹ́ẹ̀lì torí tó bá fẹ́ máa ṣe crusade nǹkan kan bẹ́ẹ̀ pé wọ́n máa ní hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ kó dẹ̀ wá ṣe pé àwọn aláwọ́sá wá gbé kìíní sí pé wọ́n fẹ́ wọ́n ṣàkọ nǹkan kan sí pé wọ́n fẹ́ wo wọ́n ṣe kò ní plan wọ́n ló ní plan wọ́n ní látàláwọ́sá bó ṣe sọ̀rọ̀ yẹn báyìí mo kàn rántí ọ̀rẹ́ mi wèrè kan báyìí tó ń ṣe láláwọ́sá tinúkẹ́ mo kò rántí ẹ̀ ní pé ah, I have a friend you can check for you know are you sure mo ní childhood friend anyway èmi ò mọ̀ pé evil ni ìyẹn náà máa jókòó tí mi bá wọ́n máa sọ fún mi sórí ọkọ ẹ̀yìn òun ló ń ṣe ẹ́ o kò ní bèrè pé o ò bèrè lọ́wọ́ wọn pé o fẹ́ mọ ẹ tó ń ṣe ẹ́ o they just call you and tell you that ẹnìkan ló ń ṣe ẹ́ o because they want to break that relationship because wọ́n bèrè pé relationship ẹ̀ tó bá ní solid relationship when you have somebody serious actually you will conquer them like bí mo ṣe máa ń gbàdúrà báyìí olúwa gbogbo ẹni tó ń yọ Dangote lẹ́nu orí wọn máa gbóná nítorí pé bí àdúrà ẹbí pé kí máa gbà fún Wàsíù kí máa gbà fún Pasuma olórí burúkú kí máa gbà fún Màláìka àpààyàn they are all killers all these boys in fact mi ì lè sọ ṣá ah ọlọ́run ìjọba tó sì wà mẹ́ẹ̀ torí wọ́n sì ní long way to go they have two and a half years to go now ọlọ́run mo gbàdúrà fún wọn ìjọba wa kó sí ìjọba tó wà lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ nínú kí wọ́n ṣe ìdájọ́ àwọn ìkà kí wọ́n dojú àwọn ìkà kan yé sọ̀pọ́tì ìkà mọ́ ọlọ́run o ilẹ̀ yorùbá yẹn ìkà mà ti take over hmm, anyway sunday nìyẹn ó wá ń fi obìnrin tan dáàdì Bùkọ́lá torí bẹ́ẹ̀ tó bá ti ń fobìnrin tọ̀ ẹ́ tó ti róbìnrin kan wọ́n á lọ gbẹ́ ìdí wọn léèrè tó bá ti jókòó ọjọ́ tó bá ti jóbá àbí tó bá ti sọ pé kiri kan wọ́n á ṣó oríṣiríṣi wọ́n á sọ wọ́n láwọn kan dáa jù ẹ́ lọ wọ́n níwà tí mo ní ṣé ti yé wọ́n sọ fún mi pé ìwọ sanra sí sanra mo ní dignity and decency wọ́n sọ fún mi pé kó wo àwọn ọmọ tó sẹ́ẹ̀tì àwọn ọmọ burúkú tó fi ń ba ìgboro jẹ́ ni tó ń ba yé ọkùnrin jẹ́ tó ń ba yé obìnrin jẹ́ àwọn ọmọ tó bá wọn jalè ah tolú ló tàn ni tolúwa lọ́mú mi ayọ̀mí ti dé nà olúwa rẹ̀ mí lẹ́kún ṣe ti rí lẹ́ǹkan sí this boy ó yẹ kí wọ́n pa ní South Africa this boy tó wà mẹ́rin ó yẹ kí wọ́n pa ṣe criminal wọ́n láyé assassin ló ń ṣe kì í ṣe rọ ní ìbájọ́ ọlọ́run lẹ́dùnmọ̀ rẹ̀ ń gbọ́ ẹ mọ̀gbà tó kọ́kọ́ sọ̀rọ̀ yẹn fún mi mo kàn wí pé mi ì dẹ́ni ẹ lóhùn ọlọ́run mo ti wá gbàgbé pé ó ṣèkà fún mi nígbà yẹn tí máa lọ Dubai ogun ẹ pẹ̀lú pẹ̀lú àwọn ogun pásá àtàwọn ogun síkírítíkírítí ogun kan nígbà tí máa lọ sí Dubai bàbá ọmọ mi fẹ́ lé mi off wọ́n ti sọ ìlọ́tọ̀ fọ̀rọ̀ fún tóun dẹ̀ mọ́ pé bó ṣe fẹ́ lé mi off yẹn wọ́n fẹ́ pa ni they will tell you to lay that woman off they will tell you that if you don't lay her off she's going to cause problem for you i'm not your problem they are the problem because wọ́n fẹ́ ka wọ́n fẹ́ get here wọ́n fẹ́ get hold of him láti lè finish it up ni. ká tó lọ Dubai yẹn kí n tó ká tó separate yẹn èmi àti Ṣẹ́gun àmì èmi àti Sunday mo bá jà bí ẹni máa kú tí mo wá notice pé gbogbo problem tí mo ń face nínú ilé gbogbo problem tí mo ń face pẹ̀lú àwọn èèyàn gbogbo finance wa tó ní problem oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ Ṣẹ́gun bíi àmì Sunday bíi pàtẹ́kà. ó dé báyìí nígbà tí mo dé báyìí ó wá dọ̀bálẹ̀ nígbà tí mo padà dé láti dọ̀bálẹ̀ tó lè rí mi báyìí ó ní mọ́mì mi mọ́mì mi ṣe mọ́mì ẹ̀ ọ́ ó ní kí ìjọ kí n dáríjì òun ó lóun fẹ́ sọ fún mi pé ńgbà tí mi ò sí nílé ó pé òun jẹ́rìí mi ìgbà tó bá pé ńgbà tí mo wà nílé tí mo wà nílé yẹn pé wọn lè ṣe gbogbo nǹkan tó ń ṣe fún bàbá Bukola ó bá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ obìnrin oríṣiríṣi fún mi ó júwe obìnrin oríṣiríṣi oríṣiríṣi ó wá ní bàbá Bùkọ́lá òun bá òun ṣiṣẹ́ mọ́ wọn bẹ́ẹ̀ òun níṣẹ́ mọ́ wọn dẹ̀ ń gbé gbaṣẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ òun mọ́ wọn bá òun ṣiṣẹ́ òun kọ̀ọ̀kan mọ́ pé gbogbo àwọn èèyàn ni wọ́n ní mọ́tò ni wọ́n ń gbádùn náà wà òkè pé òun ò dẹ̀ wà òkè. bó ṣe sọ̀rọ̀ yẹn fún mi inú mi ò kì í pẹ́ rọ̀ mo bá tún ṣàánú fún un mo wá sọ fún mi bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ bàbá Bùkọ́lá nínú ṣọ́ọ̀ṣì ló ti wá bá mi lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀chì ní Julius chọ́ọ̀chì chọ́ọ̀chì kí lorúkọ chọ́ọ̀chì ìbọ̀bọ̀ yìí tó ní rẹ́sítọ́rántì kan tí mo lọ ra instrument chọ́ọ̀bù ẹ̀ ń gbà yẹn ọmọ ìlàjẹ́ yẹn ó sọ fún mi ó láàbúrò ó wá sọ gbogbo àwọn tí bàbá Bùkọ́lá ti fẹ́ ọmọ South Africa tó fẹ́ ọlọ́pàá tó fẹ́ àbúrò pásọ yẹn tó fẹ́ ẹ̀gbọ́n pásọ yẹn tó fẹ́ báwọn pásọ yẹn náà ṣe máa ń fún lóbìnrin oríṣiríṣiríṣi wọ́n wá bọ̀ ẹ̀ sí inú ilé kan báyìí òun ló ń bọ̀ gbogbo wọn òun ló lówó ló ń ṣe owó ń ṣe máa fún lóbìnrin oríṣiríṣi bíi pé wọ́n ń ṣe hòtẹ́ẹ̀lì. <laughs> ó sọ fún mi mo wá sọ fún mi mo ní ṣèwọ wá ṣe ó lòun wá ṣe ṣe ṣé o ti repent ṣé o ṣòṣì mọ́ ṣé o ṣe ó lòun ò ṣe mọ́ mọ́ mi ni o ò ṣe yá màmá wọn lòun ò ṣe bẹ́ẹ̀ mọ́ mo ní òkè tó bá ti níṣẹ́ gbé ọmọ bàbá má dẹ̀ ṣe ń sọ̀rọ̀ bàbá Bùkọ́lá bá dẹ̀ bọ́lẹ̀ mo ní ọ̀rọ̀ ẹ náà ló ń sọ mí báyìí ó ti mọ̀ pé mo lè ṣèké fún bọ́dí ní ìbínú torí pé tó o bá sí nínú láìfọ ọkùnrin mọ́ ọkùnrin ni kò ń ṣobìnrin kò dẹ̀ ń ṣe irú èèyàn bíi tèmi so mi it's not a good thing but I cannot kill him because of that. You know? rẹ̀ sọ́dẹ̀ ní pé kókó ṣe ó dẹ̀ kó ṣẹ̀yẹ̀ fún mi mo ní àwọn mélòó ni ó fẹ́ ṣiṣẹ́ fún ó lóun ní àwọn kan kóun dẹ̀ ti ń bẹ ìgbésà tí kò tẹ̀lé jẹ́ wọn jẹ́ kóun close mọ́ wọn jẹ́ kóun dọ́dọ̀ wọn mọ́ mo wá dẹ̀ ní mo ní kó kó ṣe yóò dẹ̀ kú fún mi yóò dẹ̀ sáré lọ kú mo dẹ̀ kó mo ní kó bá ṣe ó ó ní mo ti ṣépè fún ọ ó ní torí tóun bá kó ṣe ìwọlé ó ó lè má bà wá òkè o ó ní pẹ̀lú èpè tí mo ṣe fún gbà yẹn náà ó lóun máa ń yẹra fún un mo dẹ̀ gbàdúrà sí fún mo dẹ̀ ló máa tú wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ó wá ní òun ní mọ́tò mo kọ́kọ́ bẹ mo ní Sunday ṣó mọ́tò ló fẹ́ fẹ́ ra ó nìyẹn fúnra ra mi mo gbé lọ sí city deep city deep èmi fúnra mi mo gbé lọ síbẹ̀ àjẹ́ mo tó fẹ́ kọ̀ọ̀sì ara mi ní problem ni driver license mi document mi ni mo fi ra mọ́tò tí mo gbé fún un mo gbé lọ sí tíje ó wá mú wá forúkọ mi rẹ́gísítà mọ́tò yẹn fún ó wá ń gbé káàkiri ló máa lọ fi ọlọ́run ló ti ẹ̀yọ mí pé wọ́n lọ forúkọ mi ṣèṣekúṣe lálọ forúkọ mi àmì mọ́tò yẹn ló máa lọ fi gba tíkẹ́ẹ̀tì mi ìmọ̀ rí o ti wá bẹ̀ mí torí bẹ́ẹ̀ èèyàn kan lè bẹ̀ mí sìn kí wọ́n máa sọ pé mo ti gbọ́ honestly gbogbo àwọn tá a ṣe ń dárúkọ tá a sọ fún wọn pé terrorist ni wọ́n yìí tí wọn ò bá pa wọ́n wọ́n máa pa yín tán ni wọ́n ò dẹ̀ lè ré mi pa o wọ́n ò dẹ̀ lè rọ́mọ mi pa they are legion wọ́n máa ní wọ́n ń bà wọ́n jẹ́ ni wọ́n tuntun wá plate àwọn èèyàn sórí social media wọ́n máa ní kọ́ máa sọ pé wọ́n ń ba Koko Zaria jẹ́ Koko Zaria nọ́ngbà tó ń sọ pé wọ́n tún ti jẹ nọ́mbà tírì ayé assassin níṣẹ́ tí wọ́n ṣe yẹn wọ́n ti fi wọ́n jẹ nọ́mbà tírì of ayé assassin Lagos State. <laughs> ẹ tiẹ̀ kọ́kọ́ pa àwọn eléyìí sọnù náà kẹ́tì ẹ̀yìn àwọn ẹlòmíì tó bá tiẹ̀ kọ́kọ́ pa àwọn eléyìí tó bá kọ́kọ́ pa gúrùpù wọn tó pa wọ́n sọnù wọ́n á mú àwọn tó fẹ́ wá lẹ́yìn wọn àmọ̀ pé wọ́n àti pa wọn lágbájá torí ńgbà tó fẹ́ dá olè dúró níjẹ̀bú gbó àti ìjẹ̀bú òde níjọ́ yẹn lọ́hùn bẹ́ẹ̀ ni gbogbo lè tó ń jà ní gbogbo ilẹ̀ yorùbá ń gbà yẹn lẹ́kọ̀ọ́ kó ìbàdàn gbogbo wọn ìjẹ̀bú òde tó má ti ṣe ibù nǹkan tí ibo bá jalè ń gbà yẹn á padà wá sí ìjẹ̀bú òde nígbà yẹn lọ́hùn ẹ mọ̀ nǹkan tó ń ṣe fún wọn ìgbà tó ń ṣe ti Ìjẹ̀bú yẹn náà náà ń ṣe tèkú yẹn gbà yẹn wọ́n yan OPC síta ń gbà náà àwọn Frederick Fáṣẹ̀hùn may the may the Lord rest their soul wọ́n kọ́kọ́ wọ́n kọ́kọ́ yan kí wọ́n yan kí wọn àwọn olè tó kù wọ́n pẹ̀pì wọ́n yan wọn ni ok gúrùpù àwọn yẹn ni obìnrin tó wà lórí social media táìmù yẹn náà yan kí àwọn ọkọ ẹ̀ ok. wọ́n yán kì wọ́n so the remaining one tí ò fẹ́ kí wọ́n pa òun wọ́n ṣe ń jíṣẹ́ bọ̀tí ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń pápá àwọn tẹ́ máa ní wọ́n ń bà wọ́n jẹ́ yẹn tí wọ́n wá gbé social media sílẹ̀ táwọn kan máa sọ pé blackmailer blackmailer wọ́n blackmail wọn tó dẹ̀ ń pààyàn lójúkorojú yìí ẹ̀ ní sinmi o torí pé bíbélì gan sọ pé ìbùkún ni fún ẹni náà tí ó jókòó ságàmọ̀ ẹlẹ́ṣẹ̀ tó darapọ̀ mọ́ àmìyàn gbogbo àgọ́ àwọn ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀yìn tí ẹ̀ kì í ṣe irú ẹ̀ lẹ́jọ́kòó lè lẹ́jọ́kòó sí lẹ́sìn wò wọ́n kan máa ṣe lọ ẹ ti jókòó sáàgó àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ dẹ̀ ti darapọ̀ máwọn èèyàn búburú definitely wọ́n máa pa yín náà. bá a ṣe mọ Sunday nìyẹn gbogbo ẹni tó bá ti complain about Sunday just like gbogbo wọn bá ṣe máa ń sọ yẹn tán ṣe pé when you complain about it they make sure wọ́n máa sọ pé orúdù ni they make sure they kill that person. ṣe rí secret tí wọ́n introduce ẹ sí occultic wọ́n ní kinní kan ń sọ̀rọ̀ ní kinní kan kinní kan mò ń sọ fún yín lónìí Samantha yẹn kò pẹ́ tó tí kò ju bíi three months tí àbí three four months wọ́n sọ pé Ṣẹ́gun kú lòun náà kú wọ́n pa ní the same poison tí wọ́n fún wọn wọ́n fún wọn tí Sunday bá dé Ṣẹ́gun gbà yẹn náà tó bá dé wọ́n á gbé nǹkan kan dé ní ṣá ní kẹ́ ẹ wá mu wọ́n ní kí ni wọ́n lóògùn jẹ̀díjẹ̀dí wọ́n ní ta ni tí wọ́n bá gbé fún bàbá Bùkọ́lá báyìí wọ́n ní oògùn jẹ̀díjẹ̀dí ṣé jẹ̀díjẹ̀dí ṣe é ni they will be bringing things for you to drink akérèdọ́lù tó wà lóńdó state bó ṣe ń pariwo ìyàwó ẹ̀yẹn kó tó di pé ó kú wọn tó yàn kẹ̀gbá yẹn ń pariwo somebody is bringing food o concussion o to my husband o obìnrin dẹ̀ ló máa gbé wá ó mú tán mm, tó bá ti mú tán nǹkan kan fún ẹ má máa jẹ ẹ torí ẹ̀ náà ṣe ń support wọn because they are killing for people ó láwọn certain people kan tó ń bá pa àwọn èèyàn àtobìnrin wọn wọ́n train wọn ni ọlọ́run á kó wa yọ the same sunday yẹn sọ̀rọ̀ ń kóbìnrin fún bàbá mo fi ń gbà yẹn mo ń lọ South Africa mi sọ fún yàn pé mò ń lọ ó ní máa bọ̀ wọ́n lẹ́nìkan lọ kóòtù kí lorúkọ máa yẹn ọmọ Ìgbò kan máa wọn ló ń lọ kóòtù ṣọ́ọ̀ṣì kan lájọjọ́ ń lọ mo dẹ̀ lókè o. mo dé mo kàn dé airport lẹ́nu yẹn pè mí mo ní what is it who are you lónìí your husband give me my number uh-huh, for what ó ní please I just want to give you a letter mo kọ́kọ́ ní kó stop ná mo kọ́ tẹ̀ mo lọ pé bàbá wọn mo ní kí ló ṣẹlẹ̀ mo ti sọ fún ẹni bá ti ń travel don't let anybody give you don't tell anybody that I travel talk less of telling them pé ọjọ́ tí mò ń bọ̀ rẹ̀ kán wá mi lẹ́tà kù at least ó ti mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi láyé mo ti ṣàlàyé fún ẹ gbogbo èèyàn kan ló dẹ̀ mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi rí lónìí eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé nísìnyí hmm, ẹni yẹn sọ ó lọ kóòtù lọ́la ni wọ́n dẹ̀ ní gbogbo dọ́kúmẹ̀tì wà ń bẹ̀ ń òun ni wọ́n fẹ́ fi ṣe evidence ní kóòtù tí wọ́n ní lọ́la ẹni yẹn kẹ̀dẹ̀ rèé mẹ́mbà church wa ni church ọmọ yíbò kan báyìí tá ń lọ nígbà church wa ni ó wá tún jẹ́ ẹ̀gbọ́n fúbọ́là kan báyìí tó wà ní South Africa nígbà yẹn kí lórúkọ ọ̀pọ̀ fúbọ́là yìí ọmọ Nàìjíríà ọmọ yíbò kan báyìí tó gbá bọ́ọ̀lù fún South Africa nígbà yẹn ó ṣàlẹ̀ ó ní ṣàní kèsì security nǹkan kan bẹ́ẹ̀ nígbà yẹn mo ṣe sọ fún mi nìyẹn mo kàn gbá ni mo bá fi sínú báàgì mi báyìí ó dẹ̀ tú lójú mi ó ní look at it there is nothing document mo rí bẹ́ẹ̀ àṣẹ nínú document tó ṣe wò yẹn ó ti fi ṣẹ́ẹ̀kì kan sí àárín kìíní èmi ò tiẹ̀ tu inú bribe ló báyìí ló fi sí but lójú mi ló ṣe yọ síta ó da gbogbo ẹ̀ báyìí ó ṣí síta ó ní kí n wò ó kí n wò ó pé dé envelope èmi náà dẹ̀ rí pé envelope ni but nínú envelope yẹn lára pépà tó kó jáde yẹn wọ́n staple ìkan báyìí ṣẹ́ẹ̀kì ní ọ́fíìsì millions of kìíní kan dọ́là àbí kìíní gba tí mo dé South Africa ni mo rí o ní Sunday wá ń pè bí mo ṣe ti dé South Africa báyìí tán ni pé mo ti dé ní Sunday yìí olórí burúkú ọmọ Yorùbá jẹ́ ń sùn ló bá ń pe bàbá Bukola ló bá ń pe nọ́mbà mi ló bá ń pè ah, ṣe bá máa wá sí ṣọ́ọ̀bù ṣebí tí n bá ti dé bẹ̀ yẹn tí n bá ti dé ṣọ́ọ̀bù ṣe bó máa gbà á nígbà tó ṣàǹpè títí tí ò jẹ́ kí èsù tágo mi dún tágo bàbá Bukola ń dún ní bá ní òkè o bàbá Bukola ní kó wá gbà á èmi dẹ̀ rò pé máa rest díẹ̀ kí n tó máa lọ sí ṣọ́ọ̀bù ká tó gbàbẹ̀ lọ sí ọ́fíìsì bá ṣe dé tó wá gba ṣẹ́ẹ̀kì yẹn tán lọ́wọ́ mi tó wá gba dọ́kúmẹ́ǹtì yẹn brown envelope yẹn tán bó ṣe gba envelope yẹn tán ló bá yọ ṣẹ́ẹ̀kì yẹn jáde ló fi wọn bàbá bukola. ní bàbá Bùkọ́lá náà ló wọlé ló wá sọ fún pé do you know what pé ṣé mo mọ̀ pé ṣẹ́ẹ̀kì tí wá gbà yẹn kó lórí burúkú ni Sunday o àtàwọn pípì o ojú mi náà bó ṣe ní pé ṣẹ́ẹ̀kì yẹn torí bó ṣe fẹ́ gbà yẹn ló ń wò pé ṣẹ́ẹ̀kì yẹn wà ń bẹ̀ ṣẹ́ẹ̀kì yẹn wà ń bẹ̀ ẹ mọ̀ ṣẹ́ẹ̀kì iléeṣẹ́ tó jẹ́ ṣẹ́ẹ̀kì tó jẹ́ ṣẹ́ẹ̀kì chevron ṣẹ́ẹ̀kì chevron ẹjọ́ tán bá mú mi ní airport ní ọjọ́ yẹn ṣé mo máa sọ pé mi ò mọ̀ ń pa ẹ̀ ṣẹ́rí bó ṣe wá gba ṣẹ́ẹ̀kì yẹn tán lọ́wọ́ mi tó wá gba envelope yẹn tán envelope àti document wọn kó sínú ẹ̀ o but nínú ìkan oh god ṣẹ́rí kí dọ́kúmẹ̀ntì tó bíi mẹ́fà báyìí ní ìtì ẹ̀ káwó ṣàṣe báyìí lójú mi torí ẹ̀gbọ́n tó bá fẹ́ fi dọ́kúmẹ̀ntì rẹ̀ gan you got to read it know the content nǹkan tó wà nú ẹ̀ gan má sọ pé ordinary paper ni. ìkan nínú pépà yẹn wọ́n ti fi stapler staple ṣẹ́ẹ̀kì kan mọ́ lára ó kò gbo pépà jáde ó kò gbo kíní ẹ̀ jáde pé it's just a document I don't read it because mo wà lórí line nítorí ti fẹ́ check in ẹrù mi in fact tó bá jẹ́ pé wọn ò tí ì check ẹrù gan mo kàn lè sọ pé mo fẹ́ fi sínú ẹrù mi but wọ́n bí tí mo ti ń check in ẹrù nígbà yẹn ló ti wá bá mi tí mo tán máa ti ní kó ṣí ẹrù báyìí mo ti ń sìpẹ̀ padà ló ti wá bá mi padà lèmi náà bá dẹ̀ tu mo dẹ̀ rí mi mọ̀ọ́mọ̀ gbé mi ìṣòkò gbé sínú báàgì sínú luggage mo kàn gbé sínú handbag mi ni mo fi sí mo tẹ̀ ṣe nígbà tí mo dé South Africa ni mo rí pé ṣẹ́ẹ̀kì wà nínú pépà àwọn no i mean àwọn nínú envelope lára àwọn pépà tó fi wọ̀n mí no step lára ìkan wọn fi ṣẹ́ẹ̀kì sí ṣẹ́ẹ̀kì chevron millions of dollars òun ló ṣe ń pè pè pè pè bó ṣe wá gba ṣẹ́ẹ̀kì yẹn tán kí n cut his story short bó ṣe gbà tán kò pé thirty minutes ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń pe ọ́fíìsì wa ọ́fíìsì tibí tó mọ̀ wá mọ́ yẹn nígbà tó bẹ̀rẹ̀ sí ń disturb wa disturb wa tádénúgà náà gbàbẹ̀ gbogbo oríṣiríṣi èèyàn gbàbẹ̀ a kúrò bí a tún lọ gba ọ́fíìsì mi tó bí gàdàdà ọ́fíìsì yẹn la wà nígbà tó ń wá gba ṣẹ́ẹ̀kìtì yẹn tán tó wá gba brown ebino yẹn tán làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí wá pè kò ju bí thirty to thirty five minutes làwọn ọlọ́pàá mi tútù sùn the same day làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ń pè ọlọ́pàá kọ́kọ́ pé wọn ò pè mí bàbá Bùkọ́lá ni wọ́n ń pè tọ́lọ́pàá bá dẹ̀ ń pè yẹn wọn ò wá jẹ́ kọ́lọ́pàá yẹn kọ́kọ́ pè dúpẹ́ tí mo lọ́mọ ìṣàgámù yẹn òun ló ń pe bàbá Bùkọ́lá but mo wá rí I tí aago bá ti dún mọ́ ara yẹn kò wá jẹ́ kí n sùn mọ́ wọ́n kàn distract me I couldn't sleep so I was now nígbà táago kàn dún tó ń dún tó dún mẹ́wàá níta let me listen to this tó bá ti wá gbódún á lọ sẹ́nu ọ̀nà because ó bìlí pé bóyá mò ń sùn á wá lọ close to ó dàgbé nísìnyí káago dún ní inú bedroom kó kó ń bedroom kó wá wọ́ sínú sitting room close to bí ẹnu ọ̀nà báyìí pé kó má fẹ́ kí n kí n bóyá kí n wà distract pé mò ń sùn kó má disturb mi po èmi ò wá sùn mọ́ mo wá ṣàrìn pé àgbo yìí ń tú léraléra mo dẹ̀ rí i pé mo wá dìde mo níta ló ń pè é ó ní dúpẹ́ dúpẹ́ mo wẹ̀ pé kò séwu ọdún wọn sọ fún mi pé dúpẹ́ ń fẹ́ ó ń fẹ́ dúpẹ́ dúpẹ́ máa wá bá mi nílé àlò òun fẹ́ jẹ̀fọ́ òun fẹ́ jẹ̀bà òun fẹ́ jọ̀gbọ̀nà òun fẹ́ ṣe kiri kan máa ṣe fún wọn ọ̀bọ oríṣiríṣi ẹ máa ṣán kú gbogbo yín wọ́n máa ní mo bú jẹ̀bù abẹ́ ṣì rè ni àwọn ará yín wọ́n ṣe sọ fún yín pé kẹ́ ẹ ṣe burúkú wọn níta ti sọ yẹn náà kò sí nǹkan kan téèyàn lè ṣe sí i. ká má fọ̀pá ká má fọ̀pá lọ́pọ̀lọpọ̀lọ́ kò pẹ́ o kò jìnnà o fóònù yẹn ò dákẹ́ ó wá di bó yí sí English mo ní kó fi sí spíkà mo ní ó bá fi sí spíkà ló bá ń sọ pé we are waiting they are still waiting for you mo ní dúpẹ́ ń sọ òyìnbó sí ẹ kí ló ló ṣẹlẹ̀ ló ṣe wá sọ pé wọ́n ní àwọn ọlọ́pàá wà lọ́fíìsì ẹ̀ẹ́n àtagbó nàún nígbà tá àtàdúró tá àtẹ̀ṣe nǹkan burúkú àbó ń ṣe legal business ni kí lọ́lọ́pàá ń ṣe bẹ́ẹ̀ yẹ mọ̀ ẹ mọ̀ pé olódodo amaláyà bíi kìnìún ní kí ló ń ṣe lọ́fíìsì tó ń bá wà lọ́fíìsì nǹkan wọ́n kọ́kọ́ ni ẹ̀dúpẹ́ àti ọ̀rẹ́ ẹ̀kan Amanda ọmọ Yíbò wọ́n ní issue mo ní am fucking what Amanda àti Dúpẹ́ ní issue kí ni wọ́n wá ń pè ìwọ fún lọ́fíìsì wa kọ́nsẹ́tù ẹ̀ oníṣà sọ pé wọ́n fẹ́ rí i lọ́fíìsì èèyàn méjì ní issue wọ́n dẹ̀ pàdé wọ́n wà ń bẹ̀ kí wá ní ti tiẹ̀ tán náà fẹ́ rí bóyá kò nà fún mi tán mo ní òkè ó oh, let's go there mo wá múra mo wẹ̀ mí yìí sùn mọ́ mo ti wẹ̀ bí mo ṣe dé náà kí n tó lọ sùn mo wá dress ó drive mo wá dé ọ́fíìsì yẹn floor yẹn wà lókè mo ní tá bá ti dé floor yẹn mo ní kó n dó sínú mọ́tò náà kí n kọ́kọ́ lọ find out kí ló ń ṣẹlẹ̀ mo wá lọ sókè mo di ọwọ́ ọmọ mi mú mo believe pé as a child pé wọ́n á ti respect ọmọdé ní mo pé mi ṣe nǹkan kan tó jẹ́ burúkú but àwọn tó ní ọlọ́pàá yẹn wọ́n ní wọ́n kú ní ọ́fíìsì wa mélòó ni wọ́n pọ̀ níjọ́ yẹn wọ́n tó mélòó African di àwọn bíi semi white wà nù wọn òyìnbó kan wà ń bẹ semi white wà ń bẹ àwọn black ló pọ̀ jù There are about six of them. I think one is half caste, semi-white. One is, there's about six, sure. Get into the office. Gbogbo àwọn tó máa ń wá sọ́fíìsì ẹ̀ tó máa ń pe àwọn boys ẹ̀ tó máa máa bà ṣiṣẹ́ tó máa ń ránṣẹ́ káàkiri. Mo rí Ṣẹ́gun wọn ti dájókòó sílẹ̀ ilẹ̀ Ṣẹ́gun yẹn náà tó ti kú Fáṣọlá mo rí bọ̀bọ̀ kó báyìí bẹ̀rẹ̀ rántí orúkọ ẹ̀ mọ́ ọmọ kàrẹ́ lẹ́yìn ó pe ìyàwó ẹ̀ ìyẹn náà máa pe ọkọ àbúrò mi ọkọ àǹtí a máa ní ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyàwó mi gbogbo ṣàmú mi múra àmẹ́yìn wọ́n ṣàrọ̀nà mm, aráàndì òyìnbó kọ́mẹ́yìn ó ṣàrí gbogbo àwọn tó wà lọ́fíìsì wọ́n bá lọ́fíìsì yẹn wọ́n dá wọn wọ́n ti dá wọn jókòó sílẹ̀ lẹ̀ ń bá wọlé mo bá wọn lọ́kọ̀ọ́ mọ́ ẹ̀yẹn kí ló ṣẹlẹ̀ mi ṣe kọ́kọ́ ń bọ̀ báyìí Ni Ṣẹ́gun sọ pé àbábá Búkì náà fẹ́ rí i ah, kí ló dé tó yẹ ìyìnlẹ̀ ń bọ̀ ìyẹn Ṣẹ́gun yẹn mo ní bàbá Búkì náà fẹ́ rí báwo kí ni bàbá Búkì ṣe ẹni mo sọ fún wọn ní Yorùbá mo ní kẹjẹ kórì ìyá yín pé o kí ló ṣẹlẹ̀ ẹ sọ pé ṣe ẹ Amanda àti Dúpẹ́ ní iṣu mo kọ́kọ́ bẹ̀ mo ní wẹ́ẹ̀sì Dúpẹ́ wọ́n ní Dúpẹ́ ńkọ́ ó ti bẹ́ látòkè sísàlẹ̀. Si mo níbo lòkú ẹ̀ wà torí ibi tó bẹ́ yẹn dúpẹ́ tán ló bẹ́ látòkè sísàlẹ̀ floor tá a wà tó seven floor báwo lèèyàn ṣe máa bẹ́ látòrí ife seven floor ìsàlẹ̀ kẹrẹ̀rẹ́ gbogbo nǹkan sọ̀rọ̀ àǹtí kẹ̀kọ́ ń kéré ni kò ṣe pé bóyá yẹ̀pẹ̀ àbí wọ́n gbé fóòmù síbẹ̀ wọ́n ní dúpẹ́ ti bẹ́ látòkè sísàlẹ̀ báwo ló ṣe bẹ́ wọ́n wá ní ẹ eh, pé this policeman one of them ipe dúpẹ́ sọ pé òun fẹ́ lọ tọ̀ pé so dúpẹ́ wá gbé tó wá tẹ̀lé dúpẹ́ lọ tọ̀ pé ńgbà tí dúpẹ́ wá lọ tọ̀ ó wá sọ pé dúpẹ́ ti escape mọ́ òun lọ́wọ́ ó ti yé mi pé dúpẹ́ ti lọ kówó fún níbẹ̀ yẹn ó ti yọra ẹ̀ kúrò ńgbà tí wọ́n ti gbọ́ pé à ń bọ̀ pé mi ti gbọ́ torí wọ́n ti mọ̀ pé tí má ṣe bọ́ yẹn dúpẹ́ ń pè wá títí tí pé ẹ wọ́n sọ pé tá a bá wá sí ọ́fíìsì lónìí o wọ́n máa bọ̀ sílé wa mo ní kí la ṣe ṣá ń ta gbóni wọ́n ní tá a bá wá sọ́fíìsì lónìí o wọ́n náà sọ pé wọ́n máa bọ̀ sí ṣọ́ọ̀bù mi pé wọ́n mọ̀ bí tí ṣọ́ọ̀bù mi wà o ah, ó wá retí ètì mi pé boss my shop níbi tí wọ́n ti ń ta àmàlà àti iyán àti ráìsì jọ̀lọ́ọ̀fù ṣé mo ń ta ọtí mi ìtọ́ tí ọlọ́tí gangan mu ok wọ́n ní dúpẹ́ ti escape <laughs> mo wá kọ́kọ́ béèrè mo ń béèrè mo ní please excuse me àwọn ọlọ́pàá tó wá wọ́n ní where is your husband mo ní i travel today i came back i just came back from travel and i have goods in in airport irọ́ tí mo pa mi God forgive me mo ní irọ́ tí mo pa nìyẹn níjọ́ yẹn lọ́wọ́ because I don't want all of us to be in the nígbà yẹn mo sì believe pé my husband they cannot use him against me because nobody can use me against my home tó bá jí lónìí tó bá jẹ́ pé èèyàn lè kú díẹ̀ kó kú bí ọdún mẹ́ta kó padà wá sáyé á mọ̀ kó wá rí pé òun kàn sùn bí ẹni kú ni o mi ò wọn aṣọ lè mọ̀ pé you can stand for me á mọ ẹni tó fẹ́ràn ẹ̀ gbogbo ètò kan ń bà mí jẹ́ tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ yẹn orí burúkú làwọn èèyàn kàn ń sọ Now I now said to them that, please, I travel and I have some goods in the airport. It's coming. It's going to be here soon. But torí mo fẹ́ mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mo dẹ̀ ti dé àárín wọn ní tí ti dé bẹ̀rẹ̀ sí mo ní I will tell you the situation. If you can come, I will tell you to be coming. Because you know what? I love my husband to the level that mo máa ń bìlí pé nǹkan tó bá fẹ́ ṣe fún gbà yẹn. They should do it to me. Mo fara gba many things. In that South Africa, wọ́n ti pa tipẹ́tipẹ́ àti ilé láti ilé àti family ẹ̀ wọ́n ti finish it up for long torí ẹ̀ mo against àwọn èèyàn tó máa ń dájọ́ ikú fún èèyàn tó máa ní wọ́n máa pààyàn lẹ́bàá pa I cannot play with them àwọn olóríṣà àtàwọn èèyàn tó máa ń sọ pé wọ́n fẹ́ gba ẹ̀jẹ̀ ọmọ kan àbẹ́nìkan láti fi ṣe nǹkan kan kẹ́nìkan tó lè ṣe nǹkan kan I against it if I don't talk about it I pray against it every day. I now call him They now say, I say, okay, hold on, let me just call him in your presence. And I call him, I say, hello, please hurry up, these people are here. They said they want to see you. Okay? No, she's on I speak the English and I said the remaining one in my language, that, má wá. Mo ti of fún pé tí máa sọ pé má wá o. But máa so ìbomọ́ ní, please they are waiting for you, hurry up mo ti mọ̀ pé torí at that time mi ti understand nǹkan tó ṣẹlẹ̀ and the place is not things are not is clear mo wá bèèrè lọ́wọ́ mo ní where is Sunday because Sunday used to any office abá ti kó lọ báyìí ó máa máa tẹ̀lé wa kiri he used to be in the office he suppose to be there also and now ask because mo bẹ̀rẹ̀ sí ní sense kankan wọ́n wá ní ẹ eh, pé Sunday is just going out like this and the police just come, came in ah I say Sunday just get out of the office. So they step out maybe two minutes and two minutes later the police come into the office and they they ask all the other, other people in the office to need to sit down on the floor and they started calling my husband which is the owner of the office. They started calling my husband who is the owner of the office and I had to be the one to come first because they just want to see him and the person don sọ pé ó kọ̀ sí and Amanda that has issues they say they are fighting I met Amanda and one guy also in the office an Igbo guy and Amanda Sue is an Igbo person the first day Amanda came to my house I don't know Amanda from anywhere they say Amanda have a problem with his wife I mean with the husband one day we I mean I took him to the his gate we eat amúdẹ̀ wọnú ṣọ́ọ̀bù kan mo rí nǹkan kan tí mo fẹ́ rà fún ọmọ mi tèmi náà fẹ́ rà mo dẹ̀ ra níjọ́ yẹn mo dẹ̀ ra fún I bought something at least I bought like three for the for his baby I mean his son And I bought like six for my daughter. I thought I was doing good. Do you know what Amanda said? And I asked Amanda in the, you know, in the presence of those people. I said, excuse me, Amanda, what happened? What is the problem? Why is police here? They, we know what Amanda and the brother, and somebody followed Amanda there, said. They said, madam, you get money, oh. They need hundred thousand, 100,000, hundred thousand, share dollar. No, dollar call, oh, South Africa. I said, what? I said, money for what? He said, but Dupe is your sister. Dupe is owing me. Dupe need to give me some money. And she, she, she, she, she, she, she she, she, she, escaped now. Okay, you, you and Dupe are together before. You brought Dupe to this office. And now they say Dupe went to the toilet. He now escaped from that toilet. He escaped. Wọ́n ló jábọ́ látòkè. You didn't see the, Dupe's body? Nothing? What is game? Just tell me what is happening. And the game you are trying to play here, I don't understand. The Amanda's go straight Amanda said, Madam, you get money. We need money for this place. That's why all the police are here. So Amanda that time, Sunday with Amanda and some evil guys, they collide like this. They, they actually energize those police, Nigeria, South Africa police, yo. They work with the GP, that's head, headquarter. Nigeria can change anybody changeable. <laughs> you know, Nigerian people, those hooligans, These policemen I'm talking telling you, they are working with the GP. There is a head office in GP, that's in GP Street in Johannesburg. They came from that head office. Are you with me? They came from that office. Amanda said to me that they need 200,000 uh, eh, shared rand, I rand ìgbà yẹn kẹ̀dẹ̀rẹ́ owó South Africa sì wà òkè like owó tó ń bèrè yẹn millions mi mọye millions tó máa jẹ́ ẹ mọye millions tó máa jẹ́ Nàìjíríà yẹn ẹ dẹ̀ mọ́ gbogbo yẹn wọ́n ń ṣe owó bóyá bíi hundred one twenty ṣé owó tí wọ́n hundred o no owó hundred báwo owó tí tó yẹn gbà yẹn bóyá seventy ẹ ti understand dollar gbà yẹn hmm. ìgbà tó kọ́kọ́ bèrè owó yẹn máa mo kàn sọ kọ́kọ́ mi pé ṣí ń gbà ò lè rí gbà lọ́wọ́ mi because mi ò ń criminal mi lè máa fowó bẹ́ẹ̀ ni tó bá fún wọn lówó lónìí wọ́n máa padà wá lọ wọ́n lọ pa mi wà wá ní kó wá gbowó lọ́wọ́ I want to know reason why I want to pay money money that money for what even though if I have money wọ́n fẹ́ they start asking me question that where did you make money why how did you make money in South Africa those guys the policemen started asking me some question, and we we have some Nigerians that are billionaire in that South, South Africa wọn ò ní lọ sọ́fíìsì wọn torí ẹ̀ mo mọ bọ̀bọ̀ kan branfote kí lórúkọ bọ̀bọ̀ tó ń lọ rìdíìmù yìí o kí lórúkọ ọmọ yìí bò yìí ṣọmọ bẹ́ńdẹ̀ ni bọ̀bọ̀ yẹn ó máa ń ti ọgbà ilé ẹ̀bí alágbọ̀n ni ó máa ń ó máa ń promote àwọn tó ń ṣe tíátà tó ṣe àwọn Mr. Ibru gbogbo ńgbà yẹn tó bá ti dé ó ní film house kan báyìí torí ńgbà kan mo lọ join kiri yẹn ní South Africa ṣe ti gbọ́ bọ̀bọ̀ yẹn tó bá fẹ́ ṣẹ́wó lọ́wọ́ yẹn tó bá fẹ́ bá yẹn sí Nàìjíríà báyìí ó máa ń ti ọ́fíìsì ẹ̀bí ọgbà ìlọ́gbọ̀ tó o bá sọ pé ìfisọ́ eh, pé you are outside wọ́n máa ṣí gbogbo géètì bẹ̀ yẹn ni bí ọgbà alágbọ̀n ni wọ́n ti gbogbo máa ti gbogbo wàá step kìíní kejì kẹta báyìí ó lè jókè pátápátá ló máa wà níbi tí wọ́n ya wòlé dé ní South Africa tí o bá dẹ̀ yẹ kó trust yẹ dáadáa pé legitimate business ó máa sọ pé I no dey do help people dey change money I do legitimate I mean legitimate business torí ẹ̀ ṣáwúsá wà ní South Africa tó ń ṣẹ́wó náà ọmọ yíbò ló ń ṣẹ́wó náà South Africa gbogbo wọn pátá ni àwọn Sunday yẹn náà máa jókòó náà àwọn agent àwọn Yorùbá kan àti yíbò náà ni o wọn máa jókòó náà wọn máa lọ ṣe ètò wọn ní Sunday ṣe yẹn náà ọmọ yíbò náà ṣe torí ẹ̀ gáǹgì oríṣiríṣi náà wà ní South Africa tó máa para wọn tó máa wọn yẹn drug náà máa ń ṣe mo wá béèrè lọ́wọ́ ẹ̀ àwọn ọlọ́pàá ìwájú òkú tí mo wá bẹ̀rẹ̀ sí ní tarogé mo fẹ́ rí lè mọ nǹkan tó ṣẹlẹ̀ wọn á wò pé òkè gbogbo yín ti sẹ́ẹ̀tì yálàyà yín ọ̀pọ̀ torí mo lọ nàìjíríà yẹn ṣe ti understand bí mo ṣe lọ nàìjíríà ní ìwà ìkẹdẹrẹ mo kàn lọ pray nàìjíríà ni o sunday kẹdẹrẹ kémi tó lọ nàìjíríà yẹn kí n tó lọ ló ti gbé ló ti gbé kùkùté tó ń pè ní genesis yẹn wá ó gbé genesis wá sí kó bèèrè lọ genesis ṣé kò dé ọ́fíìsì mi rí ṣé kò dé ibi tí mo ní kíní rí sunday ọmọ bọ́ọ̀ yìí òun ló gbé genesis wá lílọ ọjọ́ tí máa lọ kúrò ní South Africa tí mo fẹ́ lọ Nàìjíríà ọjọ́ yẹn ni Genesis wọnú ọ́fíìsì mo pàdé mi ti fẹ́ jáde bẹ́ẹ̀ ó wọṣọ sùtánà pẹ̀lú wèrè kan náà wọlé sínú ṣọ́ọ̀bù mi èmi ń lọ Nàìjíríà mo ti ń jáde báyìí dáàdì bùkọ́ lápọ̀n ní kó wọn àti gbogbo kan dúró dè wọ́n ń bọ̀ èmi lọ Nàìjíríà Nàìjíríà tí mo lọ yẹn tí mo lò tí mi ò tí ì lo èmọ́ tí mi ì lo èwì ṣé mo lè wí ni mo padà dé bóyá mo lè wí ṣé mo lè wí ṣá ni mo padà dé ní ọlọ́pàá bọ́s ni wọ́n ní kí n gba ṣẹ́ẹ̀kì tí mi ò mọ̀ pé wọ́n gbé ṣẹ́ẹ̀kì síbẹ̀ ni mo tún dé wọ́n pa yẹn tán ni wọ́n tún wá padà bọ́ọ̀sì ọ́fíìsì mi. torí ẹ̀ ni gbogbo ṣe man ṣe rí àwọn nàìjíríà a lot of secrets ni wọ́n keep ní orí bíbá yìí wọ́n tún wá ṣe débi pé kò sí nǹkan tí wọ́n lè fi kò sí àdúrà tí wọ́n ti gbà tán bá rí ẹ pẹ̀lú ẹnìkan tán bí pé ẹnì kan tẹ̀ fẹ́ bọ́ lọ́wọ́ àwọn ò ní kó àṣẹ wọn máa tú wọn ò fẹ́ bí ṣe wà yìí lójú gbogbo wọn bí pé kí n ti kú ni kan wá sọ pé a sọ pé ó máa ń blackmail ni àwọn blackmail máa kú ni gbogbo nǹkan máa ṣe wọ́n ni àwọn tó ń ṣèkà ló ń rìn kiri nàìjíríà báyìí tó dẹ̀ ń pa àwọn dẹ̀ fẹ́ rẹ́dí láti pa àwọn olódodo ẹni bá strong pa nàìjíríà majority àwọn tó bá strong pa bóyá àwọn náà ti mọ gbogbo iná kakọ̀ sí wọn in fact èṣù ló ń fi ń wo èṣù nàìjíríà nobody fear God among them especially Yorubas torí èmi ìlè rẹ́ni tó fẹ́ gbógun ti Yorùbá kì í ṣe pé má gbógun ti wọn ẹ bá ń pa wọ́n dànù ní tó bá possible àjàjà wọn tó ń ṣe burúkú yẹn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kó wà nílùú kó máa jẹ ìyà àwọn èèyàn jẹ mí lówó wọ́n gbowó mi lọ́wọ́ kẹ́mísí ẹni sí kó jáde wá kó wá fi ìyá yà jẹ́ ìbúra kó yá kó jẹ mí lówó èyí tó máa fi fún ẹ lówó yẹn wọ́n lọ gbé fẹ́lòmíì wọ́n á kó tó máa gbógun tiẹ̀ àwọn kan dẹ̀ máa dúró tiwọn wà síwà ìdè bó ṣe lóun lówó tó ó gba two plot of land lọ́wọ́ mi yàtọ̀ sówó oríṣiríṣi tí bá wá kọjá ní nàìjíríà wọn láwọn máfíà nìkan gbà lọ́wọ́ mi ẹjọ́ gbogbo ọ̀rọ̀ tí mo sọ iṣẹ́ tí ló lè nínú ìwà tí mo sọ pé mo ṣe rí ìwà olè nínú ẹ̀ èmi tí mo ń tú àṣírí olè ṣe rí ìwà olè nínú ẹ̀ àwọn ló ń jà mí lólè ni wọ́n ń fraud wọ́n dẹ̀ máa sọ pé mi fraud mi ò lè ìgbà tó yá náà Wàsíù náà lọ South Africa tájọ wọ plane lọ South Africa báyìí ìyẹn náà máa ṣe tán náà máa sọ pé wọ́n ń gbèjà mi ìjáwó lẹ́gbẹ̀ẹ́ mi ìjáwó lẹ́gbẹ̀ẹ́ mi ìjáwó ni kókò sọ fún mi oore tí ìpà wọn ṣe ìdí ni mada ẹ eh, kilo lórúkọ ẹ amanda wa sọ fún mi mo wá wò mo ní mo wá sọ fún mo ní the you i don't know you dúpẹ́ brought you to my house olórí burúkú dúpẹ́ yẹn bóyá ó kú bóyá ó yè mí mọ̀ ó ti ẹ̀wà ó wà nàìjíríà ó kọ́lé sí ó kọ́lé sí kí lorúkọ ọ̀nà yìí ó kọ́lé sí ṣá dúpẹ́ á sọ fún mi á ní kí n bá òun tẹsẹ̀ mọ́ lóòwá ní mọ́mí búkí á lóò fẹ́ jẹ ọbẹ̀ gbóná. No pẹ̀lú panlá ní kí n bá òun sí pé òun bọ̀ kí n tẹ̀bà sílẹ̀ màá lọ sí tí mi bá nínú fíríjì bàbá Bùkọ́lá ló máa gbé wálé o ọ̀rẹ́ mi kan wèrè báyìí náà yìí ṣọ̀rẹ́ mi ìyẹn ẹ̀mọ̀ ń gbà yẹn ó máa ṣọ̀rẹ́ mi ó bá pè mí ó ní pé kí n jọ kí n torí Ọlọ́run pé kí n jọ ọ̀rẹ́ mi yẹn ó ní kí n ṣọ́ra ó ní dúpẹ́ yẹn ó ní ó ń fẹ́ bàbá Bùkọ́lá ó ní bóun ṣe máa ń rí wọn papọ̀ ó ní kì í ṣe ọ̀gá àtọmọṣẹ́ ó ní ṣèpọ̀ máa jọjọ́ ń wá sọ́fíìsì ń bíbà wọ́n máa ní wọ́n fẹ́ rajà ó ní máa ń gbé wá sí ṣọ́ọ̀bù òun nígbà tó ń bú mi tí ìyá sami ìyá kí lórúkọ wúmà yẹn ọmọ àkúrẹ́ báyìí tó bú mi ó ń bú mi báyìí tó ń pariwo lé mi lórí pé ọ̀dẹ̀ ni mí ni mo ní my husband said he is working with this person he is just a customer not nothing else mo dẹ̀ fẹ́ kí kọ́sítọ́mà ọkọ mi kó máa pọ̀ sí ni torí ìyà ti jẹ mí rí mo ti ọkọ mi ti wà láì níṣẹ́ rí tó bá ó ní kọ́sítọ́mà òun ni ṣé màá tó máa lé kọ́sítọ́mà ni ó ní girlfriend yẹn girlfriend yẹn òun níjọ ìwé náà sọ pé ó escape lọ́wọ́ ọlọ́pàá wọn ló jábọ́ látòkè sí bíi seven floor sísàlẹ̀ àrògbò àráyè kò mà jábọ́ ó mà lọ kó fọlọ́pàá mà ní wọn ní tàbí a ń bọ̀ lọ náà tá a bá ti dé ìyẹn báyìí nìkan béèrè lọ́wọ́ wa àwọn ọmọọṣẹ́ ta kú sọ́dọ̀ lára ọmọọṣẹ́ tó ń padà wá rán wá yẹn láti ìsọlọ̀ tó ń ṣe ọlọ́kadà chairman ọlọ́kadà ní ìsọlọ̀ tó sáwá South Africa ń gbà yẹn tó wá fi South Africa tó lé tó wá jókòó síbẹ̀ òun ló fún ni ló fún lọ́rùn pa lọ́jọ́ on the first ló lọ gbé láàyè nílé ló padà lù pa pẹ̀lú gbogbo ṣàárẹ̀ jẹ́ pọ̀ the first before then wàásù màmá sọ ó dìgbà tójò bá ti rọ̀ ó dìgbà tójò bá ti rọ̀ olùgbà tójò bá ti rọ̀ olùgbà tójò bá ti rọ̀ kò yé mi ìgbà tójò bá rọ̀ ń gbà yẹn àfi ìgbà tí wọ́n bá pa bàbá ọmọ mi tí bá ti sunkún dáadáa nínú wọn tó máa rọ̀ kí ni mo ṣe fún wọn jà mí lólè I complain <laughs> tán they stole from me and I complain that is what making them they are crazy about it and today they be looking at me like this àwọn ti haúsá yẹn wọ́n máa fẹ́ pa mí ni tán bá ṣẹ́ẹ́rí haúsá ẹ̀ ní pa mí o ó ti yé téèyàn bá kú sọ́wọ́ haúsá pàápàá ń gbà mí ó dáa kó kú sọ́wọ́ yorùbá lọ wọn kò rí ẹ̀gún ọ̀ṣẹ́ tó o bá kú re wọn ò tún ní jẹ́ kó o sùn re wọ́tẹ̀ mí kò sẹ́ni tó lè pa mí kò dẹ̀ sẹ́ni tó bá pààyàn tóun náà ò ní kú so ẹ má dẹ́rù bara yín ẹ ṣọ́gba yín kẹ́nìkan ní sọ́jọ́sùn tẹ́ dé yìí kí máa gbé ẹnìkan sókè kẹ́ máa níṣe lẹ kí ẹ̀ fún mi kí ẹ̀ fọ̀yọ̀ ìyálàjá ẹ gbogbo yín po ní dọ́sùn tẹ́ dé yìí ẹ kàn lọ fókọ̀sì àtẹ́jọ́ sára yín mi ò fẹ́ kí ẹ yín ìtẹ̀ lè ṣe fún mi náà ní tó lè jẹ́ kínú mi yọ náà ní pé ẹ sọ pé Auto Bola o mi ìlẹ́ àlè fún ẹ gbogbo nǹkan tó fẹ́ o but iye kan báyìí lè afẹ́ fi àṣìṣe fún nǹkan tá a ṣe fún ẹ o gbà má bínú ló ń jẹ́ màá wá sọ pé ẹ ti ronúkúwàdà but ẹ ronúkúwàdà ẹ má máa bìlí pé legion ni yín gbogbo ẹni tó ń support yín láyé tí wọn ò ní sọ pé kẹ ronúkúwàdà kẹ apologize kí n padà sórí ẹsẹ̀ mi kẹ́ ẹ má dẹ̀ ṣe mí níbi gbogbo wọn pátá máa ṣòfò tọmọtọmọ ni láṣẹ Èdùmàrè àdàbí tí n bá purọ́ mọ́ yín o àdàbí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá parọ́ mọ́ yín àdàbí tó wáyé pé kì í ṣe bó ṣe rí ni mò ń sọ tí mò ń halẹ̀ àbí tí mo kàn ń bù mọ́ ní ilé sọ́tàn o wọ́n dá mi dúró síbẹ̀ níjọ́ náà ọ́fíìsì yẹn níjọ́ yẹn kẹ̀lẹ̀ rí àtọ̀ yìí ọmọ mi ṣe mọ̀ pé inú mọ́tò dẹ̀ ni mi ìmúra fọmọ mi púpọ̀ náà ó kàn wọ pop sauce ó wọ short skirt ó wọ jacket kan ó wọ tọ́tù but kò dàbí pé bóyá a fẹ́ pẹ́ níta tá a ní padà sínú mọ́tò ní kíákíá so my baby was shaking not too much nígbà tá a ṣe wà lọ́fíìsì kò tiẹ̀ tí shake dáadáa àwa wà ń bẹ̀ látàrọ̀ wọ́n sọ pé tell me what I wọ́n ṣàní pé they want to see your husband now wọ́n sọ fún yẹn your husband doesn't love you. Oh ìgbà yẹn mi ò tí ì lọ sí Dubai o ní ìgbà tí Genesis ti wà lórí kéèsì yẹn ṣé mo pé mi ò dárúkọ ẹ̀ rí bọ́ tó máa dàbí pé ó máa rò pé mi ò dáhùn mọ́ ni yàtọ̀ sí pé mo rí Nàìjíríà tó máa ń pè wá pọ̀ báyìí tí mo ní láàárín àwọn olè ní máa ti rí àwọn àfáà gérigéri mo wá sọ fún níjọ́ yẹn mo wá béèrè lọ́wọ́ wọn pé tell me what happen láwọn yẹn sọ fún mi You tell you tell your husband is coming. Why is he not coming now? He doesn't love you. Money is not your business. He love me, he doesn't love me, it's not your business. Kò sẹ́ni tó love anybody, everybody working on any, any interest. Money is not, People just follow up fọ́lọ́pàá Money don't say that. He love me, he doesn't love me. Bí wọ́n ṣe where is your Megida now? Megida is, a, is, is okay. If he's, he doesn't love you, money is not your business money please excuse me my husband loves me doesn't love me it's not your business only if he loves you why can somebody leave his wife here money is not your problem and I'm not going to treat that with you it's not a police case ó wá ní gbà tó ṣàyà yáyáyá wọ́n passport mi love me wọ́n ní we heard that we go come from Brazil mo ní mi mo ní in my life I've never been to Brazil passport mi wà náà báàgì tí mo gbé yẹn báàgì tí mo gbé travel yẹn ni mo sì gbé wá sọ́fíìsì mi tí ì change báàgì yẹn mo bá kọ́wọ́ mi sí báàgì mi àti ticket tí mo lò àti passport mi ó sì wà ní báàgì mi bá mo jáde mo ní this is my passport check it maybe I've travelled to Brazil before in my life I've never mo ní in my life I've never been to Brazil up to date mi ò dé Brazil ìlú mi àti ẹ̀wù ẹ̀ gan pé kí n tiẹ̀ lọ Brazil ńjọ́ kan kí n tiẹ̀ lọ máa rarun kí wàá máa tún tà bí kí n máa rarun Brazilian ká máa tà á wàá máa wo ọ̀rọ̀ táwọn èèyàn fẹ́ sọ ò ní fẹ́ lọ torí tó bá rí ẹ lówó lọ́la they will say nonsense thing. torí ẹ̀ ni. Hmm. mi ì láìkì yín o kò sí nǹkan tó lè fi yín kò yé yín mi ì láìkì yín o kí n fẹ́ ọkọ kó lágbára kó má lè service mi kó lè má lè bá mi sùn i'm not going to marry because of sexual intercourse i'm not going to marry because of money alone i'm going i'm not going to marry because you understand and it's gbogbo yín tẹ́ máa ń sọ pé you care for me now you don't care for me you just want to protect yourself you deceive yourself that gbogbo jimmy kẹ kò lè jẹ mi i cannot love you again ṣe mọ̀ pé ìyà ìyà ń jẹ mí báyìí ṣùgbọ́n ọlọ́run ò ní jẹ́ kí ìyà yẹn ju báyìí lọ́mọ ọlọ́run á fòpin sí àlàyé mi ṣùgbọ́n èmi kò sí ìkọ̀kan tó máa jẹ́ kémi àti yín mi ì lè yọnu sí yín sẹ̀ kì í ṣe rọ́ o lórí owó mi lórí ogún mi gbogbo nǹkan tí mo ṣe máa sọ pé ẹ bóyá ó jalè ni wọ́n ṣe gbà lọ́wọ́ ẹ̀ kí ìyá aláyẹ̀ ń ta bá jà lólè iṣẹ́ tí bàbá ọmọ mi ṣe mo sọ yìí àwọn tó fẹ́ jalè tó máa ń jalè yẹn majority of them wọ́n máa ń fẹ́ wá sàràǹdì wa mo ti sọ̀rọ̀ gbangbóṣe rí mi ò jalè rí inú ṣọ́ọ̀ṣì wọn la lọ a lọ sínú ṣọ́ọ̀ṣì wọ́n ti rò tó bá ti pé ebi ń pa ìyà ń jẹ many people want to use you want to hire you like be instruments láti rán ẹ lọ sẹ́wọ̀n wọ́n á ní kó lọ máa ṣiṣẹ́ fún àwọn ìyàwó wọn so that ìwà gbọ́tò jẹ́ i'm not going to be an instrument for anybody okay àmì ìdẹ̀ lè máa ṣe nǹkan burúkú kí n máa sọ báyìí mo jókòó sọ́fíìsì yẹn níjọ́ náà a wà lórí ìdúró wọn jẹ́ ń jókòó i was standing ẹ mọ̀ pé màá kẹ̀dẹ̀ mo rántí bàtà ó mú tiẹ̀ wọ́n jọ yẹn bàtà tí mo wọ̀ kò ń ṣe bàtà tó ṣe pẹlẹbẹ háì ní kí n ṣe háì náà but wẹ́ẹ̀dì kan báyìí ó wá jẹ́ bíi boots orí ìdúró ni mo wà orí ìdúró náà lọmọ mi wà ló dọwọ́ mi mú ni mo dọwọ́ ẹ̀ mú báyìí àwọn yòókù yẹn náà tó bá tún yá wọn míì máa jókòó sí ọ́fíìsì wa máa jókòó sórí síìtì wa wọ́n dáwọn èèyàn jókòó sílẹ̀ lẹ̀ ṣáàdúró mo dúró sórí tébù mo ṣáàdúró báyìí wọ́n ń béèrè question lọ́wọ́ mi gbà tó tún yá wọ́n wo gbogbo passport mi mo ní do you see any Brazil my passport where am I coming from I went to my nation my country even gan business tí wọ́n sọ pé business wa ti ní issue gbà yẹn tí gbogbo ọ̀tá ti wọlé wọ́n ní lọ gbàdúrà mo lọ sórí òkè ní èyí tó ń pè ní olórí burúkú wòlíì yẹn olùṣìyẹn a máa sọ pé bóyá mi bóyá o ti sọ fún yẹn pé bóyá mi mò ń ṣe àwọn dẹ̀ ni láti gba gbogbo owó ẹ̀ dànù láti gba gbogbo owó ẹ̀ nìyí ti gba dànù láti gba láti gba gbogbo kan ní ẹ̀ṣẹ̀ tiwọn àti others bẹ́yẹn all these people wọ́n kàn wà ní ilẹ̀ Yorùbá gbogbo àwọn tí mò ń sọ yìí kò sí Haúsá kan nínú wọn yíbò díẹ̀díẹ̀ ló yọjú bẹ́ẹ̀ yorùbá ló pọ̀ jù àti pásítọ̀ o àti pásítọ̀ o funfun o àtàláṣọ dúdú o ara o akàìmọye registration tá a ṣe lọ́fẹ̀ẹ́ tambourine kara of set fún ṣọ́ọ̀ṣì kò sí ṣọ́ọ̀ṣì kan tá a kì í donate sí. a dúró sí ọ́fíìsì yẹn títí títí tí ilẹ̀ ti wá ń ṣú bí lọ́ọ̀yà kan tó wà lẹ́gbẹ̀ẹ́ wa bóyá plan work náà ni bóyá lòun kàn ló fún mi jọ yẹn I don't know bó ṣe ń jáde tó kàn sọ pé how are you madam why you close so late today mo ní please excuse me lọ́ọ̀yà ni èmi fẹ́ pe lọ́ọ̀yà títí wa wọ́n ní mi ìgbúdọ̀ pè tó ra ní lọ́ọ̀yà kan a fẹ́ pe lọ́ọ̀yà mo fẹ́ pe lọ́ọ̀yà wọ́n ní mi ìgbúdọ̀ pè wọ́n fún wọ́n sì sí mi síbẹ̀ ni torí owó yẹn wọ́n ti bèrè pé ta bá pe lọ́ọ̀yà owó tán fẹ́ gbà olè tán fẹ́ ajá yẹn wọn nílé ìrìjà lọ́ọ̀yà yẹn kàn jáde láti ọ́fíìsì ẹ̀ lọ́ọ̀yà ní neighbor wa the next office to our office like this is a lawyer the owner of the office torí ó láwọn lọ́ọ̀yà tó pọ̀ chamber yẹn wọ́n ní àwọn lot of lawyer there so the owner of the i think òun ni ó ní gbogbo ọ́fíìsì yẹn gbogbo àwọn baby lawyer yẹn wọ́n wà London so àwọn baby lawyer yẹn ti lọ bọ̀ tó ń pẹ́ lọ́fíìsì gbogbo ṣe jáde pé madam why you so late today you close so late Money, excuse me money, please can you come money? thank God ó what happened Money, this low police uh, eh, policeman bombard my office our office since morning and telling them let's go to the GP station let us go to their station go to the station and go In tó bá ní mo ṣe kí n lọ statement if I warrant anything maybe you should sit me down there and let let us take it legally they refuse me and if tí ilẹ̀ bá ṣú ní ọjọ́ yẹn Like, any moment for that, if it is nobody again in that, in that place, if they should take me out, two things knowledge lè ṣe fún yàn. They kill people also with the conjunction of Nigeria because wọn ò ní fẹ́ kí nǹkan tó bá ṣe náà kó jáde síta. Either you pay the money or they take some people into the bush and kill them also. With Nigeria, with conjunction of Nigerians, Nigeria change anybody. You can see what they did to me in Joburg. I mean, money in Quebec. In Quebec, Nigeria is part of it, and these people that they call terrorists, they are terrorists. But there's some people supporting them. What are the terrorists doing in our society? You're about terrorists. Killing every day, kidnapping, destroying people. Broad daylight, not to be done today. I want no one funny position alone. ló ń jẹun And they use some things. You mean, some of them will tell you they are musicians, some of them will tell you they are this destroying the system. I'm not saying only musician. All of them like this. This one will practice one evil. This one will practice one evil. This one will do another evil. This one will do another evil. This is what they do to the nation. If other country, I'm not saying they saints anywhere, but some country are better than some country because the law, people follow the law. The law will take place, cause most of the time when it, tó bá ti rí anyway tí kó dọ̀wọ́ bá dẹ̀ tí kò tí ò tí places mọ́ ẹ mọ nǹkan tó ẹ máa jẹ́ ká ṣe let us go back to the law mm. the lawyer now say what ó ní what mo ní that seat? since when mo ní since morning ó ní let's go to the office we can't discuss anything here this place is not when you have a case with somebody we go to the station And after the station, the lawyer will intervene into it. You don't have to keep anybody. You don't have to, you, you know, ó ti mọ nǹkan tí wọ́n ṣe. Lawyer yẹn ló ṣe lọ́lọ́run lò fún mi. Since that time, ọmọ mi bá rí ọlọ́pàá South Africa, ọmọ ń sá fún wọn. Wọ́n ti lo immigration fún wa rí. Àwọn àwọn pastors ló ṣe yẹn. Pastors ló ṣe ìyẹn ni wọ́n pe immigration fún bàbá Bùkọ́lá. Wọ́n pè fún mi. Bọ̀díjọ́ yẹn wọn ò mú èmi lọ. Wọ́n mú bàbá Bùkọ́lá lọ. but ti ọlọ́pàá tí mò ń sọ yìí lọ́ọ̀yà yẹn ló wá ní ká lọ àti wá sọ̀rọ̀ ìwé yìí wọ́n ṣe ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, you are from which eh, station wọ́n bá ní gp head office wọn nìyẹn ní gp head office wọn nìyẹn ní surrounding ní kinní yẹn ibẹ̀ ni hmm. wọ́n bá ní from gp station ní dáhùn kinní yẹn la bá lọ wọ́n bá gbé wa lọ sí CIBA office wọn bíi kinní detective office wọn la bá lọ sí office yẹn wọ́n kàn ní mi kọ statement títí di ọ̀la tí mo fi kú bẹ́ẹ̀ mi kọ statement mi ṣe kí ni mi kọ statement àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ títí dòní ìgbà tó máa jáde ni lọ́yàn yẹn wá padà wá bá mi ó ní be careful about your brothers and sisters be careful they sell your brothers and sisters ó ṣe sọ nìyí àṣọ sílè kan ó wá ń bèèrè lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ wọn ò rí nǹkan kan sọ ó ní lọ́yà yẹn kò wá sọ fún mi kò gba ten kọ́bọ̀ ó ní be careful about your brothers and sisters your brother and sister àwọn wo ni gbogbo àwọn tó ń dákúnlẹ̀ yẹn àwọn tó wà lọ́fíìsì yẹn gbogbo àwọn tó à ń fún lóúnjẹ àwọn tó fẹ́ káyé wọn dáa tó fẹ́ káyé ẹ̀ bàjẹ́ ẹ yò àwa jáde ìgbà tó wá ṣe tán dáàdì Bùkọ́lá wá dé àwa padà sọ́fíìsì gbogbo èèyàn ti gbọ́ wọ́n ti yá bọ́ inú wọn tí Nàìjíríà bá gbọ́ nǹkan kan tó ṣe é tán ti ń wò pé ó ti ń dá fẹ́ nìyí o wọn kàn déédéé máa pariwo ni wọ́n máa ń gbé bad news gan wọ́n wá jábọ̀ ọ́fíìsì wa wọ́n fẹ́ wo bọ́n ṣe ti ah wọ́n wá gbé wọ́n pọ̀ lọ́fíìsì yẹn wọ́n wá ṣe bíi pé iṣẹ́ gidi náà wá ṣe wọ́n á kárì rúmọ̀ ohun tí ò ṣẹlẹ̀ wọ́n á sọ. mo wá jókòó gbà tí a wá dé dáàdì búkì wá fẹ́ máa àtẹ́ǹdì sí gbogbo àwọn tó wá fẹ́ máa kíyàn bíi pọ́fọ̀ ṣẹ́yàn ní ọ́fíìsì iwájú ọ́fíìsì wọ́n yà wọ́n pọ̀. mo ní please dáàdì Bùkọ́lá I want you to be careful about your brother and sister ẹ jẹ́ àwọn mọ́tò ká máa lọ lé òun ni kọ́kọ́rọ́ wà lọ́wọ́ òun drive òtútù ti mú wa ń bí gbogbo èèyàn wá ń kíni kí ni mo fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣe fún mi ń wọ́n á tún mọ nǹkan tó fẹ́ ṣe next mo ní tí ẹ wo gbogbo mo wá sọ fún ó ṣàǹbá gbogbo wọn sọ̀rọ̀ pé ọlọ́run ti ṣẹ́gun ó ṣà á máa do you know what roam among the people who hate you like playing with people who want to destroy you is a dangerous thing and he be talking to them and I call him and I say to him tí ẹ wo ìyà tí mo ti jẹ láàárọ̀ mo dé láti àárọ̀ àárọ̀ èní ìwọ ló pè mí pé kí n máa bọ̀ lánàá mo ló ìkú three days tí máa wá South Africa tí tíkẹ́ẹ̀tì mi máa tó máa dí tó yẹ kí n máa bọ̀ ìwọ ló sọ fún mi pé kí n lọ change tíkẹ́ẹ̀tì mo bọ̀ lónìí mo wá dé lónìí nọ́mbà one wọ́n wá gba ṣẹ́ẹ̀kì kan bẹ́yẹn two wo stress mo ní ní airport látàárọ̀ ni mo ti wà ń bí pẹ̀lú àwọn ọlọ́pàá yìí nísìnyí gbàtàn tuntun wá mi sọ mí lẹ̀ pẹ̀lú ọmọ ọmọ mi ti ń gbọ̀n bá chìchìchìchì jẹ́ pé mi ká máa lọlé ìyá yìí ti pọ̀jù olórí mi ló bá mi wáyà ó ní orí mi ló bá mi wá ìyà wo tó bá tún dìgbà mí gan ọlọ́run gbọ́ kábí ọlọ́run ò sí ni bá mi wọ ọmọ mi o má jẹ́ ń jìyà gbé o bá mi dá sí o kó dirú kó dùgbà fún kó sọjọ́ fún mi o tí n bá wo nǹkan tí ó bá jẹ tí màá jẹ pé bóyá mo wo feelings ọmọ mi tí wọ́n torture ọmọ mi tí wọ́n kàn fìyà jẹ tó jẹ́ innocent I won't pity anybody gan gbà mí honestly but mo jẹ́ nìkan tó ní soft heart torí tó bá kọ́ ẹ ní ìkà tó bá ṣe ìkà wà nù ẹnu ẹ̀ kéèyàn ṣoore fún ẹ tán kó jẹ́ ibi lẹ́fẹ́ fi san báwo náà ṣe ní yẹgi mọ́ ẹlẹ́sẹ̀ báwo náà ṣe ní yẹ̀mọ̀ pààyàn báwo náà ṣe ní gbọjọ́ lẹ́ṣẹ̀ ní gbọjọ́ lọ́jọ́ lọ báwo lẹ́ ní ṣòfò ẹ̀mí. mo tún bẹ̀rẹ̀ sí ní pariwo ń bẹ̀ yẹn torí Sunday ṣì wà lórí ẹ̀ torí wọ́n ti sọ fún mi pé èmi ń kọ́ mi kì í ṣe ìyàwó ẹ̀ báwọn pásọ̀ mi ṣe máa dúró lè wọ́n á ti máa ríran fún Dangote sí wàá máa gbọ́ it's a dream it's a dream <laughs> ẹ ti ẹ̀ jẹ́ ṣe mi mò dream She lọ́ọ̀fù mi lẹ ṣe ń sọ mi pé mò dream kò lè come to pass ni what is your business with the dream that come to pass or not coming to pass what is your dream it's a jealousy and they are standing by you i mean they are standing before you trying to hinder you that even if you want to be rich we are ready to destroy everything this is what in that one young practice lele leleyo why ayé yìí ida olówó o ò ní o ga o ga o bá tèèyàn jẹ́ o kàn rí èèyàn kan báyìí kò lójú lọ́kọ̀ báyìí o máa kú náà ní bó ti wù kó pẹ́ láyé tọ́ kò sí bó ṣe pọ̀ kù jẹ́ bí ọkọ lo three hundred years láyé o máa pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. láti tutù bíi mú Tolú tẹ́ǹgàn pé mo ti jẹun alẹ́ hmm, mo jẹun lẹ́ẹ̀mejì lónìí Thank God. Tolúwa ni mí. Please one of them more time, Ajani. Fẹ̀lẹ́dìà, iṣẹ́ tó ṣe ti pọ̀ jù. Ẹ tó bá lòun ní fọkàn balẹ̀ láyé. Ọlọ́run á dà wọ́n láàmú, á dà wọ́n ríboríbo. Ọlọ́run bá mi ṣe wọ́n mọ́ṣẹ́. Ọlọ́run bá mi fìyà jẹ wọ́n. Ọlọ́run àfojú wọn gbólẹ̀ gbogbo ẹni tó kọjú ìjà tì mí ọlọ́run á pa wọ́n nípa púpà la máa ń pajẹ́ ògùn ẹni tó kọjú ìjà tì ẹ ipa púpà la máa ń pajẹ́ ògùn ọlọ́run máa pa wọ́n nípa púpà bá ń bomi wá give me water please ṣé àwọn ti fi sunday wọ̀nyí wọ́n àmọ́ ṣe lè dọ́ọ̀bù kí ni mo fẹ́ dọ́ọ̀bù i don't know yeah chicken yẹn mi mo kàn bù díẹ̀ bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ give me water please mo fẹ́ mo fẹ́ place sunday sórí rẹ̀ yìí this sunday need to be pure he's a killer ayé assassin ló ṣe so only ní bàbá kan náà wọ́n ń pè Moses ńgbà yẹn Moses jẹ́ ọmọ ọmọ Badagry Thank you, guys. so wọ́n ṣe fi mílẹ̀ nìyẹn o ní gp ń jọ́nà lọ. ọmọ mi yìí how old ni sarah ń gbà yẹn sarah should be around six years or five years how old is sarah then. ọmọ mi ṣàṣì kéré dáadáa. mú mi kéré nígbà yìí tọ́mọ̀ ń bá rí ọlọ́pàá sọ́dọ̀ àgbà wọn máa ń sá mi ìtú ń lo ọlọ́pàá so gbogbo náà ṣe níjú Quebec yẹn wọ́n ṣe ṣe fún wa ní South Africa nìyẹn the same set of people tó ń ṣiṣẹ́ yẹn lóyìn ṣe títí dè ní the same set of people tó ń dààmú èèyàn láàmú yẹn bọ́n ṣe ń ṣe ń lé ni wọ́n kidnap níta ni wọ́n ṣe ayé assassin lóde tí wọ́n bá kúrò ní nàìjíríà ìmíì nínú wọn tó bá ti yọ kúrò lẹ́wọ̀n báyìí ṣó ti eyín ẹlòmíì nínú wọn wọ́n sọ fún yín pé wà lẹ́wọ̀n hmm, wọ́n ti yọ tó bá jẹ́ pé ìjọba ló ló stand fún àbí politician kan tó bá ti yọ báyìí wọ́n ti ní kó lọ sílùú báyìí báyìí tó bá ti dé ìlú bí tó ń lọ yìí náà wọ́n máa delay just bí àmàdàbẹ̀ náà this is what they do crime tó ní Sunday commit ń gbà mí ò mọ̀ wọn ṣàlàyé fún ọ but crime gidi náà ló commit bóyá ó ló jalè ní o tó wà involve nínú robbery tí wọ́n náà wà tó sá o àbó pààyàn o crime gidi ló commit kì í ṣe crime kékeré bọ̀bọ̀ tí mo fi wọ̀nyí lẹ́ẹ̀kan lọ mo fẹ́ drop fóònù ẹ̀ mo fẹ́ drop face ẹ̀ sórí Facebook ṣó gbọ́dọ̀ yà ẹ̀ mo fẹ́ mo fẹ́ drop mo fẹ́ share picture bọ̀bọ̀ yìí so káwọn èèyàn lè rèé báwo mo ṣe lè drop ẹ̀ sí sanwó ẹ̀kọ́ bá mi wò ó mo máa drop ibi tóun àti pàtó náà ti dúró Sunday. jẹ́ ń wúwo bí ó lè lọ. kò lọ. ṣé ti rí òun àti òun àti màláìkà lélẹ̀ òun ló wà láàrin yẹn. Hmm. wọ́n á tún yan ojú mọ́mọ́ ẹ̀ ni wọ́n máa sọ pé ọmọ yẹn kò mọṣẹ́ ṣe wọ́n máa olè tó jalè ẹni tó jalè tó yìnbọn payàn lórí social báyìí wọ́n á níṣẹ́ ló ṣe ó ṣiṣẹ́ gan-an kò sí tó lè ṣe láyé wọn máa sọ pé irọ́ ló pa o mọṣẹ́ ṣe you are lazy person èmi Bọ́lá hmm. Hmm. wọ́n máa ń lọ kiri àwọn máa ṣe kọ́ńdúkọ́ńdú wọ́n máa tú ẹ̀ lórí social media wọ́n lọ sí London lónìí lọ́nà tó ń dẹ̀ lọ yẹ crime náà lọ commit ń bẹ̀ ó dà wọ́n lọ bóyá wọ́n gbé gbó lọ wọ́n gbé drug lọ wọ́n lọ ṣe nǹkan kan tó bad and nobody will stop nobody will stop them because they are connected and they will tell you that you are actually hustling doing legitimate business wọ́n á sọ pé ìwọ gangan lọ̀lẹ àwọn tó ń jalè ló ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe gbọ́mọgbọ́mọ wọ́n hustle ni hmm, hustle la ó ti lọ́mọ ẹ̀ ó ti wá sí mi hooray it failed you don't have space in your phone oh it failed uh, you cannot go to this one. um, I don't have space in my phone hold on then wait mo to delete. Um, Hmm? This one. Mo fẹ́ pòsè sórí mídà ni. Kakọ̀ káwọn wà ó ìkù kangan ibi ti. iṣẹ́ tá a ṣe mí báyìí tó yẹ pé wọ́n gba ẹsẹ̀ mi ọlọ́run ló la ṣe máa rẹ̀ àwọn olórí burúkú. 休息了。 put Hmm? Color? You can post it here. Eh? You can post it here. Ṣé ti o lè post it here? Um, Lórí wo? Auto Bola. Post it now. Beware of these boys. Beware of these boys. mo máa mú ibi tó wọn ti bàtọ́ náà ti wà ń tà. o ti post. kí ló ṣe fún tó fi lè rí fóònù post ó kọ̀ náà mọ́ wifi. Eh? Okay, more mo lè fi ṣe ah because the, let me see maybe the camera is even nice just log in i can use them for maybe youtube mi wà See, bí mo ṣe camera is yìí súnmọ́ ara mi báyìí ó tóbi gan torí pé mo more súnmọ́ ara mi i'm not so big like that. maybe I can actually go live mm. only you cannot go live o oh. eh only cannot. Only ní mi go live now bàbá mi wò ó kí the camera is a little bit fine Oh, the camera is even fine kámẹ́rà yẹn dájú ti iPhone kìíní yẹn lọ sanwó ẹ̀kọ́ bá mi wò sẹ́ẹ̀. kí ló ń fọ just watching things má mi ṣe nǹkan má ma sọ pé yọ ọkọ mi yọ ọkọ mi ṣe bó tẹ́ ní nǹkan kan sínú ẹ̀. sit down. No, it doesn't matter. Eh? No, I do. I can go live here now. See? Do it for me. If I can do, if I can go live there, so I will be using them again. the Toluwo change sí become mi báyìí I'm trying to log in back. I think that's um, when I go to the admin box first. Are you sure that's the reason? You said that's the reason? Okay. Má dẹ̀ ti lọ kí lorúkọ ìwà ti lọ sórí YouTube gan ti ń tọ̀ jẹ. ọbẹ̀ tó kù yẹn ti gbé sí fridge. ó jẹun Sarah, I can actually go live on this one. Say go live. See? Show you music on live. Yeah, on Facebook. Yes, I noticed that also. Mo wo bó ṣe kìí ṣe pé èèyàn ti expire. Kámẹ́rà ilé báwo ló ṣe ṣojú let me clean my face. èèyàn méjì ti wá síbí báyìí ṣé ti rí bó ti wà lórí láìfún mi èèyàn méjì ti wà níbẹ̀ let me finish it let me i don't want to tell you last life so it's not because so mo lè fi fóònù mo lè lo many phones. láti lọ sí life ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn. Hmm? fact ó lọ eléyìí tètè lọ sórí live quickly ó láwọn fóònù kan tó yẹ pé máa ń slow gan tó bá ti lọ sí live kó tó lọ live kó tó connect máa ń pẹ́. báyìí. ìwọ tó lọ sábẹ́ platform yẹn nǹkan tí mo post ní sísè tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ kó sọ síbẹ̀ àwọn mẹ́ṣẹ̀ rẹ̀ ni ikú ló máa pa ẹ́ dànù mo blog ẹ lórúkọ bàbá tí ọmọ àtẹ̀mí mọ́ don't write nonsense on my platform má ṣépè fún ìyá ẹ̀ ìyànjẹ́ tó bá kò ṣe ń join Facebook kó wojú dáadáa tó bá bẹ̀rẹ̀ sí ní ayé ẹ̀ máa bàjẹ́ ló máa ta fún ìyá láyà ẹ̀. I wan treat the crime in the Bible. These are crime criminals. These boys are criminals, especially this one in Iran, in the middle of these people. It's a, it's <laughs> serious terrorist ni. Aya assassin ló ṣe in South Africa amúrọ̀bà gbogbo nǹkan ló ń ṣe ní nǹkan burúkú. ìwọ wá sọ pé who do your to Bola this who is your mate kò ní dáa fún ìyá ẹ̀ ìwọ tó ní platform yẹn tó fi sọ̀rọ̀ yẹn kò ní dáa fún ikú burúkú ló máa kú kọ́dún tó parí òfò ló máa ṣí ẹ́ dànù ò ní jèrè láyé. platform yìí kò ń ṣe platform náà ti ń rẹ́rìn-ín òṣì o àbí tó ti ń ṣorí burúkú o i'm treating cases that cases that are sensitive sensitive cases. ni mo máa ni mo ń treat bí o some of you joke with it some of you play with it some of you take it for granted you terrorists kò ní dáa fún ìyá yín and some people backing you some politicians backing you kò ní dáa fún gbogbo yín òfò lẹ́ẹ̀ máa ṣe dànù. I'm joking with you yakare ciki da wajen Najeriya do you know the meaning of yakare waɗanda suka shigo ni gbọ́ mo fẹ́ máa gbọ́ mo fẹ́ máa kọ́ haúsá ni ọlọ́run jẹ́ nǹkan nǹkan tó máa ń kọ́ haúsá sí mo fẹ́ ka haúsá aláìyá karawa sẹ́ríkì kaná ókè sẹ́ríkì kaná aláìyá karawa sẹ́ríkì kaná sanusi lamido. Sanusi Daraja Àkàṣà mo ti ń kọ Haúsá ṣá àṣírí ah! sì báyìí wọn kò ṣe amínà àmì àmì bó ṣàti gbọ́ aláìyá karawa sẹ́ríkì aláìyá karawa èmi ti mọ̀ pé aláìyá karawa mo ti mọ̀ pé Allah is God ìyá karawa amúkiri kan wá ṣá ẹ̀mí gígùn àti àlàáfíà àti gbogbo nǹkan ṣá ga. yasu ya kaga ko kuwa in fact let me tell you something one thing you don't know about Nigeria èdè Haúsá àti èdè Yorùbá iná fi ń kọ Yorùbá gangan náà fi ń kọ Haúsá èdè Yíbò nìkan ló yàtọ̀ láti kọ in fact kaga èdè abidi ni wọ́n ń lò ní èdè èdè haúsá to god irú ilé kága kó wá kó wá mí kó wá everybody ya gani ya gani àti rí gani mí sí gani wáyé saki seriki ti kualakabaka dakuada kasiwaha eléyìí kò rò mí tiẹ̀ tún <laughs> èyí tí bá ti mọ̀ṣá ni wọ́n máa pè ń bẹ̀ kí wọ́n lọ sí pé fúnra wọn. masha allah biya ami this one is arabic masha allah masha is arabic language. but Allah ya karawa èdè haúsá ni. Salamu tasami ya Bware Benita. Mm. bani tó biya magani magani na eléyìí bóyá eléyìí ń pa irọ́ eléyìí ń polówó lábẹ́ kínní magani eléyìí ń polówó ó ti ń polówó magani ẹ̀ bó ti mọ̀ pàtí mo ti gbọ́ magani magani sóró magani <laughs> oògùn ẹ̀fọn ló ń jẹ́ magani ẹ̀mẹ̀ oògùn ló ń jẹ́ magani tó bá ti gbọ́ sóró mosquito coil yẹn mọ́gẹ̀ni sóró mo rántí tá a bá fẹ́ ra oògùn ẹ̀fọ́ mà <laughs> ẹ̀ àwọn agbọ́mọ́gẹ̀dẹ̀ sọ̀rọ̀ àwọn sọ tó wà lọ́ba lè dé mọ́gẹ̀dẹ̀ sọ̀rọ̀ oògùn <laughs> ẹ̀fọ́ mo ti ń gbá wúsà o yẹ tó kàlẹ́ yìí. Inshallah. shekawureta ishala shekawureta shekawureta Inshallah. mi ìmọ̀ tí mo yẹ ọ̀gbọ́n jàgbọ́ iṣẹ́ àlẹ́ alágbára ọlọ́run shekawureta ok shekawureta ilé àtura ẹ̀mí ni meni. mẹ́ni shekawure awure is a marriage awure yawure yes yawure mean marriage ó ń ṣe Okay ẹ̀yin ìyàwó àlà òkè yáwúrè yéé. anyway na mo ti má kọ̀kọ́ kúkọ sí abẹ tó bá gbé ọ̀rọ̀ mi ẹ má jẹ́ ká padà sórí ẹ má ṣeré pẹ̀lú mi bí o ajá tó bá yókò má yé ṣeré o ó ti yé ẹ má ṣe òṣì pẹ̀lú mi bí o wọ́n yìí ṣe òṣì ayé máa bàjẹ́ jẹ́ nǹkan sí their terrorists èyí bóyá ń béèrè lọ́wọ́ pé tí mo sọ pé be aware of this for their terrorist now. dàgbé mò ń bá yín ṣe yóò ti tó jẹ́ mẹ́ta. mo fẹ́ kọ ilé òtún gbé jáde ó dà ti ṣe àbí ṣúṣì ẹ̀ṣá onímọ̀. ìyẹn bí ó ṣe jẹ́ lónìí abẹ́ máa fi lè ṣe lọ ẹni tó bá ní ká má dènà àlédébá gbogbo ẹni gbógun tiwa òun yóò gbógun tiwọn. so have a pleasant night rest guys ẹ̀yin olólùfẹ́ mi yóò dára fún yín ẹ̀yin ọ̀tá mi kò ní yẹ yín o ẹ̀yin jèrè agbára ọlọ́run gbogbo bí tẹ́ ẹ ti ṣe ọlọ́run kó gbẹ̀ṣẹ̀ wọn àti gbangba gbogbo ẹni tó ṣèkà fún mi ọlọ́run kó má ṣe dáríjì tẹ́ ẹ ti ronú wàdà ọlọ́run má ṣe dáríjì mi kọ́run fi àṣírí yín sí gbangba kọ́run fi yín ṣẹ̀ sí tẹ́lẹ̀yà yín yọ kọ́run kó fìyà jẹ yín gbogbo tẹ́ ṣe fún mi láyé kọ́run kó wà mẹ́sàn-án fún gbogbo yín bó ṣe máa jẹ́ kò ní í padà ní sòlúwa ẹni bá sì fojú ibi wò mí fojú ẹ̀ fọ́ dànù ìkà tó bá fojú ìkà wò mí fojú olú ẹ̀ kọ́lọ̀ bá fi gígùn ẹ̀ lójú kọ́lọ̀ yọ ojú ẹ̀ méjèèjì ó sọ ẹ̀dì táwọn wọlé bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run ẹ ṣe lẹ́ǹkan sí gbogbo ẹni máa pinnu bis fún èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ibi kó jẹ́ ti àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí kò sí ní padà in Jesus name love you guys bye for now.